بسم الله الرحمن الرحيم In the name of Allah, the most gracious, the most merciful. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم ألف الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنسان من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت أفكر أصنع بارلوني òun orin kíkọ orin gbígbọ́ èlò lérò èlò jíjó nítorí pé nǹkan yìí tó ti sọ̀rọ̀ mọ́kàlẹ́ èyí tó dájú òun náà lè wípé ẹni tó wù ú gbọ́ ó máa ń gbọ́ òun ẹni tó yọ òsì wù ú gbọ́. òun náà ń gbọ́ orin níbi tó orin ti láyé ẹni tó fowó ra ń gbọ́ ẹni tí ó sì fowó ra gan pẹ̀lú ń gbọ́ àwọn olówó ń gbọ́ àwọn mẹ̀kúnnù ń gbọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó kọ́ nípa kíw orin làwọn náà máa gbọ́ ọ̀pọ̀ àìmọye ọmọ ilé orin làwọn náà ń kọ kí wọn á ní orin kí ni wọn ń pè lórin nínú òfin ṣẹríya wọn ní orin òun náà ní akpọtọrí ìbò wọtagọnù ká máa dún òun ká máa dún òun pẹ̀lú nǹkan kan tí wọ́n ké léwu yìí. التقريب والتغنم بشعر أو نثر كما تنوم pẹ̀lú pípe tí wọ́n kélé wì jáde ká máa dún ohùn pẹ̀lú wíwí tí wọ́n sọ lọ́rọ̀ jáde ó lè jẹ́ pé wì ni wọ́n kọ́kọ́ ké ó lè jẹ́ pọ́rọ̀ lásán ni wọ́n sọ ohun tí wọ́n kélé wì ká máa dún ohùn pẹ̀lú ẹ̀ ohun tí wọ́n sọ lọ́rọ̀ ká máa dùn òun pẹ̀lú ẹ̀ ìmáa dùn òun pẹ̀lú ohun tí wọ́n kéléwì ìmáa dùn òun pẹ̀lú ohun tí wọ́n sọ lọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni wọ́n ń pè ní orin orin ọ̀wá lè jẹ́ orin àyàfi pẹ̀lú kẹ́ni tí ń kọ kó gbóhùn sókè. Okay orin ò lè jọrin àfi kẹ́ni tí ń kọ kó gbóhùn sókè àti pẹ̀lú fọ́mọ wí láwùsọ̀wé yóò gbóhùn sókè yóò sì máa wí láwùsọ̀wé títí débi ní tí wọ́n pè lórí nù kádùn ọ̀hún láti wí ní tí wọ́n kélé wì kádùn ọ̀hún láti wí ní tí wọ́n sọ lọ́rọ̀ àbí oríṣi nǹkan míì ká dùn láti wí jáde kò wá lè ṣeéṣe àyàfi kọjá pẹ̀lú gbóhùnsókè àti pẹ̀lú mímá wí láwìtúnwí àwa ṣeéṣe o kọjá pé níta wí láwìtúnwí yìí wọ́n ń wí pẹ̀lú pé wọ́n ń lòlò sí wọ́n ń fa fèrè sí àbí wọn ò tiẹ̀ lòlò sí wọn ò fa fèrè sí eléyìí ni wọ́n ń pè ní orin music òun tiẹ̀ lafzon yunani gbọ́dọ̀ nǹkan ni tó yẹ pé ó originate láti ọ̀dọ̀ àwọn Greece ẹni gbólóhùn music ti wá wọ́n máa ń lo music fún gbogbo musical instrument àti ntọ́ba gbé jáde nta bá fi gbogbo musical instrument gbé jáde tí ìlú ń sọ tiẹ̀ lọ́tọ̀ tí agogo ń sọ tiẹ̀ lọ́tọ̀ bákan náà tí jìtá ń sọ tiẹ̀ lọ́tọ̀ tí piano ń sọ tiẹ̀ lọ́tọ̀ tí trumpet ń sọ tiẹ̀ lọ́tọ̀ gbogbo eléyìí ni wọ́n ń pè ní kíni music wọ́n kọrin sí àbí wọn kọrin sí. ìjọ́tẹ́lẹ̀ báyìí wá yóò yẹ wa létí pé ọ̀tọ̀ lórin ọ̀tọ̀ sí ni music music lè pẹ̀lú orin ó sì lè má pẹ̀lú orin tí music tó bá pẹ̀lú orin ó ti di orin pẹ̀lú music tí kò bá sì pẹ̀lú orin yóò ṣẹ́kù ní orin lásán tọ́ sílẹ̀ báyìí wa nínú òfin ṣẹ̀ríya ìwádìí fi hàn wá pé oríṣi ọ̀nà méjì ní èdè kúkúrú ńlá lè pín orin sí ìyẹn ni pé orin láì tí ì sí mísíkì níbẹ̀ oríṣi ọ̀nà méjì la lè pín sí. alákọ̀ọ́kọ́ òun náà ni alọ́gìnà olùmọ̀bá orin tó ṣe pọ́tọ́ kéèyàn kọlu ẹ̀ orin tí kò burú kéèyàn kọlu ẹ̀ kí la gbà lérò pẹ̀lú orin tí kò burú kéèyàn kọrú ẹ̀ kọ́ máa dé alákọ̀ọ́kọ́ nínú tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tá à ń wí tá a gbóhùn sókè pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tá à ń wí tá a gbóhùn sókè pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá à ń sẹ́ ń wí láwùí tó wí nítorí pé ńgbà tẹ̀mí ń bọ́ sọ̀rọ̀ tó ti pé ọ̀rọ̀ ẹ̀yọ̀kan ni mo sọ tí mo dákẹ́ ìwọ náà sọ tiẹ̀ èmi náà fẹ́ sì wọn kì í pẹ́ lẹ́yìn lórin ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́mi ń sọ tó ṣe pé ńgbà tí mo wí mo tún wí láwìí tó wí mo tún sọ mí lẹ́yìn rẹ̀ mo tún wí láwìí tó wí mo tún wí mí lẹ́yìn rẹ̀ mo tún wí láwìí tó wí ìwà máa ṣàdédé sọ lọ́rọ̀ lásán sángilítì ṣùgbọ́n mo sọ lẹ́ni tí ń dún òun lẹ́ni tí ń lẹ́hùn lẹ́ni tí ń dín róbó òun eléyìí ni wọ́n ń pè ní kíni orin orin yìí òun náà ní gbogbo ẹnu ṣùgbọ́n orin yìí ohun ọ̀wá ní ká lo musical instrument kankan nínú orin tí wọ́n lọ tán kò ní ká lo musical instrument kankan nínú kótó wá ti ń tọ́tọ́ ó ń bùkátà àwọn ọmọdéẹ̀mù kan ọ̀rọ̀ ni tá a gbóhùn sókè wì awé láwé tó ń wé a sì ń dún ohùn nígbà tá à ń wé ṣùgbọ́n kò ní à ń lo musical instrument nínú a ò lo aago nínú ẹ̀ a ò lo ìlù nínú ẹ̀ a ò lo ṣẹ̀kẹ̀rẹ̀ nínú ẹ̀ bákan náà a ò lo jazz a ò lo piano a ò lo ká nínú ẹ̀ pẹ̀lú májẹ̀mú pẹ́kẹ́ àwọn májẹ̀mú tí ń bọ̀ pé sí lára yóò jẹ́ orin tó ti pọ́tọ́. àpèjúwe orin tó tọ́ yìí eléyìí tí májẹ̀mú bá pé lára ṣáájú àwọn àpèjúwe yìí àwọn mẹ́jẹ̀mú yìí tí ó fi sọ orin yìí di ńtọ́tọ́ alákọ̀ọ́kọ́ aláyọ̀kú nàfi ìkàlẹ́mùn mùkọ́lẹ́fọ̀n lẹ́ṣẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan gbọ́dọ̀ sínú rẹ̀ tọ́ta kò fi ọlọ́ àkọ́kọ́ mẹ́jẹ̀mú ọ̀rọ̀ lásán ló ń wí ọ̀ ń kọ́ lórin ó ń dún ẹnu pẹ̀lú rẹ̀. májẹ̀mú àkọ́kọ́ kò sọ̀rọ̀ kánú rẹ̀ tọ́ta kò fi ọlọ́ yẹn ni gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó ṣe àkójọpọ̀ ẹbọ gẹ́gẹ́ bí orin tá a kọ tá à ń fi yin òòṣà àbí èyí tá a kọ tá à ń fi yin èṣù àbí orin tá a kọ eléyìí tá à ń yin àwọn ìlú yín àbí orin àti pé bọ́lọ̀ títí ń bẹ̀lẹ̀ yẹn wà tó gbogbo rú àwọn ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ sí nínú ẹ̀ kò sì gbọdọ̀ sí ìsọkúsọ nínú ẹ̀ bí kéèyàn máa sọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin bákan náà orin yẹn kò gbọdọ̀ ní í ṣe pẹ̀lú mímá dárúkọ tí ọ̀dọ́ káfẹ́nu sọ́ńpa rẹ̀ bí kò máa sọ nípa ìhòhò ọkùnrin àti ìhòhò obìnrin bákan náà kò gbọdọ̀ sí èébú nínú ẹ̀ kò gbọdọ̀ sí èébú nínú ẹ̀ èébú sẹ́ni tí èébú ọ̀tọ̀ sí bíi ká kọrin ká máa bú mùsùlùmí bíi ká kọrin ká máa bú bàbá àbíyẹ ẹni bíi ká kọrin ká bú ọlọ́run abánabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbí ká máa kọrin ká máa fi bú alukur'an àbí orin tóbi ní kọ́. nítorí kó lórogún lé ìwà kọ orin yẹn bá orogún rẹ̀ tó náà sì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ tiẹ̀ ń bu ń bu léèbù oríṣiríṣi abaya gbangba ẹnìkan abètè kpanrin ẹnìkan abí ẹsẹ̀ tagada ń bu ọ̀kan nínú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ eléyìí kò ní jẹ́ orin tọ́tọ̀ o

bàbá àjẹbú bàbá àjẹbú wò ọ̀gbọ́dọ̀ jẹ́bẹ̀. ìgbẹ́ tí mo bá ti tí mo bá ti jí máa lọ gbogbogbòrò tí mo bá jí tí mo bá ti jí máa lọ gbogbogbòrò tílẹ̀ bá sú tílẹ̀ bá ti sú máa lọ gbogbogbòrò tílẹ̀ bá sú tílẹ̀ bá ti sú máa lọ gbogbogbòrò kò lè tọ́ láéláé tó ti pé wọn ò lùlù nínú ẹ̀ tó ti pé wọn ò fa fèrè nínú ẹ̀ tó ti pé wọn ò lu ṣẹ̀kẹ̀rẹ̀ nínú ẹ̀ kò lè jẹ́ ntọ́tọ́ láéláé bẹ́ẹ̀ náà ni ẹni tó ń kọrin pẹ̀lú rìbá eléyìí tó lọ ń ṣe léwọ̀ ike àfihàn wọn síra wo àti níbo gani lọ́lọ́run ti pè rìbá léwọ̀ rìbá sọ mí dẹ̀yàn bẹ́ẹ̀ ni rìbá sọ mí dẹ̀yàn bẹ́ẹ̀ ni rìbá sọ mí dẹ̀yàn bẹ́ẹ̀ ni rìbá ìmá ń sọ bẹ́ẹ̀ yẹn kò lè jórin tó sọ láéláé lè máa dá nítorí pé ń forí gbé ńtọ́lọ́ ńṣẹlẹ̀ wọ̀ nígẹ̀ni lárugẹ. sẹ́lẹ̀ ìjámájàmù tá a gbọ́dọ̀ mójútó kò tó kó sọ fún ìgbà tí wọ́n ti lulu sí ńkọ́ kò tó a gbọ́dọ̀ wò ó pé nǹkan ti ń bẹ nínú rẹ̀ kọ́ńtẹ́ǹtì rẹ̀ kọ́tàkù òfin ọlọ́ọ̀ májàmù kejì ó ní kò gbọ́dọ̀ jẹ́ nítorí mu ọmọ lọ sí sọ̀lẹ́ nígbà tá a ti gbọ́ sọ̀lẹ́ àtúntò wọn ni hayya ala sọ̀lẹ́ oní à ẹ dákun gbàǹbà parí orin náà ni tó orin yẹn yóò di ntí ọ̀tọ̀ látàrí kó ti mú ọmọ fẹ́ ṣe ntọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn lé ọ lórí. bẹ́ẹ̀ni orin yìí mú ọ láti mẹ́sìn kankan tó jẹ́ ìwọ̀ èèyàn lórí rẹ ebi ń pọ́nmá ebi ń pàyàwó wọ́n ń béèrè owó lọ́dọ̀ rẹ̀ ó ní lè lọ mú owó níbi tó wà fún yín nítorí pé orin tí mò ń kọ yìí báyìí orí gbàgbọ́n bá tó kọ́ tó bá yóò mi. torí yẹn náà yóò dìntì ọ̀sẹ̀ kìíní yóò dìntì ọ̀tọ̀ nítorí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó sojúṣe rẹ̀ lórí ìyàwó àtọmọ rẹ̀. májàmú kẹta òun náà ní pé kò gbọ́dọ̀ jẹ́ kóbìnrin tó ti bàlágà ló ń kọrin yẹn o kò gbọ́dọ̀ jẹ́ obìnrin tó ti bàlágà ló ń kọrin yẹn níbi táwọn ọkùnrin ọlọ́kùnrin ó ti gbọ́ kódà kó sẹ́yìn kéèké síwájú wọn lọ́wọ́ àmọ́ wọ́n ń gbóhùn rẹ̀ tó bá ti jẹ́ kóbìnrin ló bá ń kọrú ẹ̀ táwọn ọkùnrin bá ń gbóhùn rẹ̀ kódà kó sẹ́yìn pé kò sí sọkúsọ nínú orin yẹn kò sí ìgbé ìbàjẹ́ lárugẹ nínú orin yẹn orin yẹn kò dakotọ́ lọ́ọ̀ nínú tó kó sínú ṣùgbọ́n ńgbà tó ti jẹ́ pé obìnrin yẹn ń bọ àwọn ọkùnrin ọlọ́kùnrin lóhùn ara rẹ̀ gbọ́ kódà kó ṣe kí wọn ò róbìnrin náà orin náà ò ní jẹ́ ntọ́tọ́ kí ló fà nítorí kí ńgbà tóbìnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ eléyìí ó mú kí àwọn ọkùnrin ọlọ́kùnrin kó ọmọ jẹ̀gbádùn rẹ̀ tó bá sì ti ń jẹ̀gbádùn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ̀tàlẹ́ni náà gánà rí tó bá sì ń rí wájú wọn wọ́n máa wá ọ̀nà táwọn òde ọ̀fi lè dọ́dọ̀ rẹ̀ torí pé obìnrin tó bá rí báyìí ọyọ kéèyàn lè kọjá lára rẹ̀ náà kí ló burú ń bẹ̀ wọ́n máa wá ọ̀nà láti rí pé ìbàjẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn àti òun ní tó ṣẹlẹ̀ nìyẹn tí sẹ́rí àfi sọ pé irú eléyìí náà ní tọ́ ẹni tó sì nílà ká ìkan tí ó sọ pé irú rẹ̀ dáa kóbìnrin olóbìnrin ọ wá dún wá kọ́ máa kọrin fún yín ṣùgbọ́n tó bá yẹ pé ọmọdé róńdó ni bí ọmọ ọdún kan ọmọdé bíntín ni bí ọmọ ọdún kan àbọ̀ lóbìnrin àmọ́ ọmọ ọdún méjì òní bá ń kọrú orin bá ń bẹ́ẹ̀ ni kí ni gbẹdọ̀ wá fẹ́ kọ́ fẹ́ ṣe pẹ̀lú ọmọ ríndín àfìgbà táyé dàrú tán sọ irú eléyìí kò sí wàhálà ń bẹ. ẹlẹ́kẹ̀rin nínú májẹ̀mú òní ẹ̀nìkan ni tí wọ́n á kọrú orin yẹn kọ́ gbọ́dọ̀ jẹ́ pé àkọ́jú ti wá wọ wọ́n yẹ kó gbogbo ọgbà orin ni gbogbo ọgbà orin ni gbogbo ọgbà orin ni a'udhu billah yóò ti ń jọ ọ̀tọ̀ máa èèyàn dàbí alukurani èèyàn dàbí alukurani gbogbo ẹni tó bá ti wọlé ẹsẹ bàbá yà bàbá olórin ọkùnrin lónìí sọkọ má jẹ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ pa àmàmù orin yẹn kò sì gbọ́dọ̀ jẹ pé ń gbowó lórí ẹ kò gbọ́dọ̀ jẹ pé ń gbowó lórí ẹ gẹ́gẹ́ bí àwọn ti máa ń dá wákà lóde gbogbo gbà wákà ni. gbogbo gbà wá kàní. inú wa dùn sí o inú wa dùn sí. àwọn ọmọ màmá sùn ni àwọn ọmọ bá dùn sí o àwọn dùn sí. ìgbéyàwó ló kú pẹ̀lú dání <laughs> gbogbo wọn bá máa orúkọ ẹ ti tó náà ti kọlu sẹ̀rí àbẹ́ ẹ̀ báyìí bẹ́ẹ̀ ti fúra rí àbẹ́ rí torí pé gbogbogbò àwọn máa ń kọ́ wọ́n sì ti tara rẹ̀ da yín mọ̀ pé àfọ̀n wá kànú sẹ́rí kí wọ́n lu sẹ̀rí àbẹ́ àbí wọ́n lu ẹlẹ́kẹ̀jì tí wọ́n máa kọ́ wọ́n máa gbowó wọ́n gbowó ti bẹ̀rẹ̀ sí ní kan táwọn èèyàn mú wá pé ó dàbí gidi alùsùn náà lọ́wọ́ kpọ̀rọ̀kọ́ ihe ẹ̀ka alùsùn náà ní náwó fún tó nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní yẹn àwọn èèyàn máa mú wá wọ́n máa fẹsẹ̀ wọ́n máa mú wá wọ́n máa fẹsẹ̀ wọ́n ní gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ owó ẹsẹ̀ fi yẹ lábẹ́ òfin ni inna wọ́n ní òpònú ni o tírú onítọ̀hún tó bá wá jẹ́rìí fẹ́nìkan ní kóòtù ṣẹ̀ríyà wọn ò ní gbà jẹ́rìí rẹ̀ torí nǹkan tẹ̀ ń ṣeun tẹ́ ẹ̀ka fún wọn à ní gba ìjẹ́rìí lọ́dọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ bó ti ṣe wáyé nínú àwọn tírà fiqh al-imam shafi'i rahimahullah ó ti sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú tírà as-sunan al ti al-imam al ẹlẹ́kàrún onírin tó rú orin ká ẹkọtọ yìí kò gbọ́dọ̀ ní àlùlù nínú wọn ò gbọ́dọ̀ lo agogo ńbẹ gbogbo ẹni musical instrument wọn ò gbọ́dọ̀ lo ńbẹ wọn ò gbọ́dọ̀ lo ńbẹ rárá torí pé táwọn ti lo nǹkan kan nínú rẹ̀ nínú ẹ̀ tọhu haram ó ti dè wọ ó ti dè wọ kódà kó ti kpọrọ tán sọ ńbẹ Ọlọ́run ọba ni wọ́n ń pè anabi sallallahu alaihi wasallam ni wọ́n yìn gbogbo ẹ̀ ti dè wọ àyàfi ìlú tí wọ́n ń pè ní dọ́fù dó òun náà ni ìlù tó jẹ́ sákàrà ìlù tó máa ń dàbí asẹ́ asẹ́ tí wọ́n máa fi sẹ́ tí wọ́n máa fi sẹ́gì eléyìí tó dà gẹ́gẹ́ bí èyí tí wọ́n máa fi kùlù bọ̀ so irú rẹ̀ òun kò burú tó bá jẹ́ pé àdófin kò burú ṣùgbọ́n náà pẹ̀lú májẹ̀mú. pé wọn ò gbọdọ ṣe wórówóró sí létí wọn ò gbọ́dọ̀ ṣe wórówóró sí létí ṣẹbẹ rí lù gángan ṣẹbẹ rí ìyá àlùǹgbà mi wọn si wórówóró sí létí torí bí bàbá olùyẹ ṣe ń lùlù yóò tún máa gbali lẹ́ẹ̀mẹ́wàá pé kí wórówóró náà máa dún kí wórówóró náà máa dún irú sákàrà yẹn wọn ò wórówóró sí létí mẹjẹmú mi wá nípa àwọn obìnrin nìkan òlò àwọn ọkùnrin lò a ṣe rí lónìí àwọn ọkùnrin tó ga àwọn ọkùnrin giriwo giriwo wọn á wà kó sákàrà wọn kò lọ́wọ́ wọn lè gbéra wọn mẹ́ta mẹ́rin lórí machine fáwọn ń lọ bí àjọyọnu wọn máa lu sákàrà wọn máa sọ sókè bí bọ́ọ̀lù wọn máa sọ sókè bí bọ́ọ̀lù wọn máa sọ sókè bí bọ́ọ̀lù. a'udhu billahi kọ̀tọ́ obìnrin lásán lọ́tọ́ sí àwọn obìnrin gan ìgbà wo lọ́tọ́ sí wọn nígbà tí wọ́n bá ń ṣègbéyàwó ìgbà tí wọ́n bá ń ṣègbéyàwó àbẹ́nìkan pé àwọn èèyàn pé kí wọ́n wá jẹun nítorí àjọ nítorí ìdùnnú kan tó ṣẹlẹ̀ sí àbí lásìkò tá à ń sọdún àbẹ́nìkan ti rin ó ti lọ ọ̀rìn àjò látọjọ́ tó ti pẹ́ ọlọ́run ọba wa mú padà wá kò burú àwọn obìnrin lè lu irú ìlù yẹn àmọ́ pẹ̀lú májẹ̀mú pé ńgbà tó máa lu obìnrin ẹgbẹ́ wọn nìkan ni wọ́n máa lù sí létí wọn ò ní lù sáwọn ọkùnrin létí ọkùnrin ò gbọ́dọ̀ wọn bó fi ṣe dénú gẹ́gẹ́ bí sunna anabi sallallahu alaihi wasallam ṣe tọ́ka sí ni. amẹrika ṣùgbọ́n àwọn ọkùnrin kọ́lá ẹjọ́ lóhùn mi sẹ́ẹ̀mà lọ́dọ́ kọ́tọ́ sí àwọn rárá pé kí wọ́n lo sákàrà o ẹ̀yin bàbá ń bà ń dérì lẹ́ ń gbọ́ yẹn o lẹ́ ń gbọ́ yẹn o ẹ̀yin wá sọ pé ẹ sànàbì ló ní kọ̀tọ́ ni àwọn wá sọ pé sànàbì ló sọ fún yín kọ̀tọ́ ni àbẹ́ẹ̀ mẹ́sì kàn nítorí pé. ìgbà tí wọ́n lò láyé ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin ló lò ibi tọkùnrin bá ti wá lò lẹ́yìn ọ̀wà wa tóbi wá jẹ́ pé ẹ̀sísẹ́ má ẹ̀ wá má wọ́n wá sọ̀rọ̀ àwọn tó ń sákàrà wọ́n sọ̀rọ̀ àwọn tó ń bàǹdérì wọ́n mọ̀ wá pé àwọn náà bí gbàtàn kó ń fújì ipá wọn lájọyọ̀ ipá wọn lọ bá wọn ń yàn ni tó fi aburú kún aburú kejì eléyìí ń jẹba àpèjúwe orin tó wá tọ́ òun náà lórin tí àwọn èèyàn máa ń kọ nígbà tí wọ́n bá ń rìnrìn àjò nítorí pé afẹ́ tv afẹ́ lọ sí lọ́kọ́jà afẹ́ tv afẹ́ lọ sí kánò afẹ́ tv afẹ́ lọ sí jos afẹ́ tv afẹ́ lọ sí mọ̀ngònú àbí báhámà ìrìnyẹn jìn púpọ̀ ìrìnyẹn jìn púpọ̀ ìgbà tí èèyàn bá ń sìn rìnrìn àjò ojú ọmọ àròyìn bẹ́ẹ̀ làárọ̀ ọmọ àròyìn kí ni nǹkan tó lè mú kí èèyàn ọmọ màlà kí ìrìn yẹn kó fúyẹ́ àwọn ẹni tí ń rìnrìn àjò wọn á máa tàkúrọ̀sọ ọ̀rọ̀ wọn á máa kọrin èèyàn kan máa kọrin eléyìí náà máa kọrin tiẹ̀ nítorí kí ìnira àti jíjìnà tí ọ̀nà yẹn kó má bàa jẹ́ pò ní ọmọ àrò ó máa ń ṣẹlẹ̀ sáwọn onírìn àjò lópin ìgbà tó bá ti jẹ́ pé àwọn yẹn bá pé sáàrù orin tẹ́ wá fẹ́ kọyún tẹ́ni tó fẹ́ kọ fẹ́ kọ yẹtí pé ọkọ àwọn yòókù ọmọ gbé o kálukú ọmọ wí tiẹ̀ tó kò sí ní tó burú mbẹ yẹn ṣùgbọ́n àti màá yín kíkọ̀ dàbí ká máa ti alukur'an kò sì dàbí ká máa ti tasbíyà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọwá láti ọ̀dọ̀ amir ibn al-akwa radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà nígbà tí wọ́n lọ jagun Khaybar nígbà tí ń bẹ lórí ràkúnmí rẹ̀ wọ́n ní ràkúnmí ń bẹ nínú ewì táwọn lárúbáwá máa ń ké tí wọ́n máa kọ lórin fún ràkúnmí kí ràkúnmí ó lè bá àmọ́ká rẹ̀ kó lè bá àmọ́ rìn lọ kọ́mọ́ká rẹ̀ kọ́mọ́ rìn lọ ẹ̀yin náà sì mọ̀ pé àwọn ti ń sin màálù nígbà tó ti tó màálù lọ́pọ̀ láwùjọ tiwa náà àwọn náà láwọn èdè tí wọ́n máa bá màálù sọ kódà àwọn fúlàní wọ́n lórin tí wọ́n máa kọ fáwọn àwọn màálù tó bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ní ràkúnmí torí kí ràkúnmí kó lè bàa jẹ́ pé ń tẹ̀síwájú pẹ̀lú rìn ń tẹ̀síwájú pẹ̀lú rìn kọ̀ọ̀ká gara kò pọ́nrẹ́ wọn wọn máa dá wákà fún wọn. nínú orin tí wọ́n kọ nínú orin tí Amir ibn al-Aqwa ọ̀kan nínú àwọn sàhábà kọ fún ràkúnmí rẹ̀ ní ọjọ́ ogun Khaybar síbẹ̀ máa fi Khaybar ìtòsí Madina lọ́wọ́ Ànábì sallallahu alaihi ní ọdún keje lẹ́yìn hijira ó gbógun lọ bá àwọn yahudi níbẹ̀ ó sì jà wọ́n lógun ó fi borí wọn. ìgbà tí sọ̀hábì yìí wá ń lọ tí ràkúnmí rẹ̀ ti ń ṣe bí ti ṣe ń ṣe ọwọ́ ń dá wákà yìí sùn pé اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فاغفر فداء لك وثبت الأقدام إلا طينا báyìí ni bàbá yìí ẹni ń kọrin yìí lọ tí wọ́n lọ tí ò bá sì tiẹ̀ ni o àbá ti mànà tí ò bá sì tiẹ̀ àbá ti mànà ṣé tí ò bá sì tọ́lọ̀ sáwọn náà ṣe Islam wàhálà ni ṣe Islam. wàlá tọ́sọ dákùnà àbá ti bẹ́nu ẹni tí wọ́n máa yọ zaka wàlá sọláìnà àbá sì ti jẹ́ nìkan nínú ẹni tí wọ́n máa ṣe sọ̀láàt àdúpẹ́ fọlọ́ sọ́ọ̀fẹ̀ wàá ṣàforíjì fún wa o. fìdá ọ̀nlẹ̀kẹ̀mọ̀kọ̀tà fẹ́yìnà ìwọ ọlọ́run ọba wa ìwọ ọlọ́run ọba wa ṣàforíjì fún wa wọ́tẹ́ bẹ̀tẹ̀ àkọ́dáàmà ìlà kẹ́yìnà mẹ́jẹ̀ asákò lójú ogun nígbà tí ìjà bá bẹ̀rẹ̀ wọ́n lójú ogun yẹn o ọlọ́run mẹ́jẹ̀ asákò lójú ogun nígbà tí ìjà bẹ̀rẹ̀ bákan náà nínú rẹ̀ náà ni ọ̀rọ̀jì eléyìí tí wọ́n máa ń kọ lójú ogun nígbà tí ogun bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà bó ti ṣe wá látọ̀dọ̀ ibn rawaha radiyallahu anhu ní ogun mọ́tà ó ní aqsamtu billahi latanzilanna ta'i'atan awla awla tukrahanna aqsamtu billahi mo fi ọlọ́wọ́n bá búra mo fi ọlọ́wọ́n bá búra latanzilanna ìwọ ẹ̀mí mi wọn náà ọgbọ́dọ̀ bọ́ sójú ogun ń bẹ́ mi rẹ̀ sọ̀rọ̀ mo fi ọlọ́wọ́n bá búra kó wọn náà bọ́ sójú ogun ta'i'atan nínú kò sí bẹ́ẹ̀ lẹ́rọ̀ awolẹ̀ tukara ẹ̀nà àbí kí n fi agbára mú ọ̀rọ̀ rẹ̀ torí pé ẹ̀mí ẹ̀mí korira kú ẹ̀mí kórìíra kú ni wọ́n ń bẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ ńgbà tó rí pé mi fẹ́ sá ó ní wàhálà ò bẹ́ẹ̀ ìwọ náà bọ̀ sójú ogun yìí inú kọ́ lọ lẹ́rọ àbí kí n fi tipátipá ما لي أراك تكرهين الجنة onígbà tí gbogbo èèyàn tí kálukú ń ṣe bọ́ọ̀lù ọ̀yà mi kí ló dé tí mo rí ọ tí wọ́n kórìíra àti wà ní jẹ́nà ìwọ ẹ̀mí mi subhanallah ìyẹn ni wọ́n bẹ̀rù kú sọ̀fẹ́ wà ní jẹ́nà ni sọ eléyìí wọ́n sọ bẹ́ẹ̀ lójú ogun nínú rẹ̀ òun náà lórí táwọn èèyàn máa ń kọ́ nígbà tí sẹ́fẹ́ fẹ́ wọ̀ wọ́n lọ́rùn tí sẹ́fẹ́ pa wọn lórí wọ́n máa wá wí orin lẹ́nu láti fi jẹ́ pé wọ́n tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn irú ètí àwọn mọ̀hàjírùn àti àwọn ànsọ́r ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá kó yọ́nú sí gbogbo wọn irú ètí wọ́n wí ní ọjọ́ ogun al-Khandaq ní ọdún karùn-ún lẹ́yìn hijra anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ń gbẹ́ yíká al-Madina so that àwọn kèfèrí tí ń gbógun bọ̀ kò ní ráyè wọlé wọ́n ń gbẹ́ kòtò anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ń gbẹ́ pẹ̀lú wọn mo rò pé gbogbo ẹni tó bá mọ̀ nípa ogun gan láyè sìn ẹ mọ̀ pé kòtò gbígbẹ́ ọ̀ ń bẹ nínú strategic eléyìí tí àwọn sọ́jà máa ń lò pàápàá àwọn sọ́jà orí ilẹ̀ wọ́n á gbẹ́ kòtò yípo òlu lọ́nà tó jẹ́ pé tọ́ta bá ń bọ̀ kódà kó ṣe pé táǹkà wọn ń gbé bọ̀ àti láàrin wọn ń gbé bọ̀ ẹsẹ̀ ni wọ́n ń rìn bọ̀ kò ní rọrùn fún wọn láti tètè wá kán lù wá. ibi táwọn ti ń gbìyànjú àti sọdá kòtò tá a gbẹ́ yẹn tẹ̀mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nu wọn láti mú balẹ̀. so láti ayé ìgbà yẹn nígbà tí Salman al-Farisi radiyallahu anhu òun ló dá mọ́ra rẹ̀ fanabi sallallahu alaihi wasallam ó ṣàtẹ̀jù sáwọn alárúbáwá àwọn ọmọ pété abáfẹ́ jagun a máa gbẹ́ kòtò yípo ibi tá a wà lọ́nà tí kèfèrí àbí lọ́nà tọ́ta tí ò ní rọ̀ lọ́rùn láti tètè wá bá wa gbàtà nàbì sallallahu alaihi wasallam tí èsì sàlágídí tí èsì ẹni tí máa wò pé tó nìkan náà lọ́nà ẹlòmíì ò ríran ànábì wa nùfà kátó wá pa àkóró ntú wọn máa dán onímọ̀ràn ìmọ̀ràn tó lè ṣe ọ́ láǹfààní àtẹ láyé àtàlùkìyàmà ọ wá kọ́ kún sí ọ ló lè bọ́ ọ kẹ́nìkan ọmọ bọ́ ọ kankan ọkọ̀ dà anabi wa nu wọn da mọràn anabi sì gbọ́ tọ agbẹ kòtò anabi ọsọ pé ẹ máa gbẹ nsọ má tó jẹ pé ọkàn nu yín ló mú mọràn wá yẹn máa gbẹ nsọ anabi lè rárá wọn gbẹ anabi náà gbẹ ni sallallahu alayhi wa alihi wa sallam kí wọn á là wá kí làwọn náà rí ìgbéraga ti pọ̀ jù láyè sí wọ́n ń tún àga táwọn yóò fi jókòó wọ́n ń táwọn yóò fi jókòó àwọn kan wá takété ìpè làwọn àbẹ́ ẹ̀kọ́ ni àti wájú làwọn ẹ dákun báwo la ti fẹ́ ga tó ká ga tó ẹsẹ̀ bàtà nàbì wa muhammed Muhammad sallallahu àríwá wa sọlọ àwọn sàhábà ń gbẹ́ kòtò ànábì náà ń gbẹ́ sọlọ sallallahu àríwá wa sọlọ ìfẹ́ ìwà pọ̀ sí ní rẹ àwọn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ àwọn sàhábà àwọn sàhábà wa múrin ìbọnú wọn ni nahnu alladhina bay'u Muhammadan ala al máa bàtẹ́ náà abada. Awa lẹ́ni tó fi àtìlẹ́yìn wa hàn sànàbí Muhammad sallallahu alaihi wasallam pé tiẹ̀ làwọn máa ṣe o àwọn sì máa bẹ pẹ̀lú rẹ̀ lórí pàǹjagun sórí ẹ̀sìn ọlọ́run ọba lópin ìgbà tá ń bẹ láyéláyé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fi rán wọn létí pèsè kòtò gbígbẹ láwọn àtàkùn àwọn ata àti tẹmí wa sílẹ̀ fọlọ gbàtọ wí bẹ́ẹ̀ anabi náà ń bẹ lórí kó náà ń gbẹ́ kòtò anabi wa ń dá wọn lóyún pé اللهم لا عيش إلا عيش الآخرة فأكرم الأنصار والمهاجرة ìwọlọ́n kò sí ìsẹ̀mí kan tó في tó wúlò القيامة ìbá sí ìsẹ̀mí tàlùkìyàmà ìsẹ̀mí tó lọ́wọ́ bá bá fún yẹn sínú àlìjẹ́nà onísẹ̀mí òdodo torí náà ìwọlọ́n bá mi ti àpọ́nlé àwọn ansọ́ọ̀r àti àwọn muhajirin bẹ́ẹ̀ lànà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ ń dá wọn lọ. eléyìí òun náà ń bẹ nínú orin tọ́tọ́ torí pé gbogbo ń dáwí gbogbo orin yẹn kò sí nínú ẹ̀ nínú àwọn orin tọ́tọ́ òun ni sàrfẹ́sù ọ̀mì tòsíláhà bí obìnrin obìnrin tó bí máa bó ti ṣe máa ń pàṣẹ fọ́mọ rẹ̀ fọ́mọ ọmọ sunkún tí ọmọ agbọ́mọdé tí ọmọ agbọ́mọdé ọmọ àmì kọ́ńkọ́ló ọmọ àmì kọ́ńkọ́ló ọmọ àmì kọ́ńkọ́ló ẹlẹ́yìn àkóso tó burú mbẹ́ tọ́wọ́ agbáyàwó rẹ̀ létí pé sọ gbọ́pọ́n lórí ọ̀dà eléyìí kò sí tó burú mbẹ ike ẹ báyà wà rẹ ọjọ ahmed ahmed yóò rán mi lọ maka o ahmed yóò rán mi lọ maka sẹnìkan bá yín maka kọ kánò ni kẹsì rọ ọmọ rondo náà rọ ọmọ rondo ẹ jẹsẹ ẹ ẹ tẹ bírèkì ẹ rí táwọn màmá màmá máa ń sọ yẹn. tẹ ń kọ lórí fáwọn ọmọ yẹn wàláì gbà mí máa já sádùá wàláì torí ẹ ló ti jẹ́ pé àsìkò tó máa ń kọrin fọmọ rẹ ti ń sunkún kó lè bá àdákẹ́ máa wọ ọ̀rọ̀ dáadáa fi kọrin máa wọ ọ̀rọ̀ tó wúlò fi kọrin yẹn torí mi máa kọrin fọmọ máa ké lágbájá o lágbájá o ní maka lọ́wọ́ tó ti ń kéwú. lágbájá ọmọ mi ní maka lọ́lọ́mọba mọ́mọ́ lọ maka nígbà tó dàgbà màmá sàdúrà fún ọgbà àbí ọgbà ọgbà àtẹ̀sẹ́ ni sọ pé lórí ìta lọ́wà tó ti ń fọ́gò lórí ìta lọ́wà. dàgbà tí máa ń kò ní ya nìkan lẹ́nu. màmá ó ṣe déédéé àdúrà ó ṣe déédéé ìgbà tó lọ́ọ́ máa ṣe bí di tọ́ gẹ́gẹ́ bí àpèjúwe rẹ̀ bùnàyẹ sí rọ̀ ìhànà tó ń ẹ̀sùn mú ha. فديت أمي وفدتني أمها ẹnìkan ní kọrin fún ọmọ rẹ̀ báyìí ó ní bòónáyé sí ọmọ mi kékeré rayhanatun ọjẹ́ lọ́fíńdà olóòórùn tó dùn aṣọ mọ̀ha tí mò ń gbọ́ òórùn rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọdé òórùn wọn máa ń dùn. wọ́n dàgbà tán ni wọ́n di ẹni tí ara wọn rùn dá nígbà tí wọ́n ewé. nígbà tó ọmọ kọ́kọ́ jáde ẹ̀rí pé tẹ́ bá gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ fẹ́ sọ́lẹ̀. tẹ́ bá kó ara ọmọdé inú rẹ̀ wọn dùn. tẹ́ bá ya inú ọmọdé tẹ́ gbóòórùn rẹ̀ Masha Allah tẹ́ yóò kù tì ní tí gbogbo ẹ̀rọ máa ta sẹ́yìn pé ọ̀kẹ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ pé ọ̀kẹ́ kí ló dé torí pé oorun yẹn ọ̀bára mu ni. onírà ìhánà oorun tó dùn lọ́mọdé aṣọ mọ́ha tí mò ń fà sí mu. fàdé tó ohun mi èmi tẹ̀mí tèmi gbà yá mi sílẹ̀. wọ́n fẹ́ dẹ́tí ní ọmọ ha ìyá ìyá mi náà sì tẹ̀mí tiẹ̀ gbà mí lẹ̀. tó ọjọ́ wákàtí ń dá fọ́ọ̀mù rẹ̀ tó eléyìí kò sí nínú tó burú. bákan náà nínú àpèjúwe orin tọ́tọ́ oní àlórin táwọn obìnrin bá ń dá nígbà tó ń gbéyàwó lọ́lé ọkọ orin tí wọ́n ń dá nígbà tó ń gbéyàwó lọ́lé ọkọ bákan náà orin táwọn obìnrin máa ń dá fún ọmọdé nígbà tí wọ́n bá bá dábẹ́ àbí ìgbà tí onírìn àjò bá padà dé àbọ̀rin tí wọ́n ń dá lọ́jọ́ ọdún láàrin ara wọn. ẹnì kẹta wọn gbé ìyàwó lọlé ọkọ náà láwùjọ tiwa náà àwọn obìnrin tí ń gbé lọlé ọkọ wọn è dákẹ́ o bó tilẹ̀ jẹ́ pé àwọn tó máa jáwé sóbì wọ́n lè máa ya alẹ́ kọ̀ọ̀kan lọ́nà wọ́n lè máa dúró lórí ta wọ́n lè máa tún téńjì wákà wọ́n tún téńjì kínní kan tún láwọn kan bọ́ wájú báwọn tí wọ́n tún padà sẹ́yìn. tọ́ gbéyàwó lọ ilé ọkọ rẹ̀ lónìí o yóò máa rà bàbà lórí ẹni. tọ́ba pé láàrin ara wọn ti ń sọ òbúrú o tí ọ̀bá ara bàbà lórí ẹni tó lu tébù ni ọmọ sùn náà ni. eléyìí òbúrú tọ́ba pé láàrin ara wọn ti sọ eléyìí. tọ́ àpèjúwe rẹ̀ eléyìí tó wá láyé ó dárí káwọn obìnrin sọ pé àwa ti wá o ẹ kí wa. àwa náà ń kéyìn. wàlẹ́wò lẹ́zẹ̀hẹ́bùl àhàmàrú màá hàlẹ́ bí wàdínkùn tí o bá ti gold tí o bá ti gold eléyìí tá a gbé wa báyìí kí làbá wa ti lè yín lónìí. ìyẹn ni pé yẹn gold yàtọ̀ sí wọ́n tó ṣe zìnnà fẹ́yàwó ẹni kó ṣe sùúrù níyàwó ṣe jẹ́ kí gold kò ṣe sùúrù zìnnà ni wọ́n ṣe tó mìíràn ju tọ́tọ̀ rẹ̀ pàǹdà ẹni kọ́ máa bẹ̀rẹ̀ pé hán ọ̀pọ̀ nǹkan. wọ́n ní ọmọ ọmọ ti lọ lé ọkọ tí ọkọ bá wọ ẹ̀ sọ fún wa àtẹ̀mọ́tẹ̀ mọ́tẹ̀ àtẹ̀mọ́tẹ̀ mo sì lọ lóyún ẹyẹ ńkọ́ ẹyẹ lọ́wọ́ á bí sọ̀rọ̀ pé ńgbà tẹ́ ẹ̀ ṣe sùúrù kèé níyì kèé lápẹ́lẹ́ àbùkù láéláé ìyá tó wá ń retí lálùkẹ́yà àmọ́ tó bá wù ọlọ́run láti fi ìyá rẹ̀ jẹ nítorí pé ẹ̀kúkú tí ìyá zìnà láyé ìyá rẹ̀ retí yín lálùkù yá àmọ́ tó bá wù ọlọ́run láti fi ìyá rẹ̀ jẹ yín. wàlẹ́wò lẹ́lẹ́hàbẹ̀tò sámúrà lẹ́mtẹ́sìmẹ́n àdàrí kan. tó irú àwọn orin yìí táwọn obìnrin bá ń kọ́ ńgbà tó ń gbé àwọn lọlé ọkọ pẹ́ẹ́pẹ́ ló má jẹ̀mú pé àwọn ọkùnrin ọlọ́kùnrin ò ṣe kíni ò gbọ́ wọn ọjọ́ báyẹn. eléyìí eléyìí tó ṣe pé kò burú téèyàn bá ń kọrú rẹ̀ nígbà tó ti jẹ́ pé gbogbo àwọn kan tó burú yẹn kò sí nínú ẹ̀. oríṣi kejì nínú orin onílà ń pè ní alghina ìwọ̀ orin ìwọ̀ jẹ̀mọ́ onáà gbogbo orin pé àwọn mẹ́jẹ̀mú tá a wí síwájú yẹn kò sí lára rẹ̀ ọtakọ àwọn amẹjẹmú tó gbọ́dọ̀ pé sára rẹ̀ àwọn tí ọyọ kọ wà nù rẹ̀ ló ṣe kíni ló wà nínú rẹ̀ gẹ́gẹ́ bí orin tó ṣe kí wọn kọ tó ṣe kí wọn lùlù nínú ẹ̀ orin tí wọn kọ wọn fa fèrè nínú rẹ̀ wọn lu ṣẹ̀kẹ̀rẹ̀ nínú ẹ̀ wọn lu agogo nínú ẹ̀ wọn lu jáàsì nínú ẹ̀ wọn lu bàtà wọn lu àkúlà wọn lu àkúbà wọn lu gbogbo ẹ̀ wọn fa fèrè wọn lu jáàsì bákan náà wọn tẹ piano gbogbo orin tó ti tán bá ti lè musical instrument sí orin yẹn kí lorúkọ kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹríà haram àbí orin tó ti kí wọ́n kọ tó ti àkójọpọ̀ èyí tó takò sẹ̀ríyà gẹ́gẹ́ bí orin tí wọ́n kọ tí wọ́n fi ń kí eégún orin tí wọ́n kọ tí wọ́n fi ń kí orò orin tó ti kí wọ́n kọ láti fi kí Ṣàngó orin tí wọ́n kọ láti fi kí Ògún orin tí wọ́n kọ láti fi kí Èṣù orin tí wọ́n kọ láti fi yìn àwọn babaláwo orin tí wọ́n kọ láti fi yìn òòṣà orin tí wọ́n kọ láti fi yìn Ọ̀ṣun Òṣogbo orin tí wọ́n kọ láti fi gbẹ́bọ lárugẹ gbogbo àwọn orin yẹn ìdájọ́ wọn ní kíni haram àbí gbogbo orin tí wọ́n kọ tí ò jẹ́ kí wọ́n lọ sí sọ̀láàt orin tí wọ́n kọ tí ò jẹ́ kí wọ́n lọ sí sọ̀láàt ó dájú pé orin yẹn náà ń kọ kí náà jẹ́ haram bákan náà gbogbo àwọn orin tí wọ́n kọ lónìí gẹ́gẹ́ bíi fújì abẹ́kílọ́bọ̀ sinari haram nítorí pé kí ni wọ́n máa fi fún un gbogbo musical instrument ló wà ń bẹ̀ bákan náà ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ńkọ́ majority rẹ̀ kọ́ ọ̀rọ̀ burúkú ni tí o bá jẹ́ nítorí takùtọ̀ náà lágbà pé wọ́n yin ẹbọ wọ́n yin òòṣà yóò sì jẹ́ ọ̀rọ̀ burúkú tó takùtọ̀ náà lágbà pé sọkúsọ ni ìwékúwé ni sẹ́bẹ̀yìn náà ẹ ti ṣe ti kọ́ nínú àwọn àsọkúsọ yẹn tí pàǹtí rẹ̀ sì dúró létí àti lọ́kàn yín dòní níbi tí a ti ń sọ̀rọ̀ obìnrin níbi tí a ti ń sọ̀rọ̀ ṣekúṣe níbi tí a ti ń sọ̀rọ̀ sọkúsọ nígbà tí olórin kan tí ń sọ̀sọ̀kúsọ tí ń wíwèkúwè àwọn bàbá tó jẹ́ pé wọ́n dàgbà wọn ò ronú wọ́n dàgbà wọn ò dánú ó ní ẹ̀rọ ra jẹ́sù ẹ̀rọ ra mú mi nítorí pé kinní kan ti kówó wọlé o ó ní ìsìn ńgbà tó ń ti wá kówó wọlé torí tẹ́lẹ̀ ń sọ pé ẹ̀rọ ra jẹ́sù ẹ̀rọ ra mú mi àwọn èèyàn rò pé iṣu tí wọ́n ń tà lọ́jà ni àwọn èèyàn rò ike ẹ̀gẹ́ ni àwọn èèyàn rò pé iṣu ewùrà ni wọn ò ó ní ní ìsìn báyìí o wọ́n ti wá kó wọlé o ẹ̀jẹ̀ sọ ẹ mú mi ẹ̀jẹ̀ sọ rẹpẹtẹ Buhari ti kó owó wọlé àbí kìíní kàbẹ́ la hawla wala quwwata illa billah ẹ gbọ́dọ̀ sọkúsọ ẹ gbọ́dọ̀ wúkú ẹ̀yin náà sì bímọ bẹ́ẹ̀ ìyá yín obìnrin ni àwọn àǹtí yín obìnrin ni wọ́n àwọn ìyàwó yín obìnrin ni wọ́n ẹ̀ wọ́n ń pèpè pé kìzì náà tá máa lọ kìzì náà tá máa ṣẹlẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ rẹpẹtẹ irú àwọn ọ̀rọ̀ sọkúsọ tẹ́ táwọn olórin wọn yẹn tí wọ́n ń sọ nìyẹn bákan náà ẹgbẹ́ nínú àwọn ẹni tí wọ́n máa sọ yìí kékeré ẹ kìíní kan àjọjẹ lọ́la yìí báwọn ọmọ kúnfìrín bá tún wọ́n máa dáhùn àṣà yẹn wọ́n máa sí nàkìzì náà pọ̀ ẹ̀yin náà wò wò orin orí ibú tí wọ́n ń kọ yẹn ẹ̀ ní sáláì rí dájú bó ti ṣe yẹ kó fẹ́ ṣe ń kọ́ wọ́n tún ti bá dórí pé wọ́n tún ṣe ní fíìmù bí wọ́n ti ṣe ń kọ́ wọ́n mọ̀ kọ́ wọ́n máa fi hàn báwọn ṣe ń kọ́ láì àbí kó fi hàn báwọn ṣe ń jó láì wọ́n wá kó àwọn ọmọbìnrin olórí ibú wọ́n kó wọn síwájú tí wọ́n wà ní ìhòòhò ọmọlúwàbí ní ìgbà míì ìgbà míì wọ́n wà ní ìdajì aṣọ ìdajì ìhòòhò wọ́n mọ̀ wá dé níwájú wọn gbogbo ńdọ́nà fi pamọ́ sí wọn lára wọ́n mọ̀ wá gbé hàn ráyé wípé torí kíni kí rẹ́kọ́ọ̀dù bàbá àyà yóò lè tà nítorí kí bàbá òfò yìí kó lè bá àrò káwọn ọmọ olórí ibú yìí wọ́n bá lè ráyé dàrú débì kan síbẹ̀yìn náà ti mọ̀ pé ń tẹ́fẹ́ wò nìyẹn tẹ̀sí lọ fowó rà sí ìyàmọ̀ owó òkú kọ́mọ́sẹ̀sẹ̀ kùsẹ̀ sẹ́yìn a máa gbọ́gbọ́ kúgbọ́ kọ́ máa máa wíwèé kówè fala hawla wala quwwata illa billah. àwọn ilé yẹn lọ́pọ̀lọpọ̀ wá sọ̀dọ̀ ànábì wọn àwọn ni wọ́n máa gbọ́ra wọn nígbà bá sọ ẹlòmíì lè látara orin fújì ló ti pálọ̀ àlámàṣe látara orin fújì ló ti pọ́wọ́ jánábà wẹ̀ látara orin fújì ló ti máa kánú l'islam la hawla wala quwwata illa billah bi'sa al ìmọ̀ òfò ni ma tó ní nígbà tó yẹ pé lọ́tọ̀dọ̀ àwọn ẹni òfò ló ti mà. torí di ẹlẹ́yìn ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o orin ẹni òun náà ni wọ́n wí wọ́n tara rẹ̀ wọ́n fi lówó wọ́n tara rẹ̀ wọ́n fi ní wọ́n fi níyì wọn wọra wọn gẹ́gẹ́ bíi tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa wà torí rẹ̀ fọ́tò wọn lẹ́rìí tí kálukú lé mọ́mọ́tò wọ́n lé fọ́tò wọn mọ́mọ́tò wọ́n lè ní ọ̀gá ńlá wọ́n lè ní ọba ńlá ókè tó ń bá jọ́ka ńlá ọba ńlá kí wàá lọ lọ́hùn. la hawla wala quwwata illa billah. ọ̀gá ni wọ́n ra mọ́tò ẹ̀ yín ọ̀dà dúpẹ́ ẹ̀ mọ́ núrò ìwọ́n ń gun kẹ̀kẹ́ ká mọ́tò àgbà wà lọ́ ń wà ọwọ́ àlọ́ lẹ fọ́tò ẹnìkan mọ́ mọ́tò rẹ wípé mọ́tò tí ọ̀gá ńlá rà nù ilé tọ́ba ńlá kọ́ nù la hawla wala quwwata illa billah kí ni wọ́n wá ń sọ náà gan-an rí ó dájú pé báwọn ẹni tí ń ra orin wọn ti ṣe rí làwọn ẹni tí ń kọ fún wọn náà rí kí ni wọ́n ń sọ gan-an rí tẹ̀sí lékún làkàì kí ni kúkú tẹ̀ rí mú bẹ́ẹ̀ tó fi jẹ́ pé tiwọn lẹ́ mú gbọ́ wọ́n tó bá débi pé wọ́n ń gbé ìwé jáde lórí àwọn olórin yìí àríyá àríyá kálukú wọn máa dáwó síbẹ̀ ni ibi kí ni ń ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré kí ni ń lọ lágbo onífújì nílé fújì súnmọ́ẹ̀ onótù gbẹ́rù wọ̀ pé súnmọ́ẹ̀ Nigeria limited la hawla wala quwwata illa billah kí ni wọ́n fẹ́ fi dánilẹ́kọ̀ọ́ sí ní gbígbọ́ àwọn abáàtì ọmọ lélẹ́yìí ọ̀dà eléyìí ọ̀sọ́. ẹjẹ ajá yóò rí wá járe kálí bá ti yára tó bá ti nù jahannam ntọ́pọ̀lọpọ̀ ń bá ká tí wọ́n máa gbórin fújì kákó ní onífújì kan bọ̀ wálẹ̀ yìí lónìí yìí báyìí onífújì kan abọ́yọ̀kà ńlá abọ́yọ̀kà ńlá bọ́yá ọ̀kan míì nínú wọn náà ní bá ń bọ̀ wálẹ̀ yìí ní sẹ́rù pé stadium yẹn gbá yẹn mọ̀ ń béèrè ni wọ́n tún ní ten ten thousand wọ́n fi wọlé gbogbo àwọn ẹtí àjẹ gbogbo àwọn akúṣẹ̀ wọ́n lọ wọ́wọ́ ya wọ́n làkóso owó èlé àlóòtú ẹ̀fẹ́ kò tún gbá ní ọ̀gá ńlá. wala hawla wala quwwata illa billah òfin ọlọ́run ìlànà anabi muhammed sallallahu alaihi wasallam là yìí èèyàn mélòó lọ́gbọ́ lọ́dáhùn èèyàn mélòó lọ́gbọ́ lọ́dáhùn lẹ́yìn tá a kéde tán ní mọ́sálásí mọ́sálásí a tún kéde lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì a tún wá fi ìwé pélébé pélébé lé gbogbo èèyàn lọ́wọ́ èèyàn mélòó ló dáhùn tí wọ́n bá sọ pé ọ̀kan nínú àwọn ẹni tí ń ba ayé jẹ́ tá à ń sọ nípa àdájọ́ ọ̀sẹ̀ tí wọ́n ń ṣe ìní bá ń bọ̀ tó ń tipa ọgbà pípọ̀ dáa bí gbogbo yín náà lẹ́ẹ̀ lọ́ọ̀bẹ̀ àbí kẹ̀sẹ̀ gbogbo gbóyin láì lọ bẹ wọ́n tún mú ìyàwó lọ mọ́mọ́ lọ́wọ́ fáwọn afẹ́ fẹsẹ̀ rájò àwọn tí ẹ̀fẹ́ rí bí bàbá bàbá bàbá bàbá ti rí tí gbogbo wọn ti kú báyìí wọ́n kọ fújì lálùkì yàmà lójú rẹ lọ́ba yìí. wala hawla wala quwwata illa billah wọ́n sì pàkíyèsí bàbá rẹ̀ kó tó kú o wọ́n pàkíyèsí rẹ̀ wọ́n ní kó forin sílẹ̀ ikú ń bẹ́ o ó tún wá kọ́ lórin pé nu tíra wo gan lẹ́tírí pórin ọ̀dà àwọn tíra náà la fẹ́ mú jáde lónìí ó dùn wá kó ti kú kẹ́ni tí ó bẹ láyé fún wọn fi kẹ́kọ̀ọ́ bóyá wọn ó tù bá káwọn náà tó kù. yẹ́sẹ̀ pé kò sí ti pẹ́ o dára gẹ́ẹ́ ǹjẹ́ o láti jọ́ tó ti wá wí ẹ̀yin sẹ̀sẹ̀ wá rí síra. rárá o òun náà lásìkò tó fi wá gbọ́ kò lásìkò tó fi wá gbọ́ òun náà ti ti mà ike tí òun bá lòun fẹ́ gbọ́ òun ó gbọ́ tó wọ̀n pẹ́rí òun á ní kẹ́sìn tó ń sílẹ̀ lè dínà. oríṣi ilé ọ̀dọ̀ wa ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run afálà fúnra nù wa yìí kọjá ntị ó ṣe wá láǹfààní kọjá tí ó ṣe wá láǹfààní olórí orílẹ̀-èdè ilẹ̀ yìí níjọ́ ni pé orílẹ̀-èdè rọ pé gbogbo nǹkan ọ̀lọ́ déédéé bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀ lọ́nà tí wọ́n sílẹ̀ rí lórílẹ̀-èdè yìí ẹ̀yin máa fẹ́ ṣe ń jí àwọn èèyàn gbé láàyè tẹ́tọ́ lílọ wọn la rí àràbọ̀ wọn. èèyàn tó pé lásìkò tí ń ṣèjọba yẹn ni gbogbo nǹkan ń dàrú báyẹn. èèyàn tó ti pé gbogbo kótó ibi tí wọ́n ń kówó ìjọba sí ló ti fẹ́ gẹ́ lórí pé nǹkan náà bó ṣe wù ní kò sí tọ́ka. òun náà ló tún wá wá sílùú yín ṣé gbogbo yín lẹ lọ́ọ̀bẹ̀ ọlọ́ọ̀dì agbọ́n gbogbo yín lẹ tún lọ́ọ̀bẹ̀ ẹlòmíì níbi táwọn sọ́jà ara mu wọ́n lu sí à etí ló kù sí ọjà pé ọ̀kẹ́ wọ́n ń fò gànà ọ̀fẹ́ wo Mr. President àbí bẹ́ẹ̀ kọ́ àwọn sọ́jà tára ń kan tó pé láti bí wọ́n kó wọn lọ bá Boko Haram ni pé kòboro ẹni alẹ́ múlá lè bímọ wọ́n jẹ so mọ́bẹ́lẹ́ yìí sàpèjúwe nì kẹ́lẹ́ bá a mọ̀ ipe gbogbo tí ò ní wúlò fáwọn yẹn láyé lálùkìyàmọ̀ ni wọ́n máa sáré sí sẹ́mbà lólùmọ̀kan fẹ́ wá bá wọn sọ̀rọ̀ kékeré ní kí ni wọ́n sọ wọ́n kí ni tuntun kí ni tuntun ókè àwọn olórin tí ń kọrin náà sẹ́rù kó orin tuntun wà ń bẹ̀ kò sórin tuntun bẹ̀ torí pé gbogbo orin tí wọ́n ń kọ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orin àwọn bàbá tó ti síwájú nù orin bàbá lẹ́bàá ìlọ ọ̀pọ̀lọpọ̀ fújì ń kọ from A to Z but àwọn yí padà àwọn kì ìlú oríṣiríṣi bọ̀ bọ̀ wọ́n kì fèrè oríṣiríṣi wọ́n sì kọ́ àwọn ọmọ àtàkùjọ ago ẹ máa jó ń ẹni tó ti lẹ́yìn ẹni tó ti lọ gan nínú ọ̀pọ̀lọpọ̀ wa orin ẹni tó ti lọ ni wọ́n ń wọn ò ní kàkà tuntun. tó olùmọ̀ fẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ wọn ní eléyìí kò bá tuntun wọ́n sọ àgbọ́sórí bàbá àwọn pé njẹ́ ń bọ́ sọ nípa àmà ó ti gbọ́ rí abó òsì ìmọ̀ rí àpọ̀ sóríire lò kí lọ́wọ́ á tó fi jẹ́ pé gbogbo ní òbí àsóríire àwọn èèlọ sídi rẹ̀ wọ́n pe onífúsì kan wọ́n ní kọ́ wá kọrin wọ́n yẹn wọ́n ní mẹ́jọ alẹ́ ni o àti ìdárọ̀ àsìkò rẹ̀ wá tó mẹ́jọ nítorí pé ẹfẹ jófútì yìí kí gbogbo ara yẹn ọ̀nà kẹsì ẹ̀fí dúpẹ́ fọlọ̀ ọdún náà wọ́n ti jófútì fi dúpẹ́ fọlọ̀. wọ́n wá padà tó bá torí tọ́lọ̀ sékì yàmù lẹ́yìn lẹ́sẹ̀ ni. ẹ ti sẹ́kọ̀ láti lẹ́yìn ìmáàmù ìmáàmù ká abẹ́sẹ̀ wọ̀tẹ̀wọ́lá ìrẹ̀ sẹ́mtò kò wẹ́rọ̀ ẹ ló ti gbòjò ó ti gbòjò ẹ̀yin jẹ̀mọ́ wọn kẹ́kẹ́ ronú sọ̀rọ̀ ìmáàmù yìí ká yọ gbàdá sí maka ẹsìn gbọ́ fújì láti aago mẹ́jọ dàárọ̀ eléyìí ò burú wàlà hawla wàlà quwwata illa billah gbogbo orin tẹ́ rí yẹn a máa mú ọpatọ lọ́ọ̀sì a sì máa ràn wọ́n lọ́wọ́ láti má sojú ṣe eléyìí tọ́ lọ́ọ̀sì lọ́ràn ẹ̀ lé wọn lórí bákan náà tóun ibà jẹ́ kóbìnrin ló ń kọ́ tóun ibà jẹ́ kóbìnrin ló ń kọ́ tí ń kọ́ báwọn ọkùnrin àti obìnrin láti gbọ́ haram torí rẹ̀ àwọn èèyàn ń wákà àwọn èèyàn ń wákà kọ̀tọ̀ ẹni akẹ́kọ̀ọ́ tó ń jẹ máa lẹ́nu tá ń lo oúnjẹ tí ó kó bá ní láyé lọ́rùn tó ń jẹ wá lé lẹ́wọ̀n àbá kó bá wọ́n tún wá dá wọn kálẹ̀ wọ́n lọ ní Islam Islamic wákà náà lẹ́ ń gbọ́ yẹn kò sí Islamic wákà kò sí Islamic wákà torí islam ò bí wákà. nítorí ni kí ni akọ́ra ìtẹ̀lé tọ́lọ̀ ìjìnlẹ̀ sí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀. bẹ́ẹ̀ wá rí wọn lọ́kùnrin lóbìnrin àwọn ìtọ́jọ́kùnrin wa ó dé sí làbùkún gbogbo wa ni mùsùlùmí. àwọn obìnrin àwọn gbé ìbòrí sórí pélébé kò ju èjìká lọ. wọ́n máa kọrin yẹn láìláìláìlá láìláìláìlá wọ́n máa tàpá kónkónkónkó báyìí pé kí ni wọ́n ní islamic waka ẹ gbọ́rọ́ irú rẹ̀ lẹ wá rà ẹni ẹni òbí ẹ fẹ́ràn fújì fẹ́ràn jùjú àmọ́ islamic waka sábù kan náà lẹ́jọ́ wa. so nítorí yìí láti kẹ́ gbogbo ẹ̀ ti di tọrọ inú wọn tún máa tò ládùúgbò wọn pé tó fi irú olórin ẹ mọ̀ ńlá ni. àbá ńlánu olùmọ̀ ńlánu ẹ aburú sọ̀kalẹ̀ sádùúgbò ẹni àdúgbò ńlá àdúgbò òkú ti ń sọ́ọ́rì lórí ìdílé ọ̀dọ̀ wọn wọ̀nyí orin làbá ti rí pé gbogbo àwọn kan wọ̀nyí pé sí bákan náà tó bá ẹgbẹ́ ni tí ń kọ́ gbogbo ògbà ní gbogbo ògbà ní gbogbo ògbà ní wọ́n ti wá fi dáàmà yóò di orin tó jẹ́ kínní haram táwọn ọ̀dàmọ̀ pẹ̀lú fújì náà àwọn fújì báyìí táwọn ọ̀dàmọ̀ pẹ̀lú jùjú náà àwọn jùjú báyìí àwọn baba kéwì ti ń kéwì táwọn náà sọ̀rọ̀ gidi tó nítumà tó mọ́gbọ́n dání àbí òye wa táwọn náà wà lùlù sí tó ń fọ fèrè sí kí ló kọ tiẹ̀ náà orin kíkọ tó jẹ́ èèwọ̀ haram. ẹyọ ìlú kó mbẹ ẹyọ fèrè kó mbẹ ẹyọ gbogbo gbogbo àwọn tí ẹkó sẹ́yìn kọ lọ wá bi ẹ máa wá kéwì yín dàgbé o ẹ máa wá bá òyìn tó wúlò o ẹ máa sọ tó lórin o tó ìgbà náà yọ ọsẹ tọtọ ṣùgbọ́n sọ̀rọ̀ o ọlọ́run náà nù ọba ẹ̀ ọba ẹ̀ ọba ẹ̀ ẹ̀ ẹ̀ ayàwó lọ́tọ́ka sí gbogbo eléyìí o àdìsí wọn lọ́tọ́ka sí pé nùrò yẹn ọlọ́ni ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ah, ah. subhanallah torí ẹ bákan náà tó bá jẹ́ pọ́ni tí wọ́n ń kọ́ tí wọ́n ń mọ wọn lórí tí wọ́n ń gbowó lórí ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haram olórin ni wọ́n ń kọrin tí wọ́n mọ lórí àni wọ́n ní. ijó la rí àró torí ẹ lọ jókòó àwọn ẹtí wọn náwó kọ́kọ́ sójú torí pé ibi táwọn ẹtí ń rówó tí wọn nù. wọ́n sì ní tí àwọn bá ń kọrin tẹ̀ bá náwó fáwọn àwọn olójijì tó lẹ́sẹ̀ á lójijì ṣebí sẹ́sẹ̀ ìṣèlú tẹ̀ kàkútẹ̀. wọ́n ní torí pé tí àwọn bá ń kọrin tó rí yín bá wú wọ́n túmọ̀ sí ọ̀tẹ̀ pàmẹ́sẹ̀ ó burú lófin ọlọ orin tẹ̀ ń kọ́ nǹkan burú. nítorí pé màá lẹ́kẹ̀dẹ̀ àmì haramí tọ̀húrọ̀ haram gbogbo tó bá ti ara haram wáyé tí a bá ti ara haram yìí kí ni ìdájọ́ tiẹ̀ haram ló ná. bákan náà àwọn ẹni tó kọrin pẹ̀lú ohun kì í pe ní lọ sídìí ṣèṣì náà. ẹ mọ̀ pé àwọn ohun kan wà tẹ́kítù bá gbọ́ yóò mi ara rẹ yóò mi ọpọlọ rẹ lórí pé zìnnà lọ́mọ wa irú eléyìí náà haramu haramu yóò mú kí àwọn tó ní làákàyè wọn pàdánù làákàyè wọn yóò mú káwọn ẹni tó ní làákàyè wọn ṣòfò làákàyè wọn wọn mọ afẹsẹ ti ẹranko kí wọn lè rí àwọn nǹkan tó ń sọ yìí o kí lè rí orin tó jẹ haram láti inú alukur'an àti sunna àti ọ̀rọ̀ àwọn sàhábà nítorí pé àwọn ẹni tó ń kọrin táwọn ń ṣe ìforí ṣiṣẹ́ ẹlòmíín ni wọ́n fẹ́ tiẹ̀ sọ pé tó wọ́n bá tuntun lé ayé wa kò yẹ pé tá a bá ti lọ a ti lọ ọ̀nà ó ti jọ́ pé dàrú kéya tó wọ́n bá tuntun lé ayé wa olórí lòun ó tún jẹ́ ẹgbẹ́ nǹkan mẹ́rin náà olórí lòun ó tún jẹ́ ẹ̀rọ ìlẹ̀ tí ìtara ń jẹ wọ́n láwọn ọmọ ẹ̀rí sọ́sọ pé kódà kí ló dé wọ́n nítorí fáwọn fẹ́ẹ́ gáàdì tẹ́lẹ̀ mọ́ wọ́n láwọn sáńsáńsí àti mọ̀lẹ́bí wọ́n láwọn ni wọ́n ti ń kọrin àwọn wa bá láyè nígbà tó sì tọ́ láyè sáńsáńsí tọ́tọ́ láyè mọ̀lẹ́bí bó lọ́sọ̀ adáyé tàwọn tó dàrá mọ̀ bọ́lọ̀ pé wa àwọn wa sọ pé ọ̀rọ̀ kó orin ọ̀tọ́ ẹ̀ hápò ọ̀tọ́ náà tọ́ nítorí ìdí ẹlẹ́yìí. kọ́kọ́ yi wọn àlàyé bí ó sì ṣe yé náà là ń ṣe yìí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa wọ́n fún Iblis ẹni ẹ̀kọ́ lẹ́yìn ìgbà tó fẹ́ lọ tọkọ láti forí kalẹ̀ fún baba ńlá wa Ànábì Adam alayhi salam lẹ́yìn ìgbà tí lérí lé ka níwájú ọlọ́ tó sì tún fi bá wa búra ibi tó bá wa ti lé lọ́ọ̀ lára tí kò pa oorun títí dijọ́ pé pẹ́pẹ́ ńgbà tí màlẹ́kọ̀ bá fẹ́ atẹ́kùn sí fèrè ìyẹn màlẹ́kà Israfil tí ó bá fẹ́ atẹ́kùn sí fèrè tí gbogbo abẹ̀mí ọtí ọ̀parẹ́ ìgbà náà ní kọ́lọ́ tó kọ̀ rẹ tọ́lọ̀ ọba bá tó bá sẹ́wọ̀n ìgbà náà òun ó sì rí pé òun sì gbogbo ọmọ ànábì Ádámù lọ́nà ẹni tí ó gbọ́ lọ́wọ́ sínà tó ń mú bá wọn ó kéré òun bẹ́ẹ̀ náà kọ́lọ́ wọn lò lára bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ti ṣe innaka minal munzari àti gbàdúrà rẹ̀ ìwọ fẹ́nu ẹni tá a lè ṣe kópa títí di ìjọ gbẹdà gbìyàmù tí kò pa gbogbo abẹ rẹ̀. ọbẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ tó ti fẹ́ tẹ̀sẹ̀ sórí ikú ni sórí ikú rẹ̀ gbóná fẹ́lifẹ́li. ọlọ́run bá lọ lára ó ní ọmọ abẹ ìjọ gbẹdà gbìyàmù ní ìgbà tí màlẹ́kà ìsọ̀rọ̀ fèèsì tí ó fi atẹ́kùn sí sẹ́rẹ̀ tí gbogbo nǹkan parẹ́ tí ọlọ́run bá wá sí yẹ́sẹ̀ fún ọ èmi náà lọ ń lérí lẹ́tà níwájú mi èmi náà lọ gbé ń búra lórí fóòtì àwọn àrọ́mọdé máa ń dámọ̀ lọ́nà ọlọ́run bá ní gbogbo tó bá wù ọ lọ sí o ìwọ àti gbogbo ẹni tó bá tẹ̀lé sí ọ gbogbo ẹni tó bá tẹ̀lé sí àti ìwọ alára ní tó bá wù máa ṣe o mo fi ń ta yín lójú pé jahannam ìgbà ni gbogbo yẹn bá wọ̀ ọlọ́run fi bẹ́ẹ̀ ó fi yí àṣẹ fún ọ ọlọ́run bá wá nínú súrọ̀tù Isra káfí lè bá àmọ́bóni ti ṣe ọ̀rìjìnẹ́tì nínú súrọ̀tù Isra àyà sixty four sí sixty five ọlọ́run bá ní wọ́stẹ́fìd mani sọ́kọ́ àtẹ̀mínú ọ̀nbẹ sọ́wọ́tìk وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا من آيات ولو ما استطاع الشيطان اني واستفزز من استطعت منهم بصوتك ما لو ولا رياء فلو قلت له أنت على ọlọ́wọ́ á ní máa lọ dá wọn lára yá gbogbo ẹni tó o bá lágbára lórí rẹ̀ nínú wọn pẹ̀lú ohùn rẹ̀ máa lọ dá wọn lára yá dára bí wọn sọ fọlọ náà fọlọ tó lò wọn kò sí dára yá sọlọ. àwọn ni wọn ti sọ pé kíní kan òun orúkọ rẹ̀ Abubakar bàbá rẹ̀ Ismail wọ́n sọ pé abubakar ismailu abubakar abubakar ismailu abubakar olùyẹ̀bá ọ̀ tó pọ̀ rẹ̀ màtẹ́lẹ̀. bàbá onílù náà sọ̀rọ̀ á sọ sí tiwa ntàdíreke bàbá olùsọ̀lù sí ntàdíreke bàbá olùsọ̀lù sí ntàdíreke àmẹ́yìn ẹ̀sọ̀ kọ́lọ́sọ̀ ànábìsọ̀ kọ́lọ́sọ̀ ànábìsọ̀ kó ló ń bọ́ọ̀rìn tó ń bọ́ọ̀rìn àmọ́ bẹ̀rẹ̀ ara tàkùtì àṣetọ́nù yẹn ọlọ́run ni máa dá wọn lára yá gbogbo ẹni tó bá lágbára nínú wọn láti lè dá lára yá pẹ̀lú ọrùn rẹ wà á jẹlẹ bàárẹ̀ yìí ń bẹ̀rẹ̀ ilé kan wà á jẹlẹ sì máa kó wọn máa kó wọn tẹ̀lé ọ pẹ̀lú ẹsẹ̀ rẹ àti ẹsẹ̀ rẹ máa kó wọn tẹ̀lé ọ. وشاركهم في máa bá wọn sọ̀rọ̀ fún. nínú dúkìá wọn àtọmọ wọn kẹjọ máa lo owó wọn kẹjọ máa darí àwọn ọmọ wọn wà á ìlú ọhún máa tẹlẹrí fún wa máa tàdéhùn fún wa wà máa yẹrìndó ṣèpọ́nù ìlà òróró. àdéhùn tí náà ṣètò ọ̀nìfẹ́ ti fún yẹn tí ìbá tẹ̀ fẹ̀jẹ̀. ọlọ́ni iná ìdáre lẹ́yìn tẹ̀lẹ́kà àìyàn sọ̀tàn àwọn ẹrú mi lódodo ó ní kápá kan lórí wọn ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn wọ́kẹ́sọ̀ ọ̀bẹ rọ́bì káwọ́ kíílà olúwa ẹlẹ́dàá rẹ̀ òun náà ló tó lálágbẹ̀tẹ̀ ni. báyìí táwa wọ́n rẹ̀ àìkọ́nà ọba fún wa nínú yìí nípa ọ̀kan nínú ọ̀nà tí àṣepá ni máa ń gbà láti ti àwọn èèyàn lọ́nà kọ́dà èyí tó ga jù nínú rẹ̀ òun náà ọba fún nípa rẹ̀ níbí báyìí bí ṣe kọ́nà ti máa dáhùn èèyàn lára yá pẹ̀lú ohun rẹ̀ kí wọ́n ní ìwà ṣẹ̀fọ́n ilé tí ṣe tọ́nu máa fi dáhùn èèyàn lára yá ilé tó ṣe pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní wí tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ yóò mú gbogbo ọpọlọ àwọn èèyàn lẹ́rú yóò kó wọn dà sínú àpò rẹ̀ ẹnìkan ò ní lè lọ kúrò níwájú rẹ̀ ohun tí máa fi dáhùn lára yá dà òun náà ni music àti orin tọ́lọ̀ wọn bá ṣe lé music àti orin tọ́lọ̀ wọn bá ṣe lé gẹ́gẹ́ bó ti ṣe wá nínú tẹ̀síì láti ọ̀dọ̀ mọ̀jáde ẹ̀dẹ́gbẹ̀jábọ̀ ọmọ ìkéwàgbà ثم عبد الله بن عباس رضي الله عنهما وبذلك ولكن جاء كبس معرانا ثم واستفزز من استطعت منهم بصوتك مجاهد عدنك هو الغناء والمزامير ونالوا ركفا أتفي ركفا واللهو الباطل أتعوى إلي بروكو إريكري so ntí ọlọ́wọ́n bá ní tọ́lọ́wọ́n bá ń fọwọ́ nílò nípa pé ṣètọ́ ni máa ń lò nìyẹn. irú rẹ̀ tó ابن مزاحم òun náà sọ pé orin kíkọ ni orin kíkọ ẹni ṣètọ́ni òfin máa dá wọn lára yá Ibn Qayyim rahimahullah ọkọ̀ sí àgbà náà tó ní tẹ́sí òkè fún ọ. عن حكم سماع الغناء كس الغطاء عن حكم سماع الغناء sísí sísí èbìbò sísí èbìbò kúrò lórí kí ni ìdájọ́ lórí kí ni ìdájọ́ gbígbóòlù nínú ẹ̀bùn kọ́yọ̀ onáàtọ̀ lórí àyà yìí ó ní lára ìbà kò sí tàbí tàbí anàlẹ́nà wípé orin kíkọ min àbọ̀ mi àtúwárẹ́tì ṣẹ̀tàn ó ń bẹ nínú ètò tóbi jù nínú ohun àṣẹ̀tàn ó ń bẹ nínú ètò tóbi jù nínú ohun àṣẹ̀tàn àṣẹ̀tì yẹn ṣẹ̀fẹ̀ zoro ètò máa fi ń dá ìnilára yá ó ń bẹ nínú ohun tó lágbára jù ètí ṣètọ́nù máa fi dára dára lára yá wọ́n ń zẹ̀ ẹ̀jẹ̀ hà ló sì ti máa ń kó dààmú bára ẹ̀rí pé ẹnìkan ni máa ń gbóni àbí kórè ó ti máa mì torí bá ti ń mì ẹsẹ̀ náà máa mì lọ́sẹ̀ bá ti ń mì ó ní ẹtì díẹ̀ fẹsẹ̀ rájò ẹtì díẹ̀ fẹsẹ̀ rájò tó bá ti bẹ̀rẹ̀ ní fẹsẹ̀ rájò ó ní ẹtà dírẹ́kì ẹtà dírẹ́kì ẹtò kẹ ẹyí kòtò ẹyí kòtò subhanallah tó eléyìí bẹ́ẹ̀ wọ̀wọ́ tó tó kọ́ran ó ní àtòjìjà àkùránì lọ. orin kíkọ́ opposite kìíní opposite àkùránì lọ́sọ̀ àkùránì tiẹ̀ tọkùnmá ìlú bí èkúrò ọkàn máa níbàlẹ̀ ni ìbàlẹ̀ ọkàn máa báyà tó yẹ máa gbọ́ àkùránì wọ́tẹ́sùn ìfarabalẹ̀ máa ń jẹ́ tọkàn wọ́tẹ́kùnfẹ́sọ ìlà ọ̀rọ̀bíhá ẹ̀mí sì máa di tó forí balẹ̀ tọ́nà nígbà tí máa ń gbọ́ àlùkùránì yàtọ̀ sẹ́ni tó ti kórin ní gbọ́ orin a máa mú kí ìdààmú kọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe é pé alukur'ani ló ń gbọ́. bákan náà lọ́wọ́ lẹ́dàá wa ẹ̀rí pé àwọn ìṣe ń kọrin gan. ìgbàgbọ́ wọn ni kí orin kíkọ kò rọrùn. ìgbàgbọ́ wọn ni kí orin kíkọ kò kò rọrùn. torí ilẹ̀ ta ti èèyàn ní kọrin torí kíkọ lọ́ máa so ògùn. wọ́n máa sí ògùn gidi. ọ̀pọ̀lọpọ̀ olórin ti gbé nǹkan burúkú mi. nítorí pé kóun lè bá àdàbí àwòkó ó lè jẹ́ torí kó lè bàa jẹ́ pé yọ́ọ́ máa pariwo ni yọ́ọ́ máa kọrin ni yọ́ọ́ máa sàròyé bí ìbáká wọn lọ máa wá àwọn ẹyẹ tí máa pariwo tí máa kọrin wọn wọn kó tí wọn fi bá a sọ̀gùn sẹ́wọ̀n kó gbogbo ẹ̀ náà nínú wípé à ń ṣiṣẹ́ àṣetọ́ọ̀nù àtúgbọ̀nà àṣetọ́ọ̀nù láti rí sí àṣetọ́ọ̀nù sí torí kò lè rọrùn fún ìyàtẹ́lẹ̀ náà láti ṣiṣẹ́ àṣetọ́ọ̀nù láì jẹ́ pé agbára àṣetọ́ọ̀nù. bákan náà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tún ní. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين مثلا آية لا تجي ومن من بنين عوية أولي تجلس أوريري أوريري إلى عمى فوت وانا أوريري إلى عمى فوت وانا وعمى فوت وانا nítorí kó lè bá àtàrà rẹ̀ máa ṣe àwọn èèyàn lọ́nà kúrò lójú ọ̀nà ọlọ́run láì jẹ́ ike wọ́n ní màkàn. wọ́n wá máa ṣe ní nǹkan ẹ̀fẹ̀ ike ẹ̀fẹ̀ lásán ni. ẹgbẹ́sẹ̀ lásán làwọn ṣe kí ni ọ̀rẹ́ rí eléyìí tí àwọn eléyìí tí wọ́n fowó wọn rà eléyìí tó ti pẹ́ni tó bá ti rà tó sì nífẹ̀ẹ́ rẹ̀ tó fowó ara rẹ̀ rà yóò sọ di ọ̀kan nínú ẹni tí ó sí ìyà àti tẹ́ńbẹ́lú ẹni látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà wọ́n nìyí orin àti music orin nínú tafsiri rẹ̀ tafsiri lahu alhadith orin alátọ̀dọ̀ àwọn sahaba abdullahi bin mas'ud radiyallahu anhu ẹni tó ti kó ńlọ nímàjù nípa tafsiri alukur'an láyé rẹ̀ tíwájú kó tó kú ó lóun ọmọ báyà kan sọ̀kalẹ̀ nínú alukur'an àyàfi kọjá kó ọmọ abitó ti sọ̀kalẹ̀ torí ìta ló ti sọ̀kalẹ̀ àti ìdájọ́ tó mú wáyé òun jẹ́ni tó tó máa tó ti kó nímọ̀ nípa alukurani yìí tó lọ téèyàn lè gun kankan téèyàn á máa gun rìnrìn àjò lọ́dọ̀ rẹ̀ ohun ọba lọ bá láti lọ mọ̀ nípa tó wọn ò tí ì mọ̀ nípa alukurani lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ sẹ́ni náà lẹ́yìn ìgbà tí abdullahi ibn mas'ud radiyallahu anhu tó sẹlẹ̀sì ẹ̀yìn ìgbà náà ló tó kan abdullahi ibn abbas radiyallahu anhuma abdullahi ibn mas'ud yìí wọ́n bi léèrè nípa ọ̀rọ̀ eré eléyìí tó lọ sọ pé àwọn èèyàn kan fowó wọn rà ó ní al-ghina wal الغناء والذي لا إله إلا هو الغناء والذي لا إله إلا هو هو بلا متى قولوني ني مفي الله وباتي وصبا مي تطلاتي فدود جوسف وعيافون نكا مفي برا قولوني مفي الله وبابورا قولوني مفي الله وبابورا سيلي تمسيكي ẹni tí ń fowó rẹ̀ tí ń fowó rẹ̀ ra orin eléyìí ìyá tí tẹ́ńbẹ́lú ẹni ó tó sara rẹ̀ dẹni tó di yà ẹni tó wá kọ́ lórí ńkọ́ sẹ́wọ̀n fún àwọn bàbá nìyẹn àwọn bàbá nìyẹn tó bẹ́ẹ̀ náà ló wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma òun náà nílẹ̀ wọ ṣàdé al-ghina'u wa ashbahu òun ní àti ń tọ́jú orin bákan náà ọmọ látọ̀dọ̀ ibn Umar رضي الله عنهما والناس هو الغناء أوريني وطلعت جابر بن عبد الله رضي الله عنهما ترون لدي أقول من مدينة لا يبقى عبد الله بن عمر تسلايس جابر ناس هو الغناء والاستماع له أوريني أتتتتك بوري قل الله بان صوني بين سباو نيوسي والو براري لا سكجة نيبقى عن صحابة أكبر كابي ابن مسعود عبد الله بن عباس عبد الله بن عمر جابر بن عبد الله radiyallahu anhum tí gbogbo wọn sọ ike tí wọn pè ní lahwal hadith níbí òun náà lórin báwo ni wọ́n ti wá jẹ́ kó rìn lọ ń gbọ́ àwa awi tán ọwọ́ a sọ pé wọn náà àfa àgbà kí náà àfa àgbà já mọ́lẹ́gbẹ̀ẹ́ sàábí àgbà kí náà àfa àgbà já mọ́lẹ́gbẹ̀ẹ́ sàábí àgbà kódà ẹni tí òkè ogun ama nítorí pé sàábí àgbà òun sẹ̀mí pẹ̀lú dání anabi muhammad sallallahu alayhi wa sallam ó sojú rẹ̀ àbí ó sojú rẹ̀ báwo kùránì sọ̀kalẹ̀ àlàyé ànábì sallallahu alaihi wasallam nípa àwọn àyà yìí ó sojú rẹ̀ àbí ó sojú rẹ̀ tó súnmọ́ káwọn sàtìsẹ nínú lílo tí wọn gbọ́ nítorí sojú wọn kò súnmọ́ àmọ́ wọ láti bo síbo látọdún o tọdún o táwọn àlàáfáà tiẹ̀ tàlàáfáà tiẹ̀ sí èso ní kẹtẹkẹtẹ tó mú wọn náà tó ní rádaràda torí ẹ̀ àwọn sàhábà ló ṣe tẹfsírì yìí àti gbọ́dọ̀ dìímù àti mọ̀ pé tẹfsírì tó bá wọn lọsọdọ sàhábì ní tá a máa dìímù pẹ̀lú ọwọ́ méjèèjì. nítorí pé ìpele kelo ló wà ìpele kẹta ló wà nínú alukur'an alukur'an nínú kó túmọ̀ ara rẹ̀ fúnra ara rẹ̀ àbí kí sunna anabi sallallahu alayhi kó túmọ̀ alukur'an tàbí kámárì nínú alukur'an kámárì nínú sunna kí tàbí ó túmọ̀ rẹ̀ ìpele nù ìpele kẹta ìpele wo wá ni wọ́n wà ńgbà tó zọpá yóò túmọ̀ sí màá lọ́dọ̀ tiẹ̀ nọmba torí tá à nọmba ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́. tọ́ tó bá rí báyìí ẹjẹ́ tún wọ́wọ́ àwọn àti àbẹ̀hún tí wọ́n mọ̀ wọ́n rí àwọn sàhábí àmọ́ wọn rán nàbì Muhammad صلى الله عليه وآله وسلم مجاهد بن جبر هنا سيكين تلو بها صني بيه لهو الحديث أريري هنا لوني بني عكرمة بني مكحول بني إبراهيم النخعي بني الحسن البصري سعيد بن جبير قتادة ابن دعام السدوسي ميمون ابن مهران حبيب ابن أبي ثابت عمرو بن شعيب ابن محمد بكنا عبد الملك ابن جريج سعيد بن المسيب gbogbo ولو ما àgbà nínú àwọn sàhá nínú àwọn tàbí'ì gbogbo wọn pátá wọn ní sọlọ wọn bá gbà lérò pẹ̀lú lahwul hadith onáà ní al-ghina orin kíkọ. a sì mọ̀ pé nìkan takò gbogbo àwọn eléyìí nínú àwọn sàhábà àwọn sàhábà mẹ́rin yẹn a mọ̀ pé nìkan takò wọn àwọn tàbí'ì mẹ́tàlá yìí a mọ̀ pé wọn. fakana hujjatan yajibu al-masiru ilayhi di ọ̀ràn yẹn tó di ọ̀ràn yẹn lórí gbogbo wa pé ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ayé alẹ́ kẹta suratul najm aya kọkàndínní ọgọ́ta sí aya kọkànlélọ́gọ́ta ọlọ́ni afamin hadha alhadithi ta'jabun wa tadhakun wala tabkun wa antum samidun aya yìí òun náà jẹ́ ẹ̀rí kẹta tó tọ́ka sí pé haram inú orin kíkọ orin gbígbọ́ nínú ẹ̀sìn Islam ọlọ́ni sí alukur'ani tẹ́ gbọ́ yìí tí ń lẹ́ ń sèémà nípa alukur'ani tẹ́ gbọ́ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tí ń kà sẹ́yìn kẹfẹ́ rí yìí létí iná níyà yìí lẹ́nu wọ́tẹ́bí hakun tó fi jẹ́pẹ́ ní lẹ́rìn wàlẹ́ àtàkùn ẹ̀ máa sunkún tẹ́ẹ̀mà pẹ́kún lọ yẹn yín ni kìí sẹ́yìn. ọlọ́run bá sọ̀rọ̀ jahannam ó ń sọ̀rọ̀ àlìjẹ́nà ẹ̀yin ọ̀ma báyà ní irọ́ àlìjẹ́nà wọ̀ jahannama lẹ́wọ̀ ẹ̀rẹ́rìn. ọlọ́run sẹ́yìn lọ wa antum samidun báwo ló ṣe tọ́ka sí pé haramu lórin kíkọ tí ó bá jẹ́ haramu ọlọ́run àmọ́ bá wọn wí ẹ̀ máa sunkún orin ilẹ̀ wa ń kọ orin orí ibu ilẹ̀ ń kọ. samidun asumude kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ orin ni abdullahi bin abbas radiyallahu anhuma oní huwal ghina orin nìyàwó. ó ní samidun àtọ́lọ́wọ́ bá sọ mẹ́rin asumudu tọ́lọ̀ ń sọ mbẹ̀ yẹn tí wọ́n ti gbólò yẹn tọ́ka sí mbẹ̀ yẹn èdè àwọn ará Yaman ni kèsè de Quraysh nítorí pé nínú alukur'an nínú ulumul Qur'an àmàrí nínú ulumul Qur'an ipe ìjẹ́ èdè mi tó yàtọ̀ sí tàwọn Quraysh nínú èdè Lárúbáwá ìjọ wa wọnú alukur'an bi bẹ́ẹ̀ èdè mi tó yàtọ̀ sí Quraysh ọ̀wọ́nú alukur'an gẹ́gẹ́ bí èdè àwọn Yaman àwọn gbólóhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ara rú rẹ̀ lélẹ́yìí. wa antum samidun kò lè yé Quraysh àfẹnutọ́ bá mèdè àwọn Yemen. Ibn Abbas ó ní wa hiya lughatu ahli al-Yemen èdè àwọn ará Yemen lélẹ́yìí o. àwọn ará Yemen máa sọ pé usmud lana usmud lana ay tughanni lana ọkọrin fún wa ọkọrin fún wa ìtumọ̀ usmud lana ìyẹn ni kó kọrin fún wa bẹ́ẹ̀ ni mujahid sọ bẹ́ẹ̀ ni akérèmà sọ bẹ́ẹ̀ ni abdulhaku sọ eléyìí túmọ̀ sí pé wa antum samidun kò láyà kẹta tó tọ́ka sí pé orin gbígbọ́ orin kíkọ haram nínú ẹ̀sìn islam tó bá ti jẹ́ al-ghina orin ìtọ́jú ìwọ̀ yàtọ̀ sí ìta sọpọ́tọ̀ nínú sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀rí tó múnádóko pọ̀ tó tọ́ka sí pé ìwọ̀ lórin gbígbọ́ ìwọ̀ lórin kíkọ pàápàá jùlọ orin tó dé ìwọ̀ta ti ṣàlàyé síwájú ọlọ́run ọba wa sì ti fi hàn wá nínú alukur'an tí nǹkan kan bá wá lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ní ti lọ́jọ́ ràn yàn lórí wa ká tẹ̀lé a máa gbé yẹ̀wò máa yiri rẹ̀ wò pé ṣé ń tẹ̀lé àbí ní tẹ̀lé torí pé ọ̀pọ̀lọpọ̀ ló nínú àwọn èèyàn tí ó sọ fún ọ pé níta gbogbo ní sànàbí sallallahu alaihi wasallam bá mú wá fún yẹn tẹ́wọ́ gbà nítorí wá sí ní kẹ́ pàṣẹ pàṣẹ sẹ́yìn mọ̀ pé ní tó sì mú wá fún wa náà nìkéni as-sunnah sọ wá sọ fún anabi sọ̀rọ̀ tọ́wọ́ àsọ̀kọ́ ọ̀fẹ́ lò tẹ́wọ́ lọ sọ pé ya ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ tẹ̀lé tọlọ ẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tẹbọlọ ọba alára ó sì tún fira rẹ̀ búra lórí páàlì jẹ olùgbàgbọ́ òdodo síwájú kótó dípa wá ìdájọ́ lọsọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nípa gbogbo tó bá bí awọ láàrin wa ọlọ́ni fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima ọlọ́ni òun fi ara òun búra o ipa ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo síwájú ká tó máa wá ìdájọ́ gbogbo ní tó bá bí èdè òyédè ní tó bá bí fanfa tó bá bí awọ láàrin wa síwájú ká tó máa wá lọ sọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé kó ṣèdájọ́ láàrin wa nígbà tó wà láyé nìyẹn lẹ́yìn ìgbà tó kú á máa wá ìdájọ́ rẹ̀ lọ sínú. إنه سنة النبي محمد صلى الله عليه وآله وسلم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ليس أنا ببهادات وتنعروا ليس أقول ما بس لا يفهم أنت سنة ويني يونيني إن كاكتين حلقا لولي انتو جدد النبي صلى الله عليه وآله وسلم يقول يوني تلي إما غير تلي تمي أغير سوريبون ويسلموا تسليما tí wọ́n sì sọ gbogbo ọwọ́ lẹ̀ tí wọ́n sọ apá sílẹ̀ nípa apá sísọ wọ́n ọlọ́run bá sì ti kìlọ̀ fún wa ká sọ̀ra نبي في تاقوت عن نبي محمد صلى الله عليه وآله وسلم وني فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أو أن في سياسة عن نبي محمد صلى الله عليه وآله وسلم يوم صورة كيف تنوى مبا سوا كيف تنوى مبا سوا الإمام أحمد وني الشرق وناني كوا مبا داني توتي بصلو إياقوا سيسا النبي صلى الله عليه وسلم وليسوا يا داني tí ń ṣẹbọ sọlọ abájọ nígbà tí wọn pè ẹsẹ súnà ẹrí pọpọlọpọ wọn ti ń ṣẹbọ sọlọ àwọn ìjà ìtura ọkọ ńláńlá ẹrí pọpọlọpọ wọn ṣẹbọ sọlọ sẹ́kọ́ àwọn akpẹ́ dámdà ya ìlò àwọn akpẹ́ ọkọ̀ ya ìlò àwọn akpẹ́ àdẹ́dẹ́ bí ìlò sẹ́dẹ́dẹ́ bí ìlò wàhálẹ́ bí ìlò tìtìnà bí ìlò gbogbo wọn náà pèlè yàn lọ. wàdà lè kẹ́ ṣíà kí ni dájọ́ gbogbo ní ẹ ìṣẹ̀bọ sọlọ. torí ẹ̀tẹ́ ìbá bá ti yapa títà nàbì sallallahu alaihi wasallam fìtínà ó ṣe ìmáàmù ahmed ní fìtínà yẹn ìtumọ̀ rẹ̀ ní kíni ṣẹ́ẹ̀r ìṣẹ́bọ̀sọ́lọ̀. aw yusibahum adabun alim àbí ìyà tí tani tí roni yóò jẹ wọn tó bá dijọ́ ndàlù kìyà ọlọ́wọ́ bá kọ́ sànù tiwa. أو أن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ألا إني أوتيت القرآن ومثله ما رواه أحمد وأبو داود بسند صحيح أتت أبو ọlọ́run ọba ló fún mi lálùkùrán ó sì tún fún mi nírú àlùkùrán pẹ̀lú àlùkùrán ìdánwò kí ni irú àlùkùrán tọ́lọ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam sunna ǹjọ́ wa tọ́ kémi ọlọ́run mọ gbàgbọ́ kò sí sí fi sunna sí tí yẹn bá ṣe bẹ́ẹ̀ sólè jẹ́ mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí tọ́ ó tún wá nínú àdìsí mi eléyìí tí Imam Tirmidhi tó gbé jáde ó lọ́nà صلى الله عليه وآله وسلم كما حرم الله أتت يا بو بكون النبي صلى الله عليه وسلم بقي ليه إنسي لو دا بنت الله وبلد أقوي نكيني ليو الإمام الترمذي لو بجاري وقال حديث حسن غريب الإمام الشافعي رحمه الله وني أجمع العلماء على أن من استبانت له سنة رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد ó ní àwọn olùmọ̀ ẹnu wọn kò lórí pé kẹ́ni yòówù tí nǹkan kan bá fi lè hàn sí nínú súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé lójoojúmọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ wà tó dá lórí súnà lásán àwọn àdìsí ànábì sallallahu alayhi wa sallam àwọn àdájọ́ tó wá nínú ẹ̀ báwo ló yẹ ká ṣe báwo ni ó yẹ ká ṣe kí ló yẹ ká dì mú èwo ló yẹ ká pàṣẹ gbogbo ẹ̀ ló ń gbọ́ lójoojúmọ́ ó sì hàn sí ọ eléyìí tó wá hàn sí ọ yẹn ó ní ẹnu àwọn olùmọ́kò pé kò tọ́ fún ọ pé kò pátì nítorí ọ̀rọ̀ ẹni yóò wò lè jẹ́ bàbá rẹ ni ọgbọ́dọ̀ pọ̀rọ̀ ànábì tì nítorí ti bàbá rẹ àáfà rẹ ni sọ́tọ́ká pọ̀rọ̀ ànábì tì nítorí ọ̀rọ̀ àfà wa rárá o bàbá baálé ni sọ́tọ́ká pọ̀rọ̀ ànábì tì nítorí ọ̀rọ̀ bàbá baálé kọ̀tọ́ o wọn lẹ́ni yóò wò lè ọba ni ìjòyè ni gómìnà ni ẹni yóò wò lè olórí orílẹ̀ ni kò sí ẹni náà تتعي سنة النبي محمد صلى الله عليه وسلم ẹjẹ àwọn amadé o àdìsí alákọ̀ọ́kọ́ nínú àwọn àdìsí tó tọ́ka sí pé èèwọ̀ ni orin tó jẹ́ èèwọ̀ àdìsí alákọ̀ọ́kọ́ yìí ó wá látọ̀dọ̀ Abu Malik al-Ash'ari radiyallahu anhu olùkọ́tà nàbì sallallahu alayhi wa sallam ti sọ pé la yaqulanna min ummati aqwamun yastahilluna al-hirra wal-harir wal-khamra wal-ma'azif. anábì ni mo fi ọlọ́wọ́ bá búra àwọn kan yọjú nínú àlùmọ́ mi o tí wọ́n máa ṣe zìnà lẹ́tọ̀ bóò ni wọ́n ṣe sọ pé wọ́n sọ dẹ̀ tọ̀ tó bá jẹ́ tọ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ pé wọ́n sọ dì wọn ò ní sọ pé wọ́n sọ dì haram ni bọ̀tà wọ́n sọ dẹ̀ fúnra wọn wal harir aṣọ harir tọ́lọ̀ ṣe wíwọ rẹ̀ léwọ̀ lórí ọkùnrin wọ́n sọ dẹ̀ fúnra wọn wal khamr ọtí tọ́lọ̀ ṣe léwọ̀ wọ́n sọ dẹ̀ fúnra wọn wal ma'azif àti music

ولينزلن أقوام إلى جنب علم المسيرون غبرا أو كانوا جامي wọ́n lọ fi ẹ̀bá àpáta ńlá kan ṣe bùdó wọ́n lọ fi ẹ̀bá àpáta ńlá kan ṣe bùdó. àwọn eléyẹn ya'tihim li hajatin ẹnìkan wàá bá wọn yẹn aláìní ó fi ṣe bùdó láti máa ṣe gbogbo òrékè gbogbo ìranù táǹsọ̀ yẹn zina ni wíwọ̀ wọ̀kúwọ̀ ni ọtí mímu ni mísíkì gbígbọ́ ni wọ́n lọ fi ẹ̀bá àpáta ńlá kan ṣe bùdó aláìní ọ̀wọ́ atọ̀ wọn wa ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kí ló bí zina tẹ́ ẹ̀ mọ̀ pé téèyàn bá ti ní eŋti ọmọ wù lọ́pọ̀lọpọ̀ òun ni pé kó sídìí obìnrin pípọ̀ wò láyé rẹ̀ nítí máa ń ṣàwọn olówó nù tó fi jẹ́ pé zina pọ̀ láàrin wọn bàjẹ́ olówó sàṣà nínú wọn ló fẹ́ àwọn mẹ́rin tó lọ́wọ́ bá ní kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́lá wọn ní mẹ́ta mẹ́rin ò tó torí rẹ̀ ó lè fẹ́ yàwó dọ́sìn méjì tí ó sì tún lálẹ́ dọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún lóde ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yìí ṣe pé torí pé ń bá wọn sùn ọkàn fẹ́ máa sídìí wọn wò ní délé yìí rí bóun ní náà rí ara ló sùn wọn ni wọ́n ń ṣe zina ara ló sùn wọn ni wọ́n ń wọ harir ara ló sùn wọn ni wọ́n ń mutí ara ló sùn wọn ni wọ́n ń gbọ́ music ẹ wá wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ aláìní ọ̀wọ́ àbá wọn sẹ́mi kó ara sùn wọn tó wà ní ẹ̀dá kan ràn mí lọ́wọ́ bùkátà nílé mi ká fayaquluna lahu wọ́n wá dá lóhùn pé irji' ilayna ghadan ọ̀la ni wọ́n padà wá fayubayyituhumullah ọlọ́run ọba wà pa wọn mọ́rù lára ọlọ́run ọba kó parun bá wọn lóru sẹ́mi pọ́lá làwọn ní kọ́ wá ọlọ́run ọba kó parun bá wọn. wàyà bá ọlẹ́ àlẹ́m ọlọ́run ọba wọ àpáta ńlá mọ́ wọn lórí. wàyà mùsàkó àkàrí yóò wá pa ẹ̀dá tó dá àwọn kan nínú wọn dà yóò yí wọn padà sí kéradà àwọn ọ̀bọ wa khanazir yóò yí wọn padà sáwọn ẹlẹ́dẹ̀ ila yawmil qiyamah díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. alimami bukhari àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde nínú sahihi wọn ta'liqan bi sighati al-jazm ní n ta sọ̀rọ̀ gbọ̀nà tó lágbára kò gbà wá pàdé fi tọ́ ni ṣùgbọ́n lómi ló gbà wá ṣùgbọ́n fi hàn kó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ ẹni tó gbà wá. alimami ibn hajar rahimahullah òun náà sì ṣàlàyé àwọn ẹni tó gbà wá nínú tírà rẹ̀ Tagliq at-Ta'liq eléyìí ó fi hàn wá yí pé ìmọ̀ gbọ́ music kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé nítorí rẹ̀ lọ́lọ́run ọbọ̀ ṣe pa wọn rùn nítorí rẹ̀ lọ́lọ́run ṣe yí àwọn kan padà nínú wọn tí wọ́n di kíni ọ̀bọ àti àwọn ẹlẹ́dẹ̀ kọ́nà sànù wa ẹgbà ọ̀rọ̀ ẹlẹ́kejì ọ̀rọ̀ látọ̀dọ̀ abdulrahman ibn awf radiyallahu anhu ọ̀rọ̀ nàbí muhammad sallallahu alayhi wa sallam ó di ọwọ́ mi mú ọ̀rọ̀ mú mi lọ títí àfidéjì ìdígi dàbínú eléyìí tó tẹ ọmọ rẹ̀ sí ọmọ rẹ̀ ibrahim lásìkò tí ibrahim radiyallahu anhu ti ń pọ̀kà kú lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ọmọ abdulrahman ibn awf ọmọ lẹ́yìn ìgbà tó dé digi dàbínú tó tẹ ọmọ rẹ̀ sí ànábì wa gbé ọmọ kékeré yìí ó gbé lórí sàárà rẹ̀ ní ìgbà tí ẹ̀mí ọmọ yìí ń jáde lọ́kọ̀ọ̀kan tó fi fẹ́ jáde tán àsìkò tí ẹ̀mí ọmọ ń bọ̀ yìí tẹ́mi ń bọ́ kúrò lára ọmọ yìí ó lóun rí tí omijé bẹ̀rẹ̀ sí ní dà lójú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faqultu lahu atabki ya mo ní ah òun sunkún ni ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam awalam tunha anil bukaa tọ́lọ̀ wọn bọ̀ sí kọ̀ fún ọ pé kọ́ ọmọ màá sunkún nítorí àdánwò bi abdulrahman ibn awo ìran anabi lè si hall anabi dalon oní innama nuhitu àní náwó rárá o ìtọ́lọ̀ wọn bá kọ̀ fún mi láti sunkún nípa rẹ̀ òun náà ni ìmọ̀ pòkú lóhùn àrò ìmọ̀ pòkú lóhùn àrò àtúnhù ìlànà wọn bá kọ̀ fún mi. kẹ́ńsọ̀ òtẹ́yìn ni àmàkọ́yìn fẹ́ẹ́dẹ̀rẹ́yìn ọlọ́run ọba kan tí ohun méjì kọjá ti àgọ̀ ohun méjì kọjá ti àwọn ọ̀daràn ọlọ́run ọba kọ̀ pé kó tẹnu mi jáde ọlọ́run ọba oníjọ tẹnu tèmi náà jáde o àtiwọ́ náà ọlọ́run ọba ṣe léèwọ̀ fún mi láti máa pòkú lòun àrò àtúnhu tó kù bá kú ọlọ́run ṣe léèwọ̀ àmọ́ o orí kọ́. ọ̀dà alẹ́ pẹ̀lú ẹ̀dùn omijé sì ń dà lójú rẹ̀ ọ̀sẹ̀ lọ. àmọ́ káhu èèwọ̀ ni tábọ̀tìmọ́sí bá àmọ́ wa pòkú lòun arò ọlọ́run tó wá ṣe fún mi pé kí ohun méjì tọ́jẹ́ ti àgọ̀ àwọn ọ̀daràn ọlọ́run ṣe kọjá àdé lẹ́nu mi kí lòun méjì náà ohun tí máa jáde lẹ́nu àwọn èèyàn bá ṣèdẹ̀ra fún wọn ẹ rí i pé ọlọ́run ṣe dẹ̀ra fún yẹn ìyẹn wàá máa sẹ́lọ̀ ó irú rẹ̀ gbọ́dọ̀ jáde lẹ́nu mi kí lóun náà lahwun wa la'ibun wa mazamiru shaitan eré àti ẹ̀fẹ̀ àti fèrè àṣepọ́n orin ìlú àti fán èmi la ò ní yọ̀ èmi la ò ní yọ̀ bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí àbí bẹ́ẹ̀ kó yorùbá máa wí wọ́n mọ̀ sọ kọ̀ǹgọ́ sílùú ni lónà wa jẹ̀sìn láti papọ̀ lọ́mọ ní amadu ah, bàbá ní ká máa sọ kọ̀ǹgọ́ mọ́lù dáadáa ah, ọ̀ya ó ń kàkàkì ẹ máa sọ. ọ̀pẹ folúwa àfihàn fanabi ọ̀pẹ folúwa àfihàn fanabi ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wọ́n ní ayọ̀ ni ayọ̀ ni a máa wá dunnú kọ́lọ̀ sórí fún wa bí a sòkò kọ́. títí yorùbá ṣe nù àtàwọn ẹ̀yà míì nínú àwọn èèyàn. torí ẹ̀ ó ní ọlọ́run ọba kọ fún mi ohun tí máa gbẹnu àwọn èèyàn jáde nígbà tí dàrá bá dé gbogbo ẹni tẹ́ ẹ rí tó lórí ń kì ọ́ gbogbo ẹni tẹ́ ẹ rí tó lórí ń kì kí lẹ́yìn rò pé wọ́n ní tí wọ́n fi ń kì ọ́ owó ni. ó lò sí èèyàn kan tó ń pákó bàtà ní kíní kan ń tó lólórí ó gbẹ nù òun dá ọjà àbúrò lọ́dọ̀ rẹ̀ pékìnì pékìnì ah, ẹ̀rí tó ọmọ rẹ̀ ah, olówó làwọn olórin bá ṣe àwọn èèbó ló sì ṣe wọ́n èèbó ló sì ṣe tó ń torí de eléyìí báyìí ohun tí máa jáde gbẹnu àwọn èèyàn gbà tó bá dé ọlọ́run ṣe lé wọ̀ fún mi. sọ́wọ́sọ́nà ń irú ohun sẹ́nu máa mú jáde nígbà tádàn ò bá dé ọlọ́run ṣe léwọ̀ fún mi. irú kí leléyìí ó ń ta ni mo orí ikú èwo leléyìí ó ọlọ́run ṣe léwọ̀. sanabi wa Muhammad sallallahu alaihi wasallam ṣe léwọ̀ fáwọn náà anabi tún wá ní lára rẹ̀ ní khamshu wujuhin ká máa họ ojú wa lè kaná nítorí pé dé ọlọ́run ṣe léwọ̀. وشق جيوب كما في ويامر ألون ألون سليو ورنة شيطان يوئي أبوسي ibùsí irú ètò ṣe táṣì tán ni máa mú yàn ké nígbà táwọn ò bá dé ọlọ́run sì lè wọ́n á gbọ́dọ̀ ké. adéfì yín ọjọ́ adéfì tó fẹsẹ̀ rìn lẹ̀ tọ́ba yìí wá bẹ́ẹ̀ alimami ibn Taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ al-Istiqama oní hadha al-hadith adéfì tẹ́rí ká kàyí min di ma yuhtajju bihi ala tahrim al-ghina ọ̀nbẹ nínú àwọn àdéhìí tó dára jù tí wọ́n máa fi sẹ̀rí lórí pé èèwọ̀ lórin gbígbọ́ o èèwọ̀ lórin kíkọ. ẹlẹ́kẹta ẹgbàá wa ni tó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam ó ní inna allah harrama alayhi ọlọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ lórí mi aw harrama al-khamr àbọ̀lọ́wọ́ bá ṣe ọtí léwọ̀ wal-maisir tẹ́tẹ́ títa wal-kuba àti kúùbà ẹ bá ní dìímù kúùbà ọlọ́lọ́ ń sẹ́lẹ̀ wọ̀ ẹ bá ní di ọ̀rọ̀ yẹn mú o wa kullu muskirin haram àti pé gbogbo ntí bá ti máa pààyàn tí máa mú yàn hún ríra èèwọ̀ ni o gbogbo ntí máa mú yàn hún ríra èèwọ̀ ni bí ọtí bí ògógóró bí sẹ́pẹ̀ bí pẹlẹbẹ gbogbo òmùkúmu yẹn èèwọ̀ ni. àdéhìí alimami ahmed ló gbàjáde olùmọ̀ àgbà ahmed shakir ó ní isnaduhu sahih ọ̀nà tó gbà wọn kọ́ gúnrégé. alukuba ìlànà abẹ́ ló ń bì ní kí ni jẹ́ alukuba tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀nyí nkakani ní nǹkan kan ní tọ́jà tí wọ́n máa lò nǹkan kan tí wọ́n máa lò fún music máa lò láti fi mú ohun music jáde wọ́n máa lò láti mú ohun music jáde kò tí ì yé wa kò yé wa ọ̀kan nínú àwọn tó gba ẹ̀gbọ́n wáyé wa orúkọ rẹ̀ ń Ali ó ní alùpùpù ọ̀pọ̀bẹ̀lì ìlú níjẹ́bẹ̀ ó ní ọlọ́run ṣe ìlú lúlù ó ṣe ní kíni ó ṣe lé wọ̀ ẹ̀rí pa àwọn yorùbá náà nílùú kan kí ni wọ́n ń pè àkúbà àkúbà àwọn lárúbá pè ní kíni alùpùpù alùpùpù àwọn yorùbá pè tiwọn ní kíni àkúbà ẹ̀rọ yorùbá bí nǹkan ṣe rọrùn àkúbà àwọn akọ́lárọ̀ alùpùpù eléyìí ò lè àkúbà àkúbà kí ni ìdájọ́ rẹ̀ èèwọ̀ anabi sallallahu alaihi wasallam ló sọ báyìí àdìsí ẹlẹ́kẹrin kọ́ látọ̀dọ̀ Amr torí rẹ̀ ìwọ sọ sọ pé àyànnímì àyàlọ́lá àyàsọ́lá àyàdèjì àyàdẹjọ́ àyàkọ́lé àyàwálé àyàdélé àyàsọ́nù tọ́ni gbọ́ àwọn ẹlẹ́ tó délé ọyọ kọ́kọ́ ọ̀sọ̀nù náà tọ́ ìwọ́n tó nílé àyànnílé yìí là ń gbá yẹn là ń gbá yẹn torí rẹ̀ kẹ́ ẹ tètè sọ lẹ́yìn ló kọ́ mi ilé alùbáríkà ilé sàlẹ́hàmà àbí ẹ̀kọ́ ni ilé oríire àmàlẹ́lù ilé olùkọ́ ajábẹ́sọ jẹ́ ẹnìkan wọn tilẹ̀ yọ lọ lùlù lẹ́kọ̀ọ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́ <laughs> òun náà rí sẹ́sẹ́ ọmọ agbélùkọ́ ọ̀rùn ní gbogbo bí sí ma pọ́ǹsì yẹn ọmọ agbélùkọ́ ọ̀rùn. ó wá mú kọ̀ǹgọ́ ó fi séjìká ọ̀tún séjìká ọ̀tún ó gbẹ́lu séjìká òsì gbogbo e wá ó fi ti wà ní yàrá àpájà láti òdìdí Badagry láago méjì àárọ̀ wọ́n wá gbẹ́lu kọ́rùn wọ́n ń bọ̀ lórí express mọ́tò wa ń tẹ ọ̀nù ọ̀rẹ́ nílò ń yóò ẹlù ní kíni ìtàn sàyọkúrò yẹn fáwọn obìnrin nìkan ẹlẹ́kẹrin ọlọ́wọ́ bá kó yọnu sí ọlọ́wọ́ nàbí wa muhammed sallallahu alayhi wa sallam ó ní fi hàdìhì ummati xọ́sùn wà mẹ́sùn wà xọ́sùn ó ní ká mẹ́ta yọ ṣẹlẹ̀ nínú jọ yìí alákọ̀ọ́kọ́ xọ́s ilẹ̀ ọ̀tẹ̀rì ilẹ̀ òrì mú àwọn èèyàn lẹ́sẹ̀ á rí nínú àwọn àjọ yìí ẹni tí ilẹ̀ òrì má lẹ́sẹ̀ ó ti ṣẹlẹ̀ láì níye wà mẹ́sùn á nínú jọ yẹn tọ́lọ́wọ́ bó yí padà kó o à ń sì rí nínú ìjọ ìkọ́sùn ẹni tó lọ́wọ́ ọba tí wọ́n máa sọ lóko láti sánmà á rí ó sì ń ṣẹlẹ̀ torí ẹni mẹ́ni tí ń sọ yín lóko báwo kó ragadi ragadi tó bá ti sá sí bẹ́ẹ̀ lóko ọmọ ẹ̀ ọkùnrin kan nínú àwọn mùsùlùmí wa ni ya Rasulullah wọ́n mẹ́tẹ̀ àdáyé ìgbà wo ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́mu pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn béèrè bí ẹ̀yin náà ni ìgbà táwọn ni ó Ànábì ní idha zahara idha zaharat al-qiyan nígbà tí àwọn akọrin bá hàn nínú àwọn obìnrin ó ti ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ nígbà táwọn akọrin bá bí sí ń bẹ ní lárúbáwá bẹ́ẹ̀ ni bẹ lẹ́yà mi àwọn akọrin obìnrin wa ma'azif táwọn musical instrument tí wọ́n bá fojú hàn wọ́n ṣe rẹpẹtẹ kọmọọ tí wọ́n ṣe mọtì nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ iná láàrin tí ilé ó rì máa wọ̀nyẹn lẹ́sẹ̀ tọ́lọ́ ó yẹ da àwọn ẹlòmíì padà ìgbà náà lẹ́rìí tó tó ń sọ àwọn èèyàn lóko láti sánmà. alimami Tirmidhi ló gbà wá hadithi jẹ́ sahihun li ghayri nítorí hadithan hasan hasan hasan li dhatihi idha ta'addadat turuquhu fa innahu yartaqi ila sahihin li ghayri sahihun li ghayri. hadithi mi tún wá eléyìí fi hàn kékeré bí rọ́tún min al-kaba'ir orin gbígbọ́ orin kíkọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí kíni ntọ́jẹ́ pé sísìn rẹ̀ ní ó jẹ́ kí lè orí máyà lẹ́sẹ̀ sísìn rẹ̀ ní ó jẹ́ kọ́lọ́ wọn yí ẹ̀dá àwọn ẹlòmíì padà kúrò lẹ́yìn tí wọ́n dọ̀bọ̀ tí wọ́n dẹ̀lẹ́dẹ̀ ẹlòmíì di kangaroo wàláì ọ̀sẹ̀lẹ̀ ní ìlú kan bẹ́ẹ̀ èèyàn kan yí padà ó di kangaroo ìgbà tí ìyá rẹ̀ ń sọ fún nínú Ramadan ni ní Iraq gbogbo ọ̀rọ̀ yìí ló gbé ìyá rẹ̀ sọ fún ó ní mi alukurani lọ́yẹ ká máa ké nu Ramadan wọn lòun wọn ò rí ká wọn bá lọ sí di sì yẹ da rẹ̀ padà sí kangaroo ibà yẹn kangaroo tó ń bẹ ní Australia sọtọ́ yẹ pé ẹsẹ̀ rẹ̀ ó gùn ọwọ́ rẹ̀ ó rí kókòkò bí ẹni tó fẹ́ jẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run yí padà anábì sọ́nà kò ní ìṣèjújọ́ mẹ́ta lọ láyé tọ́lọ́run ìparun torí pé ọlọ́run ní jẹ́ kí irú wọn tún bímọ bẹ́ẹ̀ tontori ẹ kò sí tọ́lọ́run bò lè ṣe o àwa sì gbàgbọ́ kó dodo lọ́rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹgbẹ́ wa tún wà lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọ̀rẹ́ anabi sallallahu alayhi wa sallam ni fèrè àṣetán ìdáǹgbé kájọ lọ dúró lórí ta gbàjẹ sínú pé káyé rẹ gbàgáhùn gbàjẹ sínú pé káyé rẹ gbàgáhùn fèrè kání àṣetán. ó tún wá nínú ẹgbàá ẹlẹ́kẹfà látọ̀dọ̀ Abu Hurairah bákan náà anabi sallallahu alayhi wa sallam oní láti sábò mẹlẹ́ikà tó fẹ́ fàtàn fi hà kẹ́lbọ̀n wàlà jaras gbogbo àwọn arìnrìn àjò kan tó ti pé wọ́n máa já lọ́wọ́ lórí ìrìn àjò wọn àbá gbọ́n bẹ nínú ẹrù wọn agogo tí wọn máa lù yẹn tí ń bẹ ẹnu ẹrù wọn àmàlẹ́kà ò ní bá wọn rìn tí màlẹ́kà wá ti bá yẹn rìn dáná bá yẹn rìn aṣetán alimam muslim ló gbẹlẹ́ ìjáde báwo wá ni àwọn ìjọba jẹ́ pé lórí ìrìn àjò tiwọn wọ́n ti mú àwọn orin bóòlù ẹsẹ̀ máa pè náà hit hit hot wọ́n ti kó àwọn orin lọ sọ pé gègègè gègègè gègègè bẹ́ẹ̀ ni mọ́tò ọmọ ọdún tó lórí ikú fi lọ láksidẹ̀ntì wọn gbọ́ kíkíkíkíkí bẹ́ẹ̀ ni kú dé wọn sọkọsọ pé la ilaha illallah ìmbò kò lè sèse torí pé èèyàn ò lè jàǹbá ara rẹ̀ kó jàǹbá ọlọ tontorí agbọ́dọ̀ kíyèsí ara jàmá báwo wá là wá sọ pé ńgbà tá à ń travel àti màkú mọ́tò aláfẹ́ gbé lọ àti wá lọ wá àwọn music gidigidi lóríṣiríṣiríṣi àti kó sínú mọ́tò pé gbogbo àwọn orin ìlànà ọ̀gbọ́n tẹ́lẹ̀ bá ti sáà tó gbé ìsìn tẹ́lẹ̀ bá ti sáà tó gbé ìsìn tẹ́lẹ̀ bá ti sáà tó gbé ìsìn tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀lé wa tàbí ṣayàfín ṣayàfín ni ó kunu mọ́tò ẹ̀yin gan ṣayàfín nù ins ṣayàfín nù jinn ó tún kún yín. ẹgbẹ́ àwọn ẹlẹ́kẹ̀jẹ Nafi' ẹ̀rú Ibn Umar tí Ibn Umar tó fún lómìnira ó lóun bẹ pẹ̀lú Ibn Umar lọ́jọ́ Ibn Umar ló bá gbọ́ fèrè dáradára kan dáradára fa fèrè tẹ ọ káwọn dáradára tó bá kó gbẹlẹ́ra yóò máa fa fèrè tẹ́rẹ́ tí wọ́n máa mú lọ. ìgbà tí fi udhnayhi Ibn Umar wá rí àwọn ọmọ ká fábìlà rẹ̀ méjèèjì ó rí bọ etí rẹ̀ ọ̀tún àti tòsì ó rí bọ etí ọ̀tún àti tòsì. wa'adala rahilatahu 'an at ó sì gbé ràkúnmí rẹ̀ tí ń ipò wọn lọ́mọ. wàhùn yẹn kúlù yà Nafi' Ibn Umar wọn sọ pé wọn Nafi' àtẹ̀sìmá tó ń sìn gbọ́ fèrè yẹn ti sìn. Nafi' kò fọwọ́ bẹ́tì Ibn Umar lọ fọwọ́ bẹ́tì. ìwà ń bi Nafi' lérè pé tó ń sìn gbọ́ fèrè yẹn ti sìn fa kúlù náà má ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mò ń gbọ́. sàyẹ́mùfẹ́ Ibn Umar wọn sàtúmọ̀ lọ àti fọ̀nálẹ̀ o à ń fi gbẹ́ sọ̀nà báyìí àfọ̀nálẹ̀. hatta qult títí mo fi sọ pé là èmi ọ̀gbọ́n mọ́ o fọwọ́ bá ayẹyẹdẹ yìí ọwọ́ adáwọ̀ rẹ̀ méjèèjì sílẹ̀ wà á dára ahilẹ́tọ̀hu ilé parí ọwọ́ adára fún mi rẹ̀ padà sọ́nà wàkàl. رأيت رسول الله صلى الله عليه وآله وسلم وسمع صوت زمارة راع ولمرا نبيلي نجت الناس بصيري دانا دانا كاري فصنع مثل هذا أسبي مسيسي أنا بفوت دي تيري أسب برا قمي رسول أنا títí tí wọ́n fi gbá àwọn ọ̀gbọ́n yẹn má gbà náà lànà bìtó padà sọ́nà alimami ahmed ló gbàjáde sheikh ahmed shakir ó ní isnaduhu sahih bẹ́ẹ̀ ni abu dawud àgbéjáde alimami al-bayhaqi ó ní àgbéjáde eléyìí fi hàn pé sunna ó ní pé nígbà tá a bá gbọ́ tí wọ́n ń kọrin tá a gbọ́ tí wọ́n ń kọrin táwọn sì lè kọ̀ fún wọn fún oyè kọrin a lè kọ̀ fún wọn fún oyè gbọ́ òní kíláàsì á di tiwa á di etí tọ́ ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ẹ wá wọkọ̀ láti bẹ̀rẹ̀ lọ sí Kaduna bàbá ọlọ́kọ̀ wa ń gbé fújì sí lóríṣiríṣi jùjú lóríṣiríṣi wákà lóríṣiríṣi ọlọ́run ràn ọ́ lọ ọwọ́ kọ mùsíbà ọwọ́ gan-an téèyàn fi di tí ọwọ́ ọkàn kò ní ẹ̀jẹ̀ òní ráyè rọ́ọ̀nù bó ti yẹ mọ́ láti fi dé Kaduna láti fi dé Jos à kìí ṣe o kìí ṣe wàásà ẹ bàbá yẹ bá wa pa à náà sẹ́ńtẹ́ kí n sọ ni ẹgbẹ́ kó ló gbé mi lọ́nìí èèyàn ni pé ṣètọ́ni ló rọ́ọ̀nù nínú ẹ̀jẹ̀ rẹ tó fi sùn tó irú eléyìí ọlọ́wọ́ bọ́ ọ̀ràn lọ́wọ́ kí lọ́ wá dé Ibnu Umar nìkan lọ́ fọwọ́ di tí náàfíò ọ̀fọwọ́ di tí mùsùlùmí sì ní náàfíò jíjẹ́ tó dẹ́rú ọ̀yọ́kùn mùsùlùmí Ibnu Umar sì fún lómìnira gan lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ló tí náàfíò ọ̀fọwọ́ di tí wọ́n nítorí pé náfíù lọ́jọ́ yẹn ọmọdé kékeré ni kò tí ì dẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn ok ṣèké láti kékeré náà láti ti kọ́ ọmọ alẹ́ sí tàbí òye wa so báyà tó súnmọ́ ni pé náfíù náà fọwọ́ di sí ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin òun yọwọ́ kò létí láti bá a gbọ́ bí nǹkan ti tán àbí ó ti tà tẹ̀lé ìjọba. al-imam ibn al-jawzi rahimahullah nínú tírà rẹ̀ onídọ́bà jẹ́ pé báyìí ní Ibn Umar ṣe bẹ́ẹ̀ làwọn sàábì ń ṣe nítorí pé wọ́n pọ́ fèrè dáradára lóhùn tó yẹ pé kò tíì lágbára jù iná làwọn fọwọ́ di títọ́ báyìí Ibn Umar báwo wá ni sẹ́yìn bá gbọ́ orin àti fèrè àti lù tí wọ́n lù láyé tiwa. Ibn al-Jawzi nù bá òun náà ti kú ọjọ́ ti lọ ó ti kú kìí sọ̀rọ̀ seven hundred years ok tí ibnu johnson àbá wa gbọ́ orin tí wọ́n ń kọ láyé tiwa ní ìsìnkọ àbí ibnu umar lọ́ba tiẹ̀ gbọ́ orin tí wọ́n ń kọ láyé tiwa ìlú tí wọ́n ń lù láyé tiwa à wọ́n fẹ́ gbẹ́mí mi wàláhì wọ́n fẹ́ gbẹ́mí mi torí pé kéésì nǹkan kan wọ́n sọba àmóríbù yìí náà wọ́n lè máa lu ìlú yẹn ìlú tó yẹ kí wọ́n máa lù wọ́n máa lù ó sì máa gbọ́ nínú sàlẹ̀sàlẹ̀ ẹ̀mí rẹ̀ tí wọ́n máa kí ẹ̀mí rẹ̀ fèrè tó tuntun máa ń fẹ́ yóò sì máa yóò sì máa mú kí ara rẹ̀ ó máa ń gbàdo ara rẹ̀ tí wọ́n máa lu ìlú yẹn tí wọ́n máa tún àwọn bàbá tó rí wọn ò pé tó yẹ pé ẹ kọ́ lọ wá sẹ́kọ́ kọ́ lọ wá sẹ́sẹ́ ọ̀nà ọmọ mi la kọ́ ni yọ̀ǹgbà yọ̀ǹgbà yọ̀ǹgbà yọ̀ǹgbà <laughs> la hawla wala quwwata bẹ́ẹ̀ ni ládùúgbò àwọn láti gbèrú rẹ́kọ́dù sí àwọn akọjá fún wọn ah, àwọn ti gbà pé ìgbádùn tó ga jù láyé làwọn wà nù ẹ tí wọn mọ pé yàtọ̀ burú jù kí wàá ní tí wọn ń sọ yìí ganan náà yìí tó bá yẹ kó àwọn aṣíwájú wa rere bá ríru èyí tí wọn ń dánwò láyé ìsìn wàhálà ìlómi ọfẹ gbẹmí ni fèrè lásán wọn fanfa à ń fọ di ọlọlọmọ yìí ti gbọnu rẹdíò láàárọ̀ yìí tẹ ń gbọ́ kókó onú ìwé ìròyìn àbẹ ẹkọ wọ́n máa kó rẹ́kọ́dù wọ́n máa wọ́n lùlù wọ́n sọ̀rọ̀ ni wọ́n kọrin wọ́n sọ̀rọ̀ ni wọ́n lu mísíkì wọ́n sọ̀rọ̀ ni sábà kó bẹ̀ mọ́ yín ti bẹ̀rẹ̀ mísíkì ó tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ti sókè wọ́n ti bẹ̀rẹ̀ mísíkì rẹ́díò kan yín lọ́rùn àfi kéèyàn a máa iná sọ pé ẹni tí ní ìsìn la mísíkì lù báyìí ti ti dàrú kan ti ń mísíkì ni. ẹni tí ó dùn tó fi màgbọ́n wọn ń pè ọ́ èwo lọ́ba tọ́lọ́ mú bẹ́ẹ̀ mélòó lè sọ́ba tọ́lọ́ mú a máa ṣe sọ láti lọ ẹ̀sìn máa gbọ́ tí ah, tí gbogbo mọ́tíláṣí ọmọ sí kí kí wọlé lè fẹ́ à ah, náà wọ́n ń pè é bàbá kan ní àá ah, la ilaha illallah fóun náà ní sọ́ba ẹ̀fẹ́ ń jó kọ́ yóò kọjá sí sọ torí rẹ̀ Ibn Umar ni radiyallahu anhu bákan náà. Al-Imam Ibn al-Jawzi rahimahullah àwọn ni wọ́n pàkíyèsí wa pé tó bá yẹ pé àwọn èèyàn yí báyìí ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń ṣe torí kí wọ́n kàn gbọ́hùn ohun tí ó tó rẹ pé àràmù ló ná ọ àmọ́ òun ò tí ì lágbára lọ títí kó lè tọ́ wá tẹ̀lẹ̀ láyè sí. ẹgbà ọ̀rọ̀ lẹ́kẹjọ ọ̀hún alátọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọ̀là nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam naha an kasb az-zama ànkẹ́sìfẹ́ zamara wọn lànà bí sọlọ lọ́wọ́ àdìsọ́lá ní èèwọ̀ ọkọ̀ irú owó téèyàn ń pa látàrí fèrè fífa àwọn ẹjẹ pé fèrè fífa làwọn fi ń pawó ànábì lówó tí wọ́n ń pa ń bẹ òun kọ haram Abu Ubayd òun ló gbé jáde sanadu tó sì ọ̀nà tó gbà wá ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ ìyẹn ni pé àwọn kàkà jẹ́ fèrè owó tí wọ́n ń pa ń bẹ ń kọ haram. سريره أرنا حديث ومطعمه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له تو تيب أيوة أقول هو أروي لك ولا ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وآله وسلم قل بعثت بهدم المزمار والطبل قال الله أنا من يوم كن لبا واو فيري أسيلو ọlọ́run rán mi kí lè bá wa wó fèrè àti lù Ibn al-Jawzi ọlọ́gbẹ́jáde nínú tírà rẹ̀ Talbis Iblis ọ̀nà tó sì gbà wá ọjà hasan ọlọ́run rán mi kí n lè bá wa wó fèrè àti ìlù. ẹgbẹ́ wa tún wá láti ọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu wọ́n yàn nàbí sallallahu alayhi wa sallam ní sawtani mal'unatan ó ní ohun méjì wá o tọ́lọ̀ ọba làánà في الدنيا والآخرة لا يأتي لون مزمار عند نعمة في رجان فنقبة درادي ونجان فنقبة درادي ورنة عند مصيبة إقبتان كنقبة تدودي الله بس ليه الإمام البزار فنلوك بجاري بسند صحيح لا يلي أجل تاوون كتي أفقا نينا وصحابة ناسو نقبة ونطجي أبو بكر رضي الله عنه أولي عوامة بني كيكي ميجي كام nílé Aisha radiyallahu anha tọ́jọ́ máa rẹ̀ ọdún táwọn méjèèjì tí wọ́n ń lu ìlú tí bá ti sọ pé àwọn obìnrin lè lù fóbìnrin wọn ibi tá à ń ti mọ̀ náà torí ilé ànábì ni wọ́n ti ń fún Aisha anha sì ń kọtùkà àwọn ọmọbìnrin kékèké kékèké wọn ti bàlágà sì ń kọrin Abubakar bá wọlé وقال مزمور الشيطان في بيت رسول الله في الشيطان إلى النبي النبي صلى الله عليه وسلم وسجى أبو بكر نية وجاء أبو بكر نية ṣùgbọ́n ti la anábì ni tiwọn sílẹ̀ gbogbo èèyàn ló lọ́jọ́ ọdún tiwọn ọjọ́ ọdún tiwa lò gbogbo èèyàn ló lọ́jọ́ ọdún tiwọn ọjọ́ ọdún tiwa lò. ẹran ti kọ́ àwọn obìnrin ní wí o àwọn obìnrin ẹgbẹ́ wọn ni wọ́n sì ń wí fún o ẹlẹ́kẹ̀jì Umar radiyallahu anhu ọ̀nà wọn ni tó bá ti gbọ́ tó gbọ́ ohun sakara igi wọn lò sakara àbótí ẹ̀gbárí wò kápẹ́ wọn kọrin yóò bẹ̀rẹ̀ pé máa hù kí ló ṣẹlẹ̀ tí wọ́n bá sọ pé rọ́ọ̀sán ìgbéyàwó ni ọ̀hún kìjáàánù àbí wọ́n bá màkàdá bẹ́ sọ́màdà Umar ọ̀dàkẹ́ tí wọ́n bá ti sọ pé èlò ni àbí sakara ni wọ́n lò nítorí ìgbéyàwó sátara ni wọ́n lù nítorí pé wọ́n dábẹ́ Umar ò ní bá wọn fà á ó túmọ̀ sí pé pé torí nǹkan mìíní Umar ó ṣe kí ni yóò ní wọ́n lọ pa wọn lẹ́nu mọ́ Abdurrazzaq San'ani òun jáde Uthman ibn Affan radiyallahu anhu ó sọ fún wa nípa àdẹ̀rà tó lọ́wọ́ bá ṣe fún nítorí pé ọlọ́run ọgbọ́ ò jẹ́ kọ́kọrin rí láyé ẹ̀ ni wọ́n sọ fún wa nípa àdẹ̀rà yìí onímọ̀ ó ní nkọrin rí ìsìnrán kan àti kọrin rí láyè mi Allahu akbar nkọrin rí ìsìnrán kan àti kọrin rí ìdáwákàrí ìsìnrán kan àti dáwákàrí láyè mi. Ibn Abi Asim olóògbé jáde Ibn Mas'ud radiyallahu anhu ó ní téèyàn bá gun nǹkan ọ̀gùn rẹ̀ téèyàn bá gun rakumi rẹ̀ ẹṣin rẹ̀ ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wa lam téèyàn wá dárúkọ ọlọ́run ọba tó ga rọ̀dí fẹ́ kó ṣetán àṣetán ó gun bàkúmi yẹn lẹ́yìn rẹ̀ ṣetán ó kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn lẹ́yìn rẹ̀ ṣetán ó ìbáka yẹn pẹ̀lú rẹ̀ ṣetán mọ́tò pẹ̀lú ẹ̀ ṣetán gun rẹ̀ ṣetán suzuki rẹ̀ ṣetán ó gun kẹ̀kẹ́ rẹ̀ ìgbàtọ́ pé sọ pé orí nǹkan tó fi ṣe ra rẹ̀ àwọn agbé tí ṣètọ́ni bá gun nǹkan àbọ̀ wọ́n kọ́ lẹ́lẹ́ kò ní dákẹ́ ẹ mọ̀ pé lórí ibú bí tí èèyàn náà ṣe dàrú ní ọmọ wa yóò wá sọ fún ọ pé tàgánná máa kọrin náà bó ló ṣe gbẹnu lọ you are going as far as Ìlọrin wọ́n wá gbẹnu lọ a máa kọrin jọ wọ́n bá rí tán kọrin a máa sọ orí báyìí lórí machine ẹ̀rọ àwọn machine ẹ̀rọ àwọn sọ̀rọ̀ àkẹ́ ah kì í ṣe lásán ó ti gbé ṣètọ́ni lẹ́yìn ẹ̀rí bàbá mọ́tò náà tí wọ́n máa kọrin tí wọ́n máa fẹsẹ̀ jálẹ̀ wọ́n máa fẹsẹ̀ jálẹ̀ ẹnu mọ́tò tó bá wá ní ẹ̀mí ọmọ orin kọ járe òun náà máa rò pé àbí kí n máa kọrin ǹsì mọ orin kọ ṣètò ọ̀nà sọ pé tẹ́mẹ́nẹ́ rákà pé bá mọ orin ni ọba kọrin ah! tó bá tó mọ lọ mọ ni irú òrìn yìí nǹkan máa kọrin lọ ni. Abdulrazak Sanaani olótùgbé jáde Ibn Mas'ud tún sọ pé al-ghina'u yunbitu an-nifaqa fil qalb orin ó máa ń bí àgàbàǹgẹ̀dẹ̀ sínú ọkàn ó máa sọ orin gbígbọ́ orin kíkọ ó máa ń bí ìwà àgàbàǹgebè sínú ọkàn kama yambitul ma'u zara gẹ́gẹ́ bómi ṣe máa ń mú irúgbìn jáde ìyẹn ni pé tí àwọn bá ti ń kọrin àbí èèyàn ń gbọ́ orin ìjẹ́mù náà ti kí ó bẹ̀rẹ̀ sí ní dàgbà lọ́kẹ́yàn ó bẹ̀rẹ̀ sí ní dàgbà lọ́kẹ́yàn ó bẹ̀rẹ̀ sí ní dàgbà lọ́kẹ́yàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ilẹ̀ tí èèyàn ń dami sí tí èèyàn ń dami sí tí èèyàn ń dami sí kí náà máa ṣẹlẹ̀ irúgbìn ọmọ jáde yóò máa dàgbà yóò máa dàgbà yóò máa dàgbà. wà zikuru tó bá yẹ pé ìrántí ọlọ́ọ̀lẹ́yìn bá ń ṣe ينبت الإيمان في القلب وما جاك إيمان هو سكيا كما ينبت الماء الزرع gẹ́gẹ́ bómi ṣe máa mú irúgbìn ewu tòun amúnisìn sí ìrántí ọlọ́ọ̀ni àbórin ẹ̀dá o torí ẹlòmíì ló wọ́n lọ ronú sí náà torí adúrú rẹ́kọ̀dù tó nílé sí ìrántí ọlọ́ọ̀ni la mú àbórin alhamdulillah ibnu alghina'u khutbatu zina orin gbígbọ́ orin kíkọ òní kútùbà zina síbẹ̀ wọ́n pé èébú ní síwájú ìjà orin kíkọ ní síwájú zina tó máa fẹ́ mọ́bìnrin tó fẹ́ bàlù tó fẹ́ bá ṣe zina tó máa ìnváìtì ẹ̀ wá sílé wọn tó bá ti dé wọn máa gbé sinimá sí fún rẹ́kọ́dù sí ń lọ rẹ́kọ́dù ń lọ rẹ́kọ́dù ń lọ orí tí ẹnu ti máa dàrú orí rẹ ti máa dàrú orí rẹ ti máa dàrú ayọ̀ pé bàbá kí ló dé tẹ gba ọmọ yín kò lọ́dọ̀ ọkọ rẹ̀ ṣé ṣe ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ náà ṣe ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ náà fídíò lọ́lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́ba ara mú <laughs> ọgbọ́ gbogbo fújì kan sí ni pé létẹ̀ lọ́ba ara mú ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rú eléyìí ni tẹ́lẹ̀ rí tó ṣe dìnnà jù gan bí àwọn olórin kọfẹ́ẹ̀sì kọfẹ́ẹ̀sì nítorí wípé orin tí ń kọ yẹn generally àwọn ẹni tí ń gbọ́ inú ọpọlọ wọn ti máa ń sọ̀kalẹ̀ sí pàápàá àwọn obìnrin wọn mọ ní total submission fún olórin yẹn bí kọ́ra wọn mú bá wọn lónìí bí kọ́ra wọn mú bá wọn lónìí náà lẹ́sìn gbọ́ pé olórin ọbẹ̀ nìkan lò ọbẹ̀ nìkan sùn ó kò kábọ̀ ń dì ńgbà tó tún kò kábọ̀ ń dì ọwọ́ adẹjọ́ òun á bẹ̀rẹ̀ sí ní gbẹ òun bẹ̀rẹ̀ sí ní gbẹ njẹ́ ẹni kí bàbá ọmọ gbọ̀ bàbá wa di kò ní parí ẹ̀ ọwọ́ adi tá sọ nù wérò yìí ọbọ̀ nsọ ni ó ó ti rí sẹ́lò máa ní kọ́lọ́ ọbọ̀ nsọ ọbọ̀ nsọ tó lọ́wọ́ kò kábọ̀ ń di ó ó kò kábọ̀ ń di sẹ́lò máa sí ní gbẹ ó ẹ mí ó torí kí n pariwo bára yìí kára yọ wọn ò ní kọ ọ lòdì sí wọn ní lòdì sí tọrọ ọ̀nà nìyẹn ọ̀nà nìyẹn ọ̀nà tí wọ́n fi tètè rí nǹkan fẹ́ nìyẹn eléyìí jẹ́ bá wọn. àwọn obìnrin ẹ mọ̀ fún emotional nígbà tó bá ti tó sí aláìníláàká ìní orí rẹ̀ ti hó ya náà ni títa àǹfààní tó ṣe wá. أنس بن مالك رضي الله عنه أني أخبث الكسب كسب الزمارة owó tó burú jù nínú owó tó yàn ní láyé òun lówó tí oníkàkàkí ń pa owó tó oníkàkàkí ń pa owó tí bàbá onílù ń pa bàbá ń gángan owó tẹ̀ ń pa sọ́yà pé tí ì rí gbé àdùnkàn kaná àpọ́n gbé apẹ̀ kaná tí gbogbo wọn ti débẹ̀ pẹ̀lú fìlà sí kọ̀ǹgọ́ sí kọ̀ǹgọ́ tí wọ́n máa lùlù ọmọ kìnìún kan ọmọ kìnìún kan wọn náà wà jáde ọmọ náà fún ọtọ sọ pé tí ẹ bá pẹtẹ tó kú omi gbogbo olóyin ní odi ní odi dúrọmù odi dúrọmù tó yẹ fún ọmọ pọnmi sí tí ẹ bá ti lójú kàkà ẹ máa pọnmi sí lókù tó ń torí délé ẹ̀yin náà lẹsùn máa náwó fún wọn pé kíni. Ibn Umar radiyallahu anhu ọkọjá gbára àwọn èèyàn kan tí àwọn fẹsẹ kan tó ń kọrin sí sínú gbogbo àdùn tó ń miri faqal ibn umar ni ala la sami'a allahu lakum ala la sami'a allahu lakum ala la sami'a allahu lakum ọlọ́run ní gbàdúrà yín ọlọ́run ní gbàdúrà yín ọlọ́run ní gbàdúrà yín ẹgbẹ́ ihram ẹnìkan wá ń kọ́ ní sìn létí ah tí ibn umar bá wá láǹfààní àti jẹ́ kó ti ń lọ láyè sí ń kọ́ ìjọ àràfá láwọn tẹ́ǹtì àwọn alálàájì yóò bá ẹwà wá wòran wọn lè ní sábàkàdé lọ́nà àfáfá sábàkàdé àwọn fújì wọn wà bọ́ sáàrin wọn fún wọn lè kólu wọn mọ́kà <laughs> ní iṣẹ́ ọ̀bẹ sì jẹ́ ìlú ọ̀bẹ sì jẹ́ inú àyà wo inú àdìsí wo wọn lára mọ́kà ń jó ara mọ́kà àbí tó pé ẹ̀sìn rádaràdá kátàkátà rádaràdá dáyẹ̀ ṣe ẹ̀ kúkú máa ń tí ìsìláàmù jẹ́ ọkọ rẹ̀ lásán lẹ gbọ́. sáàrin wọn get together àwọn ọkùnrin bá àwọn obìnrin báyìí onífúti ọmọ adá ọkọ wa pé ẹ má bá ní fọwọ́ lùlù. a yorùbá wọn ráyè fún rẹ pé ọmọ fọwọ́ lùlù kálukọ ọmọ fọwọ́ bí ọmọ adá wákà ọmọ adá wákà. tọ wọn ni wọn tún máa lómele. láwọn afẹ́fẹ́ la hawla wala quwwata illa billah ẹ ẹ eléyìí ẹnìkan kan dá wákà ni Ibn Umar rẹ̀ sọ ọlọ́run ní gbàdúrà yìí ọlọ́run ní gbàdúrà yìí ọlọ́run ní gbàdúrà yìí ṣé àdúrà náà àbí pè èpè ní ní sẹ́fún wọn gbígbóná gbígbóná so eléyìí jẹba ó túmọ̀ sí pé wọn náà tó ọba bárú wọn pàdé gbàdúrà ló ṣe fún àbí pè èpè nìyẹn tó ráwọn sẹlẹfù pọ́ọ̀lẹ̀ ni sẹlẹfù pọ́ọ̀lẹ̀ àtiwájú rere ló ń ṣèpè fún wọn ó ọ̀yọ́ fún wọn ni so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èpè tá a ti sẹ́ fún yàn tá a sẹ́ fún yàn lórí pọ́tàkùtọ̀ lọ yóò sẹ́ kíákíá ni tọ́ bákan náà Ibn Umar ọkọjá gbàrà ọmọdé kékeré kan ọmọbìnrin tó nà ń kọrin ẹ̀rí sẹ́yìn ọ̀sán pé ó oh, ọmọ yìí wà tàlẹ́tẹ̀ àbí ẹ̀kọ́ ni àtọ́dún mẹ́ta ló ti ń kọrin ẹgbọ́n nǹkan ìyá nùbá ìyá aláìlérò inú rẹ̀ ń dùn tálẹ́ǹtì nìyẹn ókè bóun wá ní tálẹ́ǹtì orí ẹ tètè gbá kó lẹ́nu ọmọ ńgbà tó lọ fún láàka ìbá ẹ ṣe jẹ́ kó máa hàn Kùránì tóbi wá jẹ́ kó ní orí lọ́mọ ọmọ ha síbẹ̀ fẹ́ láwùjọ wa náà lónìí torí pé ẹ̀ ń gbé rẹ́kọ̀d rẹ́kọ̀d rẹ́kọ̀d ó ti pọ̀ jù wàláhì ha gbogbo ẹ̀ ọmọ ti ha gbogbo rẹ́kọ̀d tẹ bá ha. tó bá gbé síjọ́ kejì ọmọ náà bá mọ̀ kọ́ ìgbésẹ̀ bá ṣe kínní kan máa lè pa nítorí pé kínní kan kínní kan máa lọ ọba. ẹ ẹ ọmọ ọmọ ti lọ inú bàbá náà wọn kà ọ àdàlẹ kú bí wà gẹ́gẹ́ bí àdàlẹ <laughs> inú rẹ̀ ọ̀ máa dùn wọ́n bàtọ̀ máa jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àní ń pọ́n dípò kẹ lóru àwọn ọmọ láti kéékèèké ẹjẹ wọn máa alukurani ẹjẹ wọn máa alukurani ẹjẹ wọn máa alukurani nígbà tí wọn bá yẹ di pé ọrùn wọn ga sókè wọn ti ha tán ẹ wo oríire tó wọlé yín ẹ̀yin wá ní fújì nìkan ọmọ ọmọ ha pé ẹ má bàa wí ẹ má bàa já ọ ẹ má bàa wí ẹ má bàa já orí tiẹ̀ tọ́lọ̀ ń ṣe fún un ẹgbẹ́ orí aburú tuntun rí ó lè lọ dúró létí títí àti àti bàbá àtọmọ ọmọ òlétẹ rẹkọd kò síbẹ̀ yẹn ó ti gbọ́ láyé yìí for the first time and the last time nǹkan kan sẹ́kù lórí rẹ̀ náà. tí yẹn bá gbọ́ fẹ́sọ̀ gbọ́ ti ẹ̀ka lọ wàláì nǹkan kan sẹ́kù lórí rẹ̀ náà. ẹ wá wọlé tá à ń gbé gbogbo sílé tó dáa ni sílé tó ṣe sẹ́tù ẹ rí i pé rẹ́kọ́d rẹ́kọ́d rẹ́kọ́d rẹ́kọ́d ẹ̀yin pé tìyín sí ẹlòmíràn ó gbé tiẹ̀ sí ó fi kàńtà tìyín ó ti mà fún lẹ́ ń bá wí òwe nípa wọn náà gbé sí i. sòyọ́ wa di pé ẹ̀ ń jọ ń fi ọ̀rọ̀ ẹ̀ ń fòpò ọ̀rọ̀ ránṣẹ́ síra yín ẹwà àdúgbò tá à ń pè tá àdúgbò tó dáa gbé ni kì í sàwọn àdúgbò tó dáa ẹwà ariwo èèyàn ṣe bábà lásán ọ̀nbá ya gẹ́rí ẹwà ariwo tí wọ́n máa mú jáde ẹwà ariwo táwọn bábà mú jáde lórí ikú ọ̀nbá ya gẹ́rí gbogbo ariwo ayé yìí kò ní jẹ́ kó gbogbo àdúgbò ọ̀gbádùn ìgbà tó sì jẹ́ pé iná mẹ̀tọ́ ara yín ẹ̀sìn màtífẹ́ sẹ́sìn yín ẹ̀ mọ̀ wò pé kíni kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa lù ú ẹni tó kọ́kọ́ gbà á lé gan alákòóbá tó fẹ́ kóbá gbogbo ará àdúgbò ó darí owó pín tí wọn wọn wàá yin sókè yóò yin sókè kankan pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ náà ní sẹ́ẹ̀. A'udhu billahi minash shaitani rajim ó fi wá sọ gbogbo èèyàn di irú kan di irúgbà àwọn tí máa ń kọ́ ó sì máa ń bàbá yìí ti lé jù bàbá yìí ti lé jù kò fẹ́ kẹ́ ẹ bá tó ń jẹ́ nìyí kọfẹ́ kẹ́ bàtà àwọn ọmọ oúnjẹ nì kọfẹ́ kẹ́ balẹ̀ ayé oúnjẹ nì kọfẹ́ kẹ́ sọ̀ndẹ́ni tí òní rọ̀kì yá má wọ̀ ni. torí ìdí ẹlẹ́yìn Ibn Umar ọkọjá gbẹgbẹ ọmọdé kékeré bìnrin ti ń kọrin o. ó ní law taraka ash-shaytanu ahadan la taraka hadhihi. tó bá ló fẹ́ nìkan lẹ̀ nìkan máa lọ́ńlọ rẹ̀ kọ́ bá fi irú eléyìí lọ́rùn lẹ̀ kó ní ṣètọ́ àná òfin ṣe kọ́ màá yìí náà gbádùn irú eléyìí ní ti ń kọrin. subhanallah. وتما تفكين انت ملام الشيطان الامام البخاري لو بداري من سرار الادب المفرد ابن ابي الدنيا والناس بداري من سرار وقيع ابن الجراح والناس هيك خذ الطنبور رج تايمو جتاية ونرام تكسره فوت فوق على رأس صاحبه قال لا ماني توني لوري فوق كما فعل ابن عمر يا ابن عمر رضي الله عنه فما لوري ما جواب ما جواب لوري ذات فما كيكي توبا جن عائشة رضي الله عنها قلنا لو سيلي كلا بيواو لو بابا تقني كان قرين بي أقني يا أميري أميري في سن قرين عائشة ني أوف شيطان وني أم سي أوريلا شيطان ني أخرجوه أخرجوه اللجاج اللجاج الجدال فأخرجوه ما في الجدال أم الإمام البخاري قال له الجدال إن الأدب المفرد حتى الإمام البيهقي من السرعة ابن عباس قال الدف حرام إي وني سكرام تو بات جفان وبيني لوند في اتيارا ما كي باسوي والمعازف حرام بقو ميزيكال انسترومنت حرام والكوبة حرام أكوبة إلو haram wàlmísmár fèrè iye wọlé jẹ haram alimami lè bẹ̀rẹ̀ haqi ló gbé jáde alfudayl ibn Iyad rahimahullah oní alghina rukiyatu zina olórí sáré yẹn rukiya ni àdúrà ni láti rí zina sí orin nígbà tí yẹn ń ṣàdúrà ni láti rí zina sí tọ́mátì gbórin sí fóbìnrin àti rí mú ṣe zina pẹ̀lú ẹ̀ yóò di rọrùn. Ibn Abi Dunya ló gbé jáde. Shuraih al-Qadi Shuraih tọ́jú adájọ́ ó ní la tadkhul al-mala'ikatu baytan fihi duf ó ní gbogbo létí sákàrà bá ti wà màláíkà ní wọ̀ Ibn Abi Shayba ló gbé jáde. Wa ji'a lahu bi rajulin wọ́n mọ́kùnrin kan wọ́n bá Shuraih tọ́kọ́ dìtà ẹnìkan wọ́n retí kọ́ dájọ́ yìí pé kó ń tẹ̀ ọ́ lọ sanwó dìtà ó ní kò sí nǹkan kan bẹ̀ dédé kọ́ máa lọlé dédé kọ́ máa lọlé ó sì annahu anil munkar ìbàjẹ́ lọ́kọ̀ báyìí ni شريهصة الضحاك أني الغناء مفسدة للقلب أني جبا أما فوق جو أن جبا أما فوق جو مسخطة للرب أما مكيولون أبو بنسيا أني جبا أما فوق جو أن كيكو أما فوق جو أتما مكيولون أبو بنسيا الحارس المحاسبي أني الغناء حرام كالميتة أني كيكو أن جبا حرام يعدى بيكم بتيران orin kíkọ orin kíkọ èèwọ̀ ni ó dàbí òkú nbẹtì ẹran lẹ́yìn eléyìí kí ni àwọn aṣíwájú wa rere a'immatul madhahib al-arba'a àwọn lè máa mú madhahabu mẹ́rẹ̀ẹ́n kí ni wọ́n sọ nípa orin gbígbọ́ orin kíkọ èyí tá a pè ní haram. al-imam abu hanifa rahimahullah ọ̀n bẹ nínú àwọn ẹ̀sọ́ lè koko jù lórí pípe orin gbígbọ́ yẹn ní èèwọ̀ orin kíkọ yẹn léèwọ̀ ó sì ní gbígbọ́ orin gan mina dhunub ń bẹ nínú ẹ̀ṣẹ̀ gẹbi imam ibn al bó ti sọ nínú sura rẹ̀ tẹlifíṣọ iblis. àwọn ọmọlẹ́yìn abu hanifa wọ́n ní istima'u sawt al-malahi wọ́n ní gbígbọ́ ohùn orin kíkọ haram haram ni o gbígbọ́ haram ẹni tó gbà ẹni tó sọ nínú sura rẹ̀ òun náà ni sura tá a gbé ní al-fatawa wọ́n tẹ̀ papọ̀ pẹ̀lú alhindiya nínú madhab alhanafiya alimami malik wá bi léèrè wípé òun lọ́tọ́ nínú orin gbígbọ́ nílùú tìyín ní madina imaamu malik dáhùn ó ní innama yaf'aluhu 'indana al-fussaq àwọn pòkì ló máa ń kọrin nílùú wa àwọn pòkì ló máa ń gbọ́ orin nílùú wa ìyẹn ní madina anabi muhammad sallallahu alayhi wa sallam láyé ìgbà yẹn nù àwọn ọ̀daràn pọ̀ nísìnyí àmọ́ àni tí ń gbọ́ náà gbogbo àti lórúkọ wọn kí ni ìròyìn wọn ọ̀daràn pòkì ìmáàmù Malik ní téèyàn bá ra irúbìnrin lọ́jà sẹ́mi kí wọ́n máa ń tẹ ẹrú láyé dàn láyé sin náà ẹ̀kọ́ wà àmọ́ ńgbà táwọn ò ṣe jihad mọ́ àti kọ́lẹ̀ kọ́lọ́wọ́n bọ́ da padà. ó lẹ́ni tó bá ra irúbìnrin lọ́jà ẹ wá bá kọ́ irúbìnrin yìí kọrin kọrin ni bó ṣe délé orin ní gbogbo wọn orin orin orin ó lọ tọ́kẹ́ ẹ dá padà sọ́dọ̀ ẹ̀ ra gbèláì pálíbù ń bẹ lára rẹ̀ àlébù ti ń bẹ lára rẹ̀ ti ti ń dá padà tí wọ́n ní ìyàwó tí ń kọrin sínú rẹ̀ ń dùn tó ẹ kọ́ palẹ̀nu mọ́ èyàn lé ìyàwó sórí rẹ̀ o wọ́n sọ pé sọ nínú kọ́ da orin yẹn dùn àbí kọ́ kọ́ jẹ ìyà. làǹkì lẹ́yìn kìlọ̀ èyàn sá fún lórí ibùsùn lẹ́yìn rẹ̀ tó jìyà pẹ̀lú ìjẹba àwọn obìnrin míì orin ti fọ́ ẹnu wọn àfi kí wọ́n lọ Shafi'i rahimahullah ọsọ nípa àwọn olórin lọ́kùnrin àti lóbìnrin òní láti ọjọ́ oṣù ṣahadu tó wáhìdì minhum ẹnìkan nínú wọn tó bá wá jẹ́rìí ní port ànígbà. kọrin òní náà fẹ́ jẹ́rìí fún yẹn port ànígbà. ọmọ sọ́nà àhádà ẹnìkan tó wá sí nkọrin kánà mansuban ila safa òpònú làwọn pẹ̀lú wọn o gbogbo àwọn olórin jẹ́yìn pè ní èèyàn ńlá o kí lorúkọ wọn òpònú ọ̀gá ńlá òpònú ńlá nù ọba ńlá òpònú ńlá èdè sẹ̀ríyà ni wọ́n tún kó sọlùmọ́rú à ń sì máa jẹ́ kó máa lọ́ àbí èèyàn dànù ta ló lórin náà tó níyì náà rí ẹ mú kàn wá kódà àwọn bàbá bàbá tí máa kọrin jókòó wọn ò níyì wọn ò níyì kọ́bọ̀ ká tó pa àwọn tó dìde àwọn tó dìde tí ń jó wọn ò níyì kọ́bọ̀ torí ẹ ìmáàmù Ṣáfi'í tún ní hàrí hìdí ìmọ̀ akọrin ìmọ̀ gbórin dìyàtà ni kí ni wọ́n ń pè ní dìyàtà kéèyàn ó rí pé ìyàwó òun ṣe zìnà lọ kò rí pé zìnà ń ṣẹlẹ̀ nínú fámìlì gbẹnu lọ. Imam Shafi'i ni nílò Iraq nílẹ̀ Iraq mo fi ilẹ̀ Iraq sílẹ̀ aburú kan wá wà ń tó jẹ́ pé àwọn mùnáfìkì ńlá àwọn tí wọ́n sí àwọn èèyàn lọ́nà àti gbọ́ wọ́n máa fi dí àwọn èèyàn lọ́nà àti gbá alukur'an. kí ni kan náà wọ́n ń pè ní atagbir kí wọ́n á ní jẹ́ atagbir ìrántí ọlọ́ọ̀ni kí wọ́n máa ṣe dékìr lẹ́ni tí ń rá bàbà síwájú ọlọ́ lẹ́ni tí ń pe ọlọ́ọ̀ ṣùgbọ́n pẹ̀lú orin. àwọn ta ló dalẹ̀ àwọn pòkì àdúrà ni ìrántí ọlọ́ọ̀ni ṣùgbọ́n pẹ̀lú orin kíkọ ẹni tó wá jọ̀gà àwọn ẹni tó ń kọrin ẹ̀ lọ́wọ́ àmúpọ̀ pàpẹ lọ́wọ́ yóò gbé ìrọ̀lì kan síwájú pílò pọ̀pá tó náà mú lọ́wọ́ ìjẹ́sẹ̀sẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la tọ̀ nígbà pé níta tó bí ìrìn ìmáàmù ṣáfi aburú tó tó kọ̀fẹ́ sí nínú táwọn fi sílẹ̀ táwọn èèyàn pàtì ní ìrọ̀ gbọ́dọ̀ wà níyà ìmáàmù ṣáfi tẹ́ bá rórin fújì ńkọ́ sẹ́mi pé ní tí wọ́n sọ ń parí ó tún burú sẹ́mi ara àwọn tí ń ṣe síkìrì lónìí ńkọ́ sẹ́yẹ pé àpàlà wọnú ẹ̀ sákàrà ti wọbẹ̀ tipẹ́ kápálọ̀ tó tẹ̀lé tí wọ́n máa lù tí wọ́n máa lù ẹ lọ wòran kánú. tẹ ẹ ìlà ìlà wà lẹ ẹ ìlà ìlà wà lẹ ẹ ìlà. so <laughs> so dábàá lé lẹ́yìn ńkọ́ mo rò pé rí pé ìbàjẹ́ ti gbogbo láyé tiwa lónìí iṣẹ́ ńlá ń bẹ wájú àwọn mùsùlùmí lónìí láti kọ ìbàjẹ́ èyí táwọn kan tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn táwọn ẹrú ọlọ́run kan ti ń tẹ̀lé súnà táwọn ń gbìyànjú láti takò wọn nípa rẹ̀ nírú àwọn Kánò nírú àwọn Mẹ̀dúkùrí nírú àwọn Katsina nírú àwọn kínní nílò àpọ̀lọpọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ ń kó bọ̀ wálẹ̀ Yorùbá báyìí dípò kan lọ wá mà gidi eléyìí tẹ̀yàn fi sin lọ́nà tó dáa wọ́n wá lọ kó gbogbo pàǹtí wọn lọ kó wa ó lè láwọn dá zikiri kan lẹ̀ àṣegbárabó náà ni àṣemárayá ni àṣeláàbù ni fún ọmọ ṣe zikiri bí ẹni ń jà láìlá láìlá láìlá láìlá pẹ́kìnì ọ̀hún pẹ̀sẹ̀ ni. sọ gbogbo orú àwọn rọ́bìṣì yẹn àtúntì bẹ̀rẹ̀ ti pẹ́ ẹ̀wọ̀n ìmáàmù Shafi'i láti alqarna thani alhijri láti the second century ẹ̀wọ̀n tí wọ́n rí torí délé ọ̀dọ̀ wa jama kásá fún ìbàjẹ́ alimami ahmed rahimahullah ó ní ìlú sakara àpàlà ìyáàlú gàgà fèrè aago jìtá piano anything ó lè jẹ́ wà máa máa tẹ́lẹ̀ hà àti gbogbo ń tọ́ba jọ haram ti wọ ní gbogbo ẹ̀. ẹni tí wọ́n ń tà ń kọ́ adúgbò pé wọ́n ti darú ẹ̀ lẹ̀. àárín láwọn ọ̀lú kan láwọn ọ̀lú kan létí ọ̀nà ẹ̀rì tí wọ́n sọ kí ní áfíríkà ń kíní kan àbí bẹ́ẹ̀ kọ́ ni àárín lẹ̀ yá dúpẹ́ kọ́. sẹ́mi kọ́ lẹ̀ yìí àwọn máa ń sákun tí ọ̀dà àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> tó bá ti gbọ́ pé nǹkan kan haram mọ́ ó ti jìnà sí máa ṣọ́ àwọn. ètò túmọ̀ sí pé ẹni tí ń tà láti òní lọ yọ pàdé insha Allah ẹni tí ń ti hàn láti òní kò ní rà mọ́ ẹni tó ní ilé wọn ní mọ̀lẹ́kẹ̀ wọ́ọ́rù lé kí ni ṣe yọ ọmọ ṣe fi dáná ìjọba ti fi máa pẹ́rù sí kẹ́ ẹ máa pẹ́rù sí náà. Imam Ahmad rahimahullah òun náà tó wá sọ nípa tí ìmáàmù ṣáàbì yìí pọ̀ òun fi wọ́n ṣe ní iraq yẹn tá a pè ní kíni atagbir oníbẹ̀dà àtúnmọ̀ àdáta àdáta alẹ́ ni o. ẹnìkan wá sọ fún abba imam gbogbo nǹkan náà ní bídíà ni ẹ tagbir yẹn yọrọ kíkọlùkọlù ọmọ ẹni lẹ ẹ nígbà tó máa ń sẹ la ilaha illallah la ilaha ọkàn lẹ ẹ̀rọ pé kálukú náà máa ṣe tiẹ̀ lọ́sọ̀ pé kí ló àbúrú nu eléyìí ọkàn ń rọ torí tá a máa ń gbọ́ ọlọ́run sọ eléyìí haram eléyìí halal eléyìí haram ọkàn wa máa lé sẹ́wọ́n sọ̀rọ̀ ṣe síkìrì wípé là ìlà ikú ọkàn ọ̀rọ̀ wọ́n sọ fún imaamu ahmed sẹ́sì máa sọ imaamu ahmed ó ní imaamu kínní imaamu ahli sunna imaamu ahmed ní owó wa fi dà adáyà rẹ̀ níjọ́ ó ní wọ́n pè mí pé kí wọ́n á wẹ òkú kan o ìgbà tí mo wá débẹ̀ mo bá gbọ́ tí wọ́n ń lòlò wọ́n pè mí wá wẹ̀ kú mo bá gbọ́ tí wọ́n ń lòlò faqala in qadirta ala kasrihi faqdir tó o bá lágbára láti fọ́ ìlú yín kọ́ fọ́ ẹgbẹ́ ìmọ̀ máa lọ sunna tó o bá lágbára láti ya ìlú yẹn kọ́ ya wà á ilà tó o bá lágbára láti ya ọkùnrin jáde fún bẹ́ẹ̀ kọ́kọ́ fún wọn lè fún ọmọ wẹ̀ mo rò pé yé wa èdè tó jókòó bẹ̀ gan-an àti má bàa ṣe é ṣe náà ni èèyàn má bàa sì gbà tọ́nu torí àwọn èèyàn wọ́n sòrò ó sẹ̀ àbí òye ọlọ́lọ́ wa rọrùn sẹ̀. tó eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n gbọ́ pé wọ́n ń ṣe ti ọ̀dà tó bá lè ba nǹkan jẹ́ bàjẹ́ tó bá lè bàjẹ́ jáde kó mẹ́ẹ̀. bákan náà níparí gbogbo àwọn olùmọ̀ Islam lẹ́nu wọn kò lórí pé orin tá a ròyìn tí yóò gbogbo olùmọ̀ islam ló sọ pé irú rẹ̀ ń kọ́ haramu ẹnu wọn kò lórí rẹ̀ à ń pè lẹ́yìn anigeni al-ijma kò sẹ́nìkan tó tako èyí tó dé wọ̀ yẹn nínú àwọn olùmọ̀ ẹ̀sìn islam nínú àwọn ẹni tí wọ́n ṣàlàyé ìjùmọ̀ òye fún wa nínú àwọn tírà wọn kọ́ ọtẹ́ ti gbọ́ wọn gẹ́gẹ́ bí àpèjúwe torí àlè kọ́ gbogbo wọn pọ̀ bàjẹ́ ni nínú àrí imam ibn abdul bar imam ibn abdul kí ni madhabu jẹ́ al كله ما أبقى من مالكية يعني أتوني ابن الصلاح ابن الصلاح هنا ماذا أبو تيش الشافعي أبو الطيب الطبري من وشافعية أبو عبد الله بن بطة العقبري وناس تقوي أنا أقول كل ما أقول لك حرام يوريا يعني. ابن تيمية في ماذا أبو تيش حنبلي هنا محمد ابن الحسين الآجوري كنا جوكنا وحنابلة ابن رجب الحنبلي أبو يحيى الساج الشافعي بكر أبو زكريا النووي الشافعي àtàwọn míì àtàwọn míì àtàwọn míì ẹnu gbogbo wọn kò lórí pé orin yìí ń kọ́ kí ni ìdájọ́ rẹ̀ haram à ń fi àsìkò yìí à ń fi rọ gbogbo wa tó fi dórí àwa tá à ń sọ̀rọ̀ náà lọ́ba ti gbọ́ pé nǹkan kan ọ̀dà ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kákọ́kọ́ dúpẹ́ fọlọ̀ ọlọ́wọ́n bá tó ní káwọ́ sẹ́mi di ọjọ́ tá a máa ń dà ń wí di ọjọ́ tá a máa ń dà ń gbọ́ torí pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn táwọn náà ti wá sílé ayé yìí tí wọ́n ṣe tí ọ̀dà ayùn tí wọ́n sì ṣe tí wọ́n fi kú àmọ́ táwọn ò láǹfààní àti gbọ́run tí wọ́n ń gbọ́ lónìí ó sì ń bẹ́nu ẹni tó ti pé tọ́lọ́run bá fún láǹfààní àti gbọ́ ni bóyá náà bá túbà kọ̀ bá pátì kò tó kù ọlọ́run ọba tó wá ṣàánú èmi tó ṣàánú wọ tó máa bẹ dirú ọjọ́ òní tá a láǹfààní àti máa ń dá a mà lónìí àkọ́kọ́ dúpẹ́ fún un. ẹlẹ́ẹ̀kejì òun á gbogbo tí èèyàn bá ti gbọ́ eléyìí dáa àfi kéèyàn máa múra láti ṣe eléyìí ọ̀dà àfi kéèyàn pàtì lápàtì tán torí pé bí téèyàn ti máa rórí eré henu yẹn ẹni tó gbọ́ pé nǹkan ti ń irú wọn ni máa ọgbọ́ pé kìíní yọ̀ọ̀dọ́ pàtì irú wọn máa ọlọ́run ọba kọ́ má sí àwa lẹ́ni tí gbọ́ tí gbọ́ sínú. lódodo ọ̀rọ̀ orin gbígbọ́ ó ti di nǹkan tó ṣe pé ọ̀wọ́nú gbogbo nǹkan tó mi yẹn ń ṣe láyé yìí. torí pé àwọn ọ̀tẹ́ Islam kò sínú nǹkan tí wọ́n gbé wọ̀ ṣé kọ̀ǹpútà lọ fẹ́ sọ ni. wọ́n á rí kọ́pọ̀lọpọ̀ nǹkan tó wá ti tẹ́ kí níta pàún ṣé pàún yẹn rò kọ́kà pàún náà ni. ó lè jẹ́ pé ńgbà míì kí ni piano ni wọ́n tẹ̀ pàún wọ́n ti ka tòmí o ti tẹ́hún wọ́n ti ka wọ́n á ti fi tóun fún gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yẹn ní pípa ọ̀fẹ́ bọ̀ kọ́ ó fi ọ̀nà kan gbọ́ orin yìí náà so àwọn wàá gbìyànjú ẹ̀rọ akutẹ sọkọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà kí náà wọ́n mú jáde mísíkì náà so ẹ jẹ́ káwọn ò sagbára mùsùlùmí là wa a fẹ́ wọ islam láti jẹ́ mùsùlùmí a fẹ́ wọ náà láti jẹ́ ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ káwọn wàá sagbára láti pé ẹni tí ọ̀dà a sì gbọ́ pé kò dáa a sì gbọ́ lòun ọba a sì pinnu pé àní ṣe má èmi èmi ń bẹ lọ́n kó lé mi jìnnà sí kọ́mọ̀jẹ̀ kí n yàdí rẹ̀ láyé tèmi má ìwọ náà lára ìwọ náà gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ilé ayé wa tá a wáyé ìṣẹ́jú mélòó ni á padà di tàn níta àti ṣe nínú rẹ̀ kò ní parẹ́. Rẹ̀ ti wá nínú hadith, ànábì sallallahu alaihi wa fi hàn wá. lẹ́yìn tá a bá ti wọnú sàárì wa tán a sàṣe yege ní àbá fìdí rẹmi nínú sàárì oríṣi èèyàn méjì iná ní retí ọ̀kanu méjì ní retí ẹnìkọ̀ọ̀kan wa tí ó wà bà nínú gbọ́dọ̀ ẹni tó ju rẹ̀ tó dùn wò tó ti ara rẹ̀ fáyàn téèyàn ọmọ pé tí ó ní ìró ìdùnnú lọ́wọ́ bọ̀ èmi ní ọ̀nájú títí jọ́ kìyàm torí èmi ní dáadáa tó gbélé ayé ẹni tójú rẹ̀ ọkọ rẹ̀ lọ́wọ́ tí gbogbo ó sókun kò birikiti táwọn á ní ọ tójú rẹ̀ òsì fàyàmọ́ra yìí báyìí tí gbogbo ẹ̀kọ́ rẹ̀ lọ yóò ní bẹ́ẹ̀ láwì èmi ni afúrú tó gbélé ayé sè èmi náà ní màá bọ̀ ọ̀nà jíjọ́ gbẹ̀ndà kìyàm èwo làwọn afẹ́ náà rí jàmà torí ẹ̀ ló ti jẹ́ pé ntí kálukú bá ń fẹ́ òun náà ní ọ̀sán náà rẹ̀ àìgbọ́ wàá sí má àìmá ti bù sí ẹni tó gbọ́ tí ó gbà lókùn tí ó rojọ́ tó bá dúró làlùkìyàm à ń bẹ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó jẹ́ kí dáadáa gba gbogbo àìdákù lọ́wọ́ wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe ńtọ́ dáa tọ́tọ́ kó lé wa jìnnà sí gbogbo ntí ọ̀dà tí ọ̀tọ̀ kó ṣe wá ní ọmọ àlìjánà kó ṣe ní rọrùn fún wa láti rà àlìjánà wọ̀ kó lé wa jìnnà sí gbogbo sẹ́tí já sórí ibú kó má tètè wa wa bihamdik ashhadu an la wa atubu wọ́n ní sẹ́yìn àwọn máa ń kọ fújì táwọn òdòdó sí ń kọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n yìí náà ti rí lábẹ́ òfin tó dé kò náà ní pé tá a bá porin lórin tọ́tọ́ yàtọ̀ sí pé kò ní sọkúsọ kò ní ọ̀rọ̀ ẹbọ nínú ó gbọ́dọ̀ jẹ́ orin tó yẹ pé wọn ò fi dá ẹni tí ń kọ́ mà ṣùgbọ́n lọ́jọ́ afẹ́ máa kọ fújì tó ní lùlù sí tí wọn ò ní fi dá ọmọ ẹlẹ́ẹ̀kejì kò sì gbọ́dọ̀ fi pawó wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ fún sẹ́ni tó ń torí délé ìkọ̀tọ̀. wọ́n ní ìgbàdá ṣàlàyé pé àdó ìyẹn dókò làárọ̀ ìlú sakara eléyìí tí a ní kò burú fáwọn obìnrin bóun ni àwọn máa gbọ́ sápá kan náà alùsùn náà sọ pé gbogbo ẹni haram bóyá ẹ̀gbọ́n wọn yé ni nínú kọjá pé nǹkan tá ń ṣàlàyé fún yín ni pé. irú lọ́tọ́ fáwọn ọkùnrin àwọn obìnrin nìkan ló tọ́ sí àbápẹ́ nìkan náà alùpùpù náà sọ pàtó ọkùnrin àti obìnrin kọ̀tọ́ sí wọn obìnrin ní òdùsó obìnrin àárín ara wọn nìkan ni ọ̀dájú pé alùpùpù náà kan ṣerú àṣìṣe báyìí torí wọn alùpùpù náà kàn sọ̀rọ̀ orí lásán torí wọn ń kà nǹkan kàtà gbọ́ yìí ni wọ́n máa ń sọ so àfikọ́ yà jẹ́ pé ẹni tí rẹ̀ ni wọ́n ní sóbìnrin lè máa kájú kó wá gbóhùn sókè dáadáa tó bá gbé láàrin obìnrin sóbìnrin nìkan ni ìmọ̀ láàrin obìnrin sọkùnrin kò tọ́ rárá ni fèrú rẹ̀ tẹ́lẹ̀ ṣe musabakọ̀ ẹ̀ṣẹ̀ musabakọ̀ alukur'an àwọn ọmọkùnrin ọ̀ka tí wọn àwọn ọmọbìnrin ọ̀ka tí wọn obìnrin ọmọ ọ̀ka tí olójú gbogbo èèyàn yóò máa gbóhùn sókè pẹ̀lú ẹ̀ kò tọ́ alukur'an nìyí ńgbà náà wọn kọ́ alukur'an kọtọkọ ama kí alukur'an wà ní gbogbo ẹjọ kó fin ṣẹlẹ̀ àti pé ilà lọmọrọ àtàlẹyìn tẹsí mi náà ní lọmọba àrọjá obìnrin ò sínú ẹni tí máa dún wájú àwọn èèyàn tí wọn máa gbóhùn sókè eléyìí sì ni sábàbí kan nínú àwọn sábàbí tọfà tó fi jẹ́ wípé obìnrin yẹn pèpè fún sọláàd lọ́nà tí ó fi pè fọkùnrin àti obìnrin àbíjọ akóbìnrin láàrin ara wọn ni wọ́n fẹ́ẹ́ ti sọláàd kò burúkú obìnrin ó pè sọláàd lọ́nà táwọn obìnrin yẹn ó fi gbọ́ tí èsì tẹ pé yóò gbé gbòǹgbòǹ sẹ́nu eléyìí ìjẹba. wọ́n ní kí ni ìdájọ́ aago tí wọ́n máa ń lò láwọn iléèwé láti fi sọ pé àsìkò ẹ̀yìn ọ̀ma lorú ètò ọ̀jọ́ orú ètò àwọn yẹn ẹ̀ máa lorú ètò ọ̀jọ́ orú ètò àwọn yẹn bí kọjá pé aago tẹ́yìn ń lò láti fi sọ fáwọn ọmọ pé changing of lesson àbí àsìkò break àbí sùkúù ti parí lónìí bí ká gbé wíìlì mọ́tò ńlẹ̀ sọ̀rọ̀ lẹ́ ń gbá ní nǹkan tó à ń bẹ́ lọ́nkọ́ má burú eléyìí ń jẹba yẹnni kí táwọn máa ń sọ pé à ń bẹ́ lọ́nkọ́ má burú kọ́ dàbí kò burú wọ́n rò pé wa à ń bẹ́ lọ́nkọ́ má burú. wọ́n ní. eléyìí òye mọ alóbìnrin ẹlẹgbẹ tọ wọn ní rudi wà nílé imáàmù Shafi'i táwọn lè máa kọ lónìí gbogbo orú àwọn nǹkan tí ọmọ ń kọ nílé kí ó láwọn ewu àwọn ewu àwọn lárúbáwá tá à ń kọ nílé kí ó tẹlẹ yẹn á máa gbé sí ohun orin eléyẹn kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ. إلي دع الأيام تفعل ما تشاء وطب نفسا إذا حكم القضاء so gbogbo eléyìí kò tún tó burú mbẹ tó nítorí pé ó ń bẹ nínú àwọn orin tọ́tọ́ sẹ́mi pé wì làwọn ké ewì náà láti tó wọn kọ́ dorin àbọ̀rọ̀ lásán tó ń bẹ nínú àwọn orin tọ́tọ́ nítorí gbogbo ń dàka lófin yẹn èyí tọ́tọ́ ó lára èyí tí ó sì yẹ kó wà ń bẹ kò sínú ẹ̀ tẹ́lẹ̀ yìí kò sí tó burú bẹ́ẹ̀ náà làwọn tíra míì náà tí wọ́n ti ṣe lóríṣiríṣi àbáwọn ọ̀rọ̀ ewì míì náà lóríṣiríṣi táǹkà náà tíra kẹ́kẹ́ wọ́n sọ so a lè a lè kọ́ lórí kò sí nǹkan tó burú ní ilé yẹn but káwọn ṣàkíyèsí wọn gbọ́dọ̀ dá lékí ó mà àbáwọn ọmọ lékí ó mà pẹ̀lú orin gbogbo gba orin orin orin orin gẹ́gẹ́ báwọn lékí ó kàn ṣe wà orin orin wọn ò mọ kankan náà alukurani wọn ò mọ kankan náà sunna àforin àforin àforin eléyìí làákẹ́ ó torí pé tó ṣe kókó tó ṣe pàtàkì àmà ewì là ń sọ ọ́ sórí tòkọ́ kọ́rọ̀ wọn má jẹ̀lẹ̀ tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́. ìdí nìyí tó fi jẹ́ pé ẹnì sọ̀rọ̀ kan pé àwọn tí wọ́n ń ṣe díkìrì pẹ̀lú ohun orin ètí ìmáàmù Ṣàfi'í tó lóun tó ní ló tó burú jù nínú tó ń fi sílẹ̀ nínú táwọn èèyàn ṣe ní iraq táwọn òbí gbà ẹ rí i pé irú rẹ̀ irú ọ̀rọ̀ tí ìmáàmù Ṣáfi'í sọ yìí ni ló mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀wá kí wọ́n kórìíra irú ringington eléyìí tẹ́yìn máa ń lò ní ìsìnyẹn ẹ̀ka ringington sọ pé wọ́n ń sọ ọ̀rọ̀ lárúbáwá wọ́n ń kọrin wọ́n ń ṣe kínní lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ka kéwú àbáwọn ọmọlé kéwú àbáwọn mùsùlùmí ẹ̀ríkẹ́rù rẹ̀ ní kálukú máa fẹ́ gbé sínú fóònù rẹ̀ tó àwọn olùmọ̀ wá sọ pé inú nǹkan tí ò yẹ ká máa inú nǹkan tí ò yẹ ká pàtì ni nítorí pé tàgbìr rẹ ojú ìmáàmù sáfì sọmbẹ tàgbìr nípa pé zikiri wọn ṣe ṣùgbọ́n ohun orin ni wọ́n fi ń ṣe tó kọ́mọ̀jẹ́ pé eléyìí náà irú ìtànṣe ní ìsìn wọn máa sọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ síkìrì àwọn ọ̀rọ̀ rántí ọlọ́ọ̀nà lómi ọ̀rọ̀ tó ṣe yan bẹ̀rù ọlọ́ọ̀nà lómi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn wọn ní kọ̀dá kó jẹ́ pà ń gbé sínú pápá ìwọ tó jẹ́ ẹni àwòkọ́sí sọjá ni àwòkọ́sí láwùjọ àwọn nǹkan míì wọ́n máa sọ̀ra fún wa máa sá fún because immediately tí wọ́n bá ti ṣe àwọn èèyàn ó sùrù gbòdì so tabasi wu ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ yẹn pé àwọn ẹni tí ń forí ṣe díkìrì gidi àní aburú ńlá ni tó torí ẹ ìgbà tó jẹ́ pé díkìrì díkìrì náà lọ̀pọ̀lọpọ̀ àwọn orin tẹ̀yìn náà ń gbé sí yẹn tẹ́ǹfì ń ń tún tó ń ṣe lọ́yẹ̀ kó orin tí ọkọ bá kọ fún ìyàwó rẹ̀ ń kọ́ kò sí tó burú mbẹ́ tí ò bá ti burúkú ni wọ́n ń sọ. so láàrin ọkọ àti ìyàwó kò sọ̀rọ̀ burúkú láàrin ọkọ tontori de eléyìí ọ̀rọ̀ tí ọkọ ń sọ síyàwó rẹ̀ létí etí ìyàwó ń sọ sọ́kọ rẹ̀ létí eléyìí kò sí kò sí wàhálà ń bẹ kétí kẹtọ sáà ti má pọ̀. ìdínà tó ti jẹ́ pé àwọn sàhábà Ibn Umar tó bá fẹ́ báyàwó rẹ̀ ṣe àwọn sàhábà Ibn Umar tó bá fẹ́ báyàwó rẹ̀ ṣe ẹ rí i pé yóò gbé ọmọ kóònù lé kódà kó ti pọ́ ọmọ òtí ìjọba òjọ́ lọ. torí kẹ́ ẹ̀ lè fojú di ìgbébọ́yọ̀ ọmọ ń fetí kọ́ńtẹ́ǹsì kò fetí kọ́ iná ló ti jẹ́ pé àwọn àṣẹlẹ̀ burúkú kan ṣẹlẹ̀ nísìn àwọn ọmọdé kéékèèké tó ẹkún wò sí ìdọ́tún mọ́ ìyàtọ̀ tó sósì àwọn ọ̀rọ̀ burúkú ti ń jáde gbẹnu wọn wà lẹ́rù ọlọ́run ti báyìí nínú bàbá àti ìyá rẹ̀ wọ́n bára wọn lò wájú ẹ̀ àbí kó pé ìyá rẹ̀ ẹnu rẹ̀ dú ọ̀rọ̀ sọkúsọ burúkú ẹnu rẹ̀ láwọn ọ̀rọ̀ tí ò máa fẹ́ẹ́ pé kò sí hòhò láàrin wa kò sì sọ̀rọ̀ sọkúsọ kan láàrin wa sòká wa sagbára láti gbé etí kẹta ńkọ́ kò fi etí kọ́ńtà ń sọ tába ti lè sọ eléyìí kò sí wàhálà. tọ́ wọ́n ní ìgbà tí òtítọ́ káwọn ọmọ ọkàn fèrè bóun á ní fèrè ọkọ̀ tí káwọn ọmọ tẹ̀ máa ní. tó ọdájú pé ẹlòmíì ká máa fi ìrì torí wọ́n fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn-ín torí pé tó wáá pé ọba ọba ọba ọba tẹ́tí gbọ́ nta wí dáadáa olóòtú mà pé léyìí ẹsẹ̀ béèrè yóò ti mà pé kéé ẹsẹ̀ má tẹ ọ̀nù má tó kọ mo rò pé yé wa ọba gbáyàn tí wọn rọ ọkọ ọkọ òṣèlú léyìí dẹ́gun tó jẹ kan wà on free on free day ẹ̀ gbọ́dọ̀ tẹ lónìí ọlọ́run accident ti ìṣẹ́lú èkó ọtí ọ̀nù gẹ́ ọlọ́nkọ́ ní sẹ́rú ẹ̀ tó eléyìí ọ̀nù mọ́tò kí ló dé tá a fi tẹ̀ bá a fẹ́ pàkíyèsí ẹni tó dúró ni ẹni tó ṣe é ṣe kọ́ wá gbá wa ẹni tó ṣe é ṣe káwọ̀ gbá sọ ìtumọ̀ àti ẹnu kò sí wàhálà náà máa sọ nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ààyè wọ́n máa ń tẹ bí ó wà nítòsí ọsibítù ẹlòmíín sáré lẹ́kùn kò fáriwo rárá rárá ìrọ̀ ẹ̀ ló jẹ́ pé mita ti lọ síwájú láyé ó lójú ibi tó ti lè tẹ ọ̀n ó sì lójú ibi tó ti bá tẹ ọ̀n ò ní pàtì máìlì tó gbogbo eléyìí lẹ́yìn ọmọ sọ àmọ́ pé má tẹ ọ̀n má tó nítorí pọ́lọ́ nípa ọmọ fan fèrè rárá o. wọ́n lẹ́nìkan kọrin ó sì ti gbọ́ púpọ̀ dáa ó sì ti pinnu pọ́n ó fi ilẹ̀ àmọ́ kò fi ilẹ̀ títí tí kò fi dé báwo wá ni àníyàn tó ó dìgbà tí sẹ́ bá tẹ̀lé èyàn mutí ọ̀ràn ó ní à èlé mutí máa ní ẹsẹ̀ mutí títí fi kú ọ̀mùtí ló kú èyàn ṣẹbọ sọlọ ẹsẹ̀ wọn pé ń padà ṣẹbọ yìí lẹ́nà nípa okú lórí ẹbọ sáàpù eléyìí túbá túbá pọ̀ eléyìí ò rárá ò túbá ìjọba wọn làwọn ẹni tí ń kí ni ìdájọ́ wọn ẹni tí ń ṣẹ̀fẹ̀ ọ̀dájú

ilé rẹ̀ lélẹ́yìí gbogbo ẹ̀ náà fún ẹ mọ̀ fún kíni irọ́ ni tó ń torí ẹ̀ wọ́n ní tá a bá ti lè yọ ọ̀rọ̀ kù nù dírámà kò burú. wọ́n lẹ́nu Nabi sallallahu alaihi wasallam gbàtọ́ lọ́dún kó ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu ẹ ti sọ ikọ́ sọ ọ sọ ọ̀rọ̀ ike allahumma la 'aysha illa 'aysha al-akhirah fa akrim al-ansara wal-muhajira. sànà bí lọ sọ bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ń ké kọrin kéésì kéwì ewì la kọ́kọ́ kó tó dóni kéékéwì kéésì kọrin anabi sọ lọ́rọ̀ àwọn ẹni tí wọ́n sì gbé sórin gbé sórin tó ló ṣe dídí wọ́sùn òrin allahumma la aisha illa aisha al-akhirah fa akrim al-ansara wal-muhajira ó ṣe dídí òṣùwọ̀n kéésì ti bá anabi lọ sọ lórin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ orin náfẹ́kà azọ̀bìyání kan wà tánàbí sallallahu alaihi wasallam máa fi sàpèjúwe. ala kulli shay'in ma khala Allaha batilun wa kullu na'imin la mahalata za'ilu. wọn náà nàbí máa fi sàpèjúwe lọ́pọ̀lọpọ̀. sòtò ti pé kìí sòun lọ́pọ̀ lónìí kìí sòun ló kéléwì ṣùgbọ́n máa fi ewì yẹn ṣe àpèjúwe tí máa ń sọ̀rọ̀ ìmáàmù ṣe sọláàt ó wá ṣàṣìṣe nínú suratul Fatiha ó wá tuntun bẹ̀rẹ̀ ṣé yóò ṣe sáwù ṣé yóò ṣe sùjúdù sáwù kò ní ṣe kò ní ṣe torí pé àmà látọ̀dọ̀ àwọn olùmọ̀ pé téèyàn bá tún Fatiha kà yóò ṣe sùjúdù sáwù àmà pé yóò ṣe kódà àwọn àṣẹlẹ̀ kan wà tẹ́kẹ́ nìsín bá kò ju èèyàn ké suratul Fatiha lọ èèyàn ké lọ wọ́n á rí i pé òun ké jẹ́jẹ́ ni ọwọ́ arántí pé ó yẹ kó òun ké sókè ni ó ti ké tẹ́tẹ́lẹ̀ òun wá tuntun ké ṣé yóò ṣe sùjúdù sáà aṣọ pé ń tọ́ yẹ gẹ́gẹ́ bó fèsì fi hàn ní ká pé sọ láti rẹ̀ bàjẹ́ nítorí pé àgbọ̀dọ̀ máàmà ṣe ń tọ́jú orígun sọ̀lá lẹ́ẹ̀mejì sọsẹ́ ẹ̀mọ́ kó sì máàmà kí fáti àníṣe lẹ́ẹ̀mejì ó yẹ ká pé láti rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé láti rẹ̀ bàjẹ́ torí rẹ̀ nu ọgbà bẹ́ẹ̀ náà ni irú ẹni tí ó kí fáti àdébì kan tó rí kó kò ní ṣe sùjúdù sáwò kankan. wọ́n ní sáwọn lè máa fọwọ́ gbá ara wọn ló kọ fáwọn lólu kàá síbò náà mọ̀ sókò tọ̀ kí ni wọ́n ń béèrè ọjà bó ti ṣe jẹ́jà rẹ̀. wọ́n ní àwọn gbọ́ pé tìlù ti fa tóorin ni fi pàdé ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe hijira wọ Mẹ́dínà bí wọ́n ṣe ń wínú àmọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ so ẹnìkan ní wọn láti sìn ní sẹ́mi pé èèyàn lọ létí o ìdíjẹ́ yìí náà fi ń sọ fún wọn láti sìn ní ẹ máa wá létí o yóò fún yín láǹfààní àti dáàbò torí gbogbo sọkúsọ ìfẹnuwarọ àìnímà ní máa bì kí ló dé sẹ́yìn onígbà fún wọn yàn yín jẹ nípa alẹ́ ayé àmọ́ tẹ́ ẹ gbà fún wọn máa parọ́ fún yín nípa ẹ̀sìn kí ló dé tẹ̀yìn gbà fún wọn máa rí rọ́pa fún yín nípa ẹ̀sìn kí ló dé táwọn ìfẹ́ wá mọ̀ nípa ẹ̀sìn wa àdàgbàdúkà wá mọ̀ lọ nípa ẹ̀sìn eléyìí tá a ṣe yìí nìsín nínú pàǹ wá mọ̀ nípa ẹ̀sìn ó sì dáa púpọ̀ ṣùgbọ́n nǹkan kan tó wá dáa jùlọ pé káwọn náà kọ́ bá ṣe má dáadáa tí gbogbo wa bá ṣe wà ń bì tá a bá dolùmọ̀ ó kéré fún nǹkan tí ìlú kan níbi nítorí pé ìlú tóbi èèyàn pọ̀ èèyàn púpọ̀ ò sì mà kọ́ yẹ kó wọ́n wá ìgbà tí wọn náà bá ti pọ̀ tó ọba ti mọ̀ wọn náà máa ṣàlàyé ládùúgbò yín máa ṣàlàyé lágbóolé yín oore ń tàn kánú oore ń tàn kánú oore ń tàn kánú gbogbo ẹni tó ti fẹ́ sẹ́yìn ẹ̀jẹ̀ parọ́ fún yẹn tó bá ti rí pọ́ ọmọ yọ sọlẹ̀ sọ̀rọ̀ ẹ̀m ok ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí aṣọ ìjọ mi kí ló dé torí kó ti rí pé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ́ jọ rọ tó nítorí ẹ̀jẹ̀ agbìyànjú láti wá mà nípa ẹ̀sìn wa èèyàn kì í dàgbà lọ torí pé àdàgbà ká gbowó lọ ìgbà wo nìyẹn máa bẹ láyé tí òkú mọ̀dàgbà tó kí n gbowó lọ téèyàn bá ń pọ̀ ká kú sí mọ̀lẹ́kà kú náwó pé ọ́yá tí wọ́n sì ru owó dẹ́sẹ̀ dákúndákún mú pàǹgó ó ti mọ̀ kó lọ yóò sì ní wọ́n gbọ̀n gbà kó sẹ́ kó sí páwọn ọmọ òní òfin subhanallah kí á ló ti dá àmọ́ òkú èmi ti dàgbà kọjá mọ̀ ni ló ń jẹ́ bẹ́ẹ̀ torí tó kọ́ gbowó lọ tẹ́lẹ̀ ìjẹba kí ló gbé wa lọ bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ pé tìlù tìfọn tó rin iná ti pàdé ànábì sallallahu alaihi wasallam irọ́ lásán ni. tọ́ wọ́n ní sáàlì ti sọ láti pẹ̀lú aṣọ tó ti pé ajá ó fẹnu kàn lópin ìgbà tí o bá ti sígbẹ́ lára ajá yẹn tí o sígbẹ́ lẹ́nu rẹ̀ kò sí wàhálà torí kí afọ́ ni wọ́n ní ká fọ̀ lẹ́ẹ̀méje kì í sàgbọ̀ àwọn kọ̀kọ́ ha àti wọn ní ká ẹ̀fọ́ aṣọ náà lẹ́ẹ̀méje kò sẹ́rì fún wa lára àdìsí abọ́ tọ́ra bó ìsàsọ nílùkulù ní gbogbo òdúlé ayé kò síbi tí wọ́n ti ń pa aṣọ lábọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀jẹ̀ bó ti dà àmọ́ tá a bá rí ìgbẹ́ ajá yẹn ìgbẹ́ ló ti kàn án lásán kí ni a fẹ́ fọ̀ ìgbẹ́ yẹn ni kìí ṣe ẹnu ajá wọ́n ní sáwọn lè máa ṣe wáàzì wáàf níbi àkíkà wáàzì irú èlò oníbèrè ọ̀sán wáàzì kékeré ṣébí ẹni tó tó bímà òun pẹran fún bímà ìgbà tó pẹran fún bímà ó tún hàn wù níbi kẹ́ wá jẹun ó pè yín wọlé ìmọ̀ sí kẹ́ wá jẹun òbúkátà kẹ́ máa ṣe wá jù ẹ wá jẹun bẹ́ẹ̀ bá ti jẹun sẹ́kí kálukú túká wà kálá sàmúdẹ bá lu àǹfààní pẹ́ péjọ gbogbo àwọn ojú tá rí yìí lásán ríra bẹ́ẹ̀ ẹ̀kan láàrin ẹ̀kan láàrin bá bí ẹ̀kan láàrin oṣù mẹ́fà bá bí ẹ̀kan láàrin ọdún kan ẹ wá lóru àǹfààní láti tí àwọn èèyàn létí láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run láti rán wọn létí bí wọn ṣe ń jìnnà sí tọlọ ètò ẹ kí wọn máa mójútó kò sí wàhálà mẹ. àmọ́ gbogbo ìgbà tẹ́nu kan bá ti bí ma ètò e, e, e, sọ́ndé òní ìnìbó láti báwo láti kájọ́ láti mọjọ́ keje èmi ń fẹ́ níbi àkíkọ̀ tèmi mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ nípa bó o ló yẹ ká máa ṣe àkíkọ̀ gan mo rò pé yé ẹlòmínú tún bí máa ń sọ pé ẹ dákun èmi fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa àtẹ̀kù eléyà ẹ dákun à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ẹni tó bá fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kọ́ wa bí ìdánilẹ́kọ̀ọ́ ó ti wá di táwọn èèyàn fi ṣe competition orí bí ìkómọ tiẹ wọn kàn sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún ni orí bí tèmi wákàtí kan àbọ̀ wọn sọ wọn kà mí kùn. àbí òye wa kálukú jókòó láyè rẹ̀ tọ́ ọ bá bímọ tọ́ ọ bá fẹ́ pa àwọn èèyàn wá jẹun tí wọn náà bá ráyè lọ jẹun ìgbà tó pè ọ́ precisely àmọ́ kàn ní ẹni tó bá ráyè kọ́ wa wò ó sì ráyè. tó ọ wá pè ọ́ ọlọ tó o bá lọ ọsẹ anabi muhammed sallallahu alaihi wasallam tó bá sì jẹun tẹ ẹ máa lọ eléyìí jẹ bó ti jẹ ó sì dá wa lójú pé gbogbo ẹni tó bá jẹun àdúrà ni ó sì àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ àdúrà kọ́ lọ́wọ́ wò ọlọ́wọ́ dá sí àdúrà tó wà nù súnà náà wọ́n tún ṣe fún ọ eléyìí jẹ bá àmọ́ kí wàá sọ di súnà wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n máa kan kásẹ̀ ẹ máa ta rárá wọ́n ní sáwọn lè máa kọrin kí àwọn àfa kí kí ni dáadáa tí èèyàn rí ṣe tó fi wá jẹ́ pé kí wọ́n máa kì í lọ́kàn àníkọ́ lọ́wọ́ sànù àkójá parí láyé lálàáfíà kó jẹ́ ká rọ́nà lọ lọ́jọ́ tọ́nà ó ti máa wèèyàn wọ́n máa kì ọ́ kí wọ́n máa yìn ọ́ ká ni wọ́n máa kì tí wọ́n máa yìn sínú rò ní máa dùn dáṣe tọ́nà ò ní wú ọkàn rẹ̀ láwà ní. tó ẹja pàtì táwọn yẹn máa ń ṣe láyé dọ́nù àwọ̀ gbọ́dọ̀ gbàgbàkúgbà láyè kò sáyè sí torí ẹ̀ ló jẹ́ kó lù máa wá Ibn Uthaymeen rahimahullah tó máa ti yìn dájọ́ wẹ́wẹ́wẹ́ mú kí ni sọ̀rọ̀ wá wọ́n ti dá gbogbo ẹrú à ń ti yìn wọn ní sani fọ́ọ̀kọ́ tá a lọ́dún fọ́ọ̀tù tá a kẹ̀sí rẹ̀ lójú mi tó ẹ̀dá fún ẹ mọ́ ti tó nítorí pé kò sẹ́ni tí ń fẹ́kẹ́ lè fọ́ bò sẹ́jẹ̀ bídára ti sẹ́ gàdúkú kalẹ̀ táǹkì táǹkì tó náà tó sẹ́ yà àwọn òdo nìyẹn òdo òdo lásán. mẹ́ni tí máa ń sí hey ọlọ́run ló ń ṣèṣirò fún wa ẹ̀rí àkókò sọ̀rọ̀ bí ọlọ́wà ọ̀rẹ́ sọ́ba yìí ló nípa mi ni wọ́n sọ wọn. wọ́n fi yà jẹ mi lórí tí wọ́n mọ̀ nípa mi táwọn ọmọ o. wọ́n á jẹ́ kí n dá àti fẹ́ fi ń lérò lọ. àwọn máa kọ ṣíìrù wọn máa lẹ ká ṣéwò àwọn àlámà bàhámà bàárò lùmà tọ́mtọ́m àlàálímọ̀lùmọ̀ tọ́mtọ́m nígbà tá a rí tọ́mtọ́m bọ́tà mìǹtì ńkọ́ irọ́ lásán sẹ́fẹ́sì wo gbogbo ẹni tó rẹ fa wọn kankan lórí òṣùwọ̀n bí èèbà jóto náà bóun yẹn ti lè máa jẹ tọ́mtọ́m yóò wù ú. ọjọ́ ìbùsùn jẹ́ wọ́n ní sẹ́wọ́n lè máa fẹ́ nu lulu àwọn ah, náà ti máa kókò tọ́ náà o wọ́n ní kí ni ní sọ́ọ̀bù sẹ́kẹ̀ ńgbà tẹ́ bá lówó kẹ́ béèrè ẹni tó owó ti dé ń parọ́ ẹni tí sọ́ọ̀bù dúró lójú kan náà lónìí ọ̀tọ̀ ni tí ó rí pàápàá bó ṣe ń di lọ́la ọ̀tọ̀ ni so ètò ṣe kókó ni pé nínú béèrè yẹn wọn lẹ́nìkan jẹ zakat ọdún mẹ́rin bóun ni ó ṣe ṣe ọdún mẹ́rẹ̀ẹ̀rin ní ọ̀yọ́ yóò wò approximately kí ló owó òun jẹ lọ́dún kìíní nínú ọdún mẹ́rẹ̀ẹ̀rin yẹn káìpó ní one point two million divided by forty yóò fún wa ní kí ni thirty thousand naira lọ́dún tó tẹ̀lé owó rẹ̀ jẹ́ one point thirty one point three divided by forty thirty something thousand á fi kún tààtì ọdún kẹta owó rẹ̀ tún jẹ́ one point four divided by forty òun náà thirty something tó jẹ́ a fi kún ẹlẹ́kejì ọdún kẹrin tá a wá wà ní ìsìn owó rẹ̀ tún jẹ́ one point five divided by forty thirty something tó náà tún jẹ́ á tún fi kún ẹlẹ́yìí thirty thirty something thirty something thirty something ìní ọ̀sẹ̀ kìíní ìní ọ̀yọ́ kọ́ ọ̀yọ́ díẹ̀ yín ó gbé ọdún kan máa dágbọ́n lọ nítorí pé jọ́gbìn dà òkè yá àmọ́ ọlọ́wọ́ gbé gbóná tí wọ́n máa fi rọ́ lánú náà jahannam tó o bá yọ lẹ́rọ. tó wọ́n ní sí àwọn lè máa kọrin tó dáa tí wọ́n lòlò sí gẹ́gẹ́ bí àwọn òfin tá a ti sọ àmọ́ kéèyàn máa kọ́tà kọ́tọ̀ àti kọ́ ọmọ gbowó lórí ẹ̀ wọn ò tún gbọ́dọ̀ fi dán ọmọ sẹ́wọ̀n káburú méjì ti wọ ọbẹ̀ torí rẹ̀ kọ́tọ̀ wọ́n lè yànjẹ sọ̀lá tó sọ̀rọ̀ títí di sọláàtì làìṣà báwo ni ó ṣe ṣe kí ló mú mẹ́sẹ̀ láti pìlẹ̀ ńbọ lọ́wọ́ ó dìgbà tó bá ṣàlàyé ẹ̀ wà ilá ọ̀daràn ni nítorí pé lábẹ́ òfin ọlọ́run èèyàn gbọ́dọ̀ fi sọláàtì ráàdì tó bá jẹ́ pé diwọ́ tíṣẹ̀rí àfaramọ́ lọ́ba ṣe bí kéèyàn ó sùn láti gbóhùn láti kótó de bóhùn kọ̀ wá jí àfi ṣáà pé ó dákú ni. ṣé ẹ̀sìn ìpínlẹ̀ sọláàtì tí àsìkò rẹ̀ ti ń bẹ lóde nígbà tó tají onìkan ní ọ̀sán padà tó yẹ wa àwọn tó wá pé oorun ló sùn lóòótọ́ ò torí oorun bẹ́ẹ̀ lè wà fẹ́ lómi o ẹ̀hẹ́n gbogbo sọláàtì yẹn ní òsè tó bá ti jí tó bá jẹ́ pé ń tíráàbù bọ̀ ní mọ́tò dúró sẹ́wọ̀n kí lóyún náà lẹ́ kí òòlù tó yọ ọ̀sán gbogbo ẹ̀ ìgbàgbé ló ṣe yọ ọ̀sán gbogbo ẹ̀ ọmọ àmà ni a sọ pé ìtọ́dọ̀gba ni pé kò ní san ọ̀daràn ńlá ni ẹni tó bá máa ma pa sọ láti títí òsè kí ni orúkọ kí ni ìròyìn rẹ ọ̀daràn ńlá. sẹ́sì sọ pé àwọn àràn kọ̀ọ̀ràn yóò máa tọrọ àforíjì lọ́jọ́ kú yóò máa yan náfìlà náfìlà náfìlà rẹ́gẹ́dẹ́ pé tó bọ́yọ́ lọ́n lè wo gbogbo ẹ̀ mú ńlá eléyìí lọ́dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ ṣe eléyìí ẹ̀ sì rí pọ́pọ́ lẹ̀ Yorùbá yìí tó bá ti ṣe láti ṣe fẹ́ ó dìgbà tí wọ́n bá padà délé yóò wá tilẹ̀kùn má rí yóò lọ ń bọ́ lọ ń sọ̀rọ̀ yóò abẹ́rẹ́ láti dọ́wọ́ magreth isha ẹ dákun bóòlù ṣe fẹ́ farabalẹ̀ sí ẹni tó ṣe rákà méjì tí ọ̀dà sẹ́yìn yóò ṣe gbogbo sọ̀lá wá sí dáadáa ọjà kò ṣe jẹ́ wọ́n ní bóòlù ẹ dákun ẹ sọ̀rọ̀ alukọ́sọ̀rọ̀ fún wa àti sọ ẹ lọ gbọ́n bí tọ́ wà ọ̀rọ̀ yẹn pọ̀ kí ẹ ti ń tàn lé sọ ní kó ní kékeré wa wọ́n lọ gbogbo tó ń tomato mọ́tò ìmọ̀ gbogbooro jàmá tó wá sí kankan bẹ́ẹ̀ nù tí wọ́n fi sára mọ́tò tọ́jú gbogbooro kò sí wàhálà ń àkọ́kọ́ kìí sọ gbogbooro làárọ̀ mo rò pé yẹ wa sọ lẹ́yìn náà gbogbo wàhálà ìwádìí kan tí ò ní túmọ̀ tí wọ́n máa fa wàhálà fáwọn èèyàn nù gbèsè ayé wọn ẹ má máa wà mo rò pé yẹ wa ẹ má sọ gbèsè ayé ti fáwọn èèyàn